fẹ́ kí n block báyìí. ó dẹ̀ kí n play music gan ni káwọn èèyàn fi dé káwọn èèyàn fi kó fi dé. Yes. You are welcome back. Ah, mo dẹ̀ máa ń láìpẹ́ orin yìí ó ní olólùfẹ́ fẹ́ràn mi láì ṣe tán ìfẹ́ jẹ́ ń fi àlésì bí èjì òwúrọ̀ látàgbàlá Elédùmarè ló ti ṣẹ̀ wá ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ lélẹ̀ báyìí nítorí Ṣọlá lẹ́sìn ìfẹ́ ìfẹ́ dà ẹ ire ire náà ni ire lójú owó wa rí ìsinmi ìmísí. oníbọ ẹ Ṣọlá lẹ́sìn ń bọ̀ ẹ mo tó dùn yẹn mo fẹ́ mo fẹ́. Jésù fi lélẹ̀ léyìí. Ẹ̀dá máa ṣe rò pé ọ̀dà kúrò nígbà. Òfin lè rí etí tá. I'm not going to fight anybody but I'm going to say whatever. Hmm, Mose Orímọládé. Ẹja ìkíyèsára you can hear me now. You can, I hope you can hear me now. So if you can hear me now, please say something. So before we continue the story, <laughs> they've been talking about. Uh, yeah. Welcome back, Father, in Jesus, in my daddy, my Lord, Heavenly Lord. I want to speak right now. I say thank you for everything, for the strength you have given unto me. Father, take glory, honor, adoration in Jesus' name. I cover myself, with blood of Jesus. No weapon fashioned against me shall prosper. Lord God Almighty, as I'm going to speak right now, Father, please speak through my mouth in Jesus' name. All of you with your presence in Jesus' name. Jesus, Lord, Amen. Yeah, people say yes. Derogatory comment is is not allowed here. Right now, we are not going to abuse anybody, but we just want to explain what happened ọba adémọ́lá ọba adémọ́lá o ọba adémọ́lá o yẹ mo ń gbọ́ yín sá o. ẹ wọ́n ní wọ́n ń gbọ́ yes wọ́n ní yes yes yes. Mm. thank you thank you darling orúkọ ẹnìyẹn jẹ́ hmm. ó mú point kan jáde níbẹ̀ yẹn ní pé ó fún lo diverse level kó fi diverse yín sí ọ̀dọ̀ màláìka. mi ò ní bú màláìka bọ̀ mo fẹ́ sọ sórí màláìka tóun bá ti jáde anybody tó bá ti rí ẹ́sàbọ̀ tó bá ti ń ṣe ṣáàtì fún mi ẹ gbé fún mi tí n bá ń jẹun láwọn máa oúnjẹ yẹn sẹ́gbẹ̀ẹ́ àá bẹ̀rẹ̀. hashtag wey yẹ kẹ ni topic yẹn story about the malaika most. ẹ ẹ sábọ̀ eh, come and hear the story about the malaika so a lè mọ̀. okay. Eh, okay okay come and hear come and hear the story. Um, okay ẹ eh, máa fi si tí n bá ṣe tán máa tí n bá fi si tí n bá ṣe tán máa edit ẹ but mi lè edit yìí sí mo ti fi title sí but tí n bá ṣe tán ó lè lọ gbé kó lọ ṣe kó lọ wò dáadáa ṣé o ti yé kó lọ tweet mm-hmm. ẹ ẹ yò. ẹ ṣe ẹ̀rọ kìíní lé wọn lórí. èpè bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àyájọ́ inú bíbélì bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kó fi búra bẹ́ẹ̀ ni. Hmm. Hmm. all thank you ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ẹ ṣe kó gbá skill hmm. ok pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ń ṣó ẹ lọ́wọ́ ok pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n lẹ̀ ṣe o <laughs> ok the story begin kẹ́ńkẹ́ńkẹ́ńkẹ́ń ok now ní yí ẹ̀ yẹn ibi tí mo sọ dé níbi ibẹ̀ yẹn so wọ́n wá gbéṣẹ́ fún mi níbi tí mo sọ dé mẹ́rin ni màá ti bẹ̀rẹ̀ that is màlájì àtòyègbè tó ní wọ́n ní is a businessman ní Ìjẹ̀bú Òde um, uh, eh, that's um, building material oil kìíní kan wọ́n ṣà ń ṣe business ọ̀rẹ́ náà jẹ́ Sàmọ́ I met him through Sàmọ́ Sangodo so àwọn tí mo dárúkọ yìí àwọn prominent people they are rich they are great danis so I give God the glory wọn àtàn gbéṣẹ́ yẹn fún mi mo gbé fún àbù àbù àfọtáyà wa sọ pé o máa gbé èmi ò mọ anywhere I don't go out because ibi tí mo ti ń gbé kọ̀ǹténà mi tán máa bá mi tán bá ti sẹ́ǹdì ẹrù mi ó ti tán mi ò níìdì láti lọ dẹ́ra yàtọ̀ sí góòlù i don't shop there but níjọ́ yẹn lọ́hùn-ún wọ́n wá pe kenny wá bógun bẹ́ẹ̀ ó wá jẹ́ ọmọọṣẹ́ àbùfàtáì lára àwọn tó ta resident fún tó jẹ́ ọmọ tó nice bó ṣe pé ẹ wá ní pé kí n má wọrí pé tí n bá dẹ̀ ti fẹ́ run oníṣẹ́ tí n bá fẹ́ lọ dẹ́ra tí mi fẹ́ lọ pé he's a very good boy wọ́n dẹ̀ introduce mi sí ní ọjọ́ yẹn bí mo ṣe mọ kenny nìyẹn bógun bẹ́ẹ̀ so agbéṣẹ́ fún Kenny kò pẹ́ kò jìnnà ó máa ń wá sílé because wọ́n ti sọ fún sí pé kó máa tí n bá fẹ́ ra nǹkan dẹ́ra I don't need to go there and abuvatai used to warn me that abuvatai alhaji abuvatai tó jẹ́ àbúrò alhaji abaya tó wà ní ìsọ̀kùnkùn ní agége ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n tí mo sọ pé mo gbé mọ́tò mi ò fi yẹ̀yẹ́ wọn but just to tell you nǹkan tó ṣẹlẹ̀ ni mi ò dẹ̀ fi yẹ̀yẹ́ wọn pé mo gbé bọ́ mọ́tò fún wọn láti sọ pé mo ṣe nǹkan báyìí fún yàn no then bógun bẹ́ẹ̀ máa wá ń wálé mi ó ti wá di ẹni tí mo máa ń ránṣẹ́ láti má fẹ́ ràn kán dẹ́rà á ní àǹtí mi ló máa ń pè mí àǹtí mi o á wálé mi á dẹ̀ wá gba nǹkan tí n bá ti fẹ́ ṣe because the order i been given by abufatai abufatai is well respected in Dubai èmi àti ẹ̀ ó wá di ní ọjọ́ kan mo wá ní mo tiẹ̀ fẹ́ ṣe other thing dàtí tó fẹ́ máa máa mówó wá sí excuse me tó máa máa mówó wá fún mi sì yàtọ̀ sí mọ́tò yẹn tí n bá ti lọ ra mọ́tò mo believe I love to work tí n bá ti lọ ra mọ́tò tí mo fẹ́ rà ń mo mi ò máa take me for some day ìkẹyà tó máa ṣe mo ṣáà máa ń fẹ́ wà keep busy every day pé mo fẹ́ máa ṣe business mo wá tún bèrè lọ pé ní dẹ́ra yẹn kí nìkan tí mo tún lè máa tà kí ni mo fẹ́ máa ṣe i was asking for uh, advice ní ọwọ́ ẹ̀ because ó use modera ó ní màá tí mi mo ní mo fẹ́ máa mo fẹ́ gba ṣọ́ọ̀bù sí dera mo i need láti lọ open another company because company mi ṣájà ni so now i need to open another one he was now giving me a lot of idea idea but kò wá pẹ́ wá kàn pè mí òun ló sọ fún mi ó ní àǹtí mi ẹnìkan mà ní ó ti wá rí mi bọ̀bọ́ yẹn náà kò ń ṣèyàn torí ẹ̀ many people ló ń close mọ́ ẹ tó bá ti pówó wà lọ́wọ́ ẹ wọ́n fẹ́ jẹ ẹ́ ni wọn ò ní kankan fún ẹ olúwa sọ fún mi ní ọjọ́ yẹn mi ò ní mind promotion bóyá ó ti lọ gbé ẹjọ́ mi lọ sí dẹ́rà ni o pé ìyá olóko ń wà nílé tí ò jáde o i don't know ó kàn sọ fún mi ó ní àǹtí mi mú nìyẹn ó ní ẹ lè ṣe promotion o ó ní promotion yẹn sìn ipò máa ń mú owó wá gan mo ní promotion wọ́n ní mi ò ṣe rí ah olówó wà ń bẹ̀ mo ní owó ó ní owó wà ń bẹ̀ mo lówó wà ń bẹ̀ ó ní yẹn bẹ́ẹ̀ ṣe sọ pé ń wá nǹkan tẹ máa tún máa ṣe tẹ máa máa bíìsì yẹn because iṣẹ́ mọ́tò tó bá ń ta mọ́tò tí ìwà kúkú lọ sí option kẹwàá lórí Google ṣó ti yé bẹ́ẹ̀ tí bá ti lesbis báyìí mo kàn máa tún bọ́ta lọ máa ṣe shopping ni lọ máa ra nǹkan jẹ ra nǹkan fúnra mi you understand me so ó wá ní mi ò lè ṣe promotion mo ní mi ò ṣe promotion mi ò ní idea ẹ mi ò mọ ẹni bọ́dì tó ń ṣe promotion pé báwo mo ṣe fẹ́ ṣe iṣẹ́ tó mọ̀ à ó lóun mọ̀yàn àṣẹ ń gbogbo ìgbà yẹn bóyá àti lọ́jọ́ ta lọ ra nǹkan ní dẹ́rà a lot of people wọ́n ti rí ẹ tí wọ́n ò rí àwọn náà kẹ̀dẹ̀ ti ń ròyìn mi èmi ò mọ̀ wọ́n ti wá wò pé wọ́n ń pe bọ̀bọ̀ náà ní um, oníróbó oníróbó rèé ó dà pé kò sówó lọ́wọ́ ẹ̀ but òun ń promote àwọn olórin ó lóun mo lèmi ò mọ anybody ó ah, lóun mẹ́ni tó ń ṣe pé ó mọ gbogbo àwọn olórin pé bọ̀ kò sówó lọ́wọ́ ẹ̀ wọ́n ní kò sówó lọ́wọ́ ẹ̀ ó ní ẹ̀ ó ní mi ṣé owó dẹ̀ wà nínú ẹ̀ ni ò dẹ̀ sówó lọ́wọ́ olówó wà olówó wà nínú iṣẹ́ orin ó ní tí bá dẹ̀ fẹ́ rí ń sìn ó ní kò sí problem ibi tí mo tún wọ́n mùdé a wà nínú mọ́tò ní ọjọ́ yẹn mo dẹ̀ ní òkè no problem ó dẹ̀ ní kí n jẹ́ kẹ́niyẹn bá mi sọ̀rọ̀ ó dẹ̀ bá mi sọ̀rọ̀ ó ní òun gan lè pè ń sìn òun máa bá sọ̀rọ̀ ó dẹ̀ dé ó dẹ̀ ní àǹtí mi a lè lọ rí wọn ní ibi báyìí báyìí mo dẹ̀ gbé sí mọ́tò mo drive mo dẹ̀ ní ó yá a dẹ̀ lọ rí ká má lọ rí oníróbó mọ́ a dẹ̀ lọ rí oníróbó o wá ní ẹ Sule fẹ́ wá last week ipe ó dé airport pé ẹnìkan tán ní kó kọ tíkẹ́ẹ̀tì fún un kò rówó wọn ní kó san fifty percent pé kò rí san òun ló jẹ́ kó padà sílé pé torí pé àwọn tẹ̀sán pé tó bá ti lè wọlé pé àwọn máa kó àwọn boys jọ tó máa lùlù tí ò bá àwọn boys ò bá lè wọlé you understand because kò sówó lẹ̀ kò sówó lọ́wọ́ ẹ̀ ó ti grand hmm. mo fẹ́ jẹ́ báìbù mi dàí ó dàn jẹ́ gbé báìbù mi sẹ́gbẹ̀ ti báìbù ni o ọ̀rọ̀ tó bá purọ́ sàmọ́ pé ní wọ́n bó ti kú ṣùgbọ́n bí ọ̀rọ̀ yẹn ṣe lọ bó ṣe lọ ti first show ni mo kọ́kọ́ fẹ́ sọ yìí o bíbélì rèé o ti bá purọ́ mọ́ wọn o ó wá sọ pé onírúurú fẹ́ mi ẹ̀ súlè fẹ́ wá láti pé kò sówó mu ni mo ní kò sówó ṣé mo ń gbà yẹn mo wà ní èló ni tíkẹ́ẹ̀tì tí ò rí gbà yẹn wọ́n ra tíkẹ́ẹ̀tì bíi one twenty thousand one thirty bíi one thousand dollar ní tíkẹ́ẹ̀tì Dubai that's wọ́n dẹ̀ ṣẹ́wó ní one twenty dollar so like uh, eh, bíi one twenty to one thirty thousand ní tíkẹ́ẹ̀tì mo ní kò rí ó ní kò rí mo wá fún wọn ní à ah mo wá bèèrè lóhùn pé owó dẹ̀ wà ń bẹ̀ olówó wà ń bẹ̀ mo ní kò yẹ òkè ẹ ilà ayé mi bó ṣe wà ń bẹ̀ bá ṣe máa ṣe ó wá ní tó bá ti ń bọ̀ ó ní wọ́n máa kó èèyàn ó ló máa wá pẹ̀lú àwọn bàǹdẹ̀ pa àti pa ṣá àtàwọn bàǹdì bíi mẹ́jọ pa kan jẹ́ mẹ́sàn-án pẹ̀lú owó jẹ́ mẹ́wàá wọ́n tún ní mc ó jẹ́ mọ́kànlá àwọn máa tẹ bánà a máa ṣe awareness a máa gba hall club tó máa lò a máa ṣe ok èlé ló máa cost báwo la ṣe máa wọ́n wá calculate gbogbo yẹn èèyàn mẹ́wàá lọ́wọ́ àtọ́ kọ́kọ́ fẹ́ tó máa wá yẹn ẹ mọ̀ wọ́n one twenty one thirty yẹn sìn ó ní Emirates ló máa wọ Emirates ló wọ́n jù ń gbà yẹn ó dẹ̀ calculate ẹ̀ fún mi mo ní àwọn mọ́kànlá yẹn wọ́n máa jèlò that's two point something. i mean no àwọn mọ́kànlá yẹn one twenty times kìíní kan bíi one point something So ti yẹ yín mẹ́rin hmm. one twenty ṣé one twenty lára tíkẹ́tì àbí one thirty àṣà bíi one something ṣá owó tó kù náà wọ́n máa gba hòtẹ́ẹ̀lì wọ́n máa gba igbá wọ́n máa gbàwó mo ṣàkó bíi two million ní owó nàìjíríà mo kó sílẹ̀ So ti yẹ yín mẹ́rin wọ́n fẹ́ gba ilé yìí o wọ́n fẹ́ gba ilé wọ́n fẹ́ gba ilé yìí mo kó sílẹ̀ wọ́n máa nídìí mọ́tò tó máa lọ fi gbé wọn máa lọ ṣe mọ́tò tèmi kò lè tó mo lọ gba mọ́tò sí i nírètí kà i got two car but mọ́tò tèmi tí mò ń lò pẹ̀lú mọ́tò rẹ́ǹtì kà mo wá lọ gbà á mo wá lọ rẹ́ǹtì kà yẹn mo wá gbé mọ́tò mi fj fj mo wá gbé fún ọ̀gbẹ́ni yẹn ó ti kún sí onírógbó a lọ gbé wọn gbà máa dé lẹ́sẹ̀kẹsẹ̀ kò pẹ́ o kò ju four days ìgbà tó ti wà yẹn ló ti dé pápápá àṣe bánà èmi ò mọye tó ṣe bánà ó ṣàgbà gbogbo owó lọ́ọ̀mí bó bá ṣe nídìí owó ṣà ń béèrè lọ́ọ̀mí mo dẹ̀ ń kọ̀ gbà tí mo wá béèrè mo wá ní báwo ni mo ṣe máa ṣe ni mo ṣe máa rówó mi gbà ó wá lèmi ní máa ta ticket a lọ ṣe ticket ó lèmi ní máa ta ticket ó ní tí n bá ti ta ticket ó ní gbogbo owó ticket tá a bá ti ta pé gbogbo owó tá a bá ti pa tí ti gbogbo owó yẹn pé tí a yọ owó tá bá ná ń bẹ̀ pé èyí tó kù as a profit bá ní kò sí problem inú mi ti dùn at least ọwọ́ mi ló wà wọ́n dẹ̀ ṣe tíkẹ́ẹ̀tì náà ó dẹ̀ kó wọ́n dẹ̀ wọ́n máa sign tíkẹ́ẹ̀tì ìgbà tí wọ́n wọ́n máa sign tíkẹ́ẹ̀tì yẹn mo wá wò ó pé wọ́n lè mi máa ta mọ́ èmi ò lè dún sẹ́nu ọmọ ọ̀dọ́ mi ó máa ń ọmọ mi I don't like to leave my daughter alone this my baby náà ni ó sì kéré kò tí ì dàgbà tó so mo lọ́mọ ọ̀dọ̀ ìgbà yẹn ó tà pé ẹ̀yà ṣẹwà ti wà lọ́dọ̀ mi ọmọ tí mo lọ ń ṣiṣẹ́ lọ́dọ̀ ìfẹ́lẹ́ ń sìn tí wọ́n pè ní ṣẹwà mo ní ọmọ yẹn mi ò ní fẹ́ ó lè gbà tí ó lè tà tíkẹ̀ bọ̀ kò ní lè ta torí ọmọ mi wọ́n á ní kí that my first son ọmọ mi àkọ́bí mi mo wá ní pé kó wá during that time kẹ̀dẹ̀rẹ́ ṣọlá ti ń sọ fún mi ọmọ mi ti sọ pé i miss ṣọlá i want to see him i want to do this mo wá dẹ̀ sọ pé okay àti fẹ́ ṣe di visa fún tẹ́lẹ̀ mo ní òkè kó kúkú wá o adapt that moment kó wá bá mi ta ticket you understand me wọ́n jọ dé ni òun àti súlẹ̀ àlámà láìka wọ́n jọ dé ni pàtó wọnú plane mo wá bèèrè lọ́wọ́ mo níta lórí nínú plane yẹn tó dàbí ẹnìkan tó ń kọrin nàìjíríà ó ní ọ̀gbẹ́ni kan tó máa ń kọrin ni ó dìbò tó kàn ń kírun ṣáṣàṣàṣàṣà bí pé àwọn kan surprise bó kàn ṣe ń kírun kírun kírun ah. mo ní òkè o mi ò sọ fún pé èmi ni mò ń gbé bọ̀ ó dẹ̀ dé a dẹ̀ lọ gbé ní ìlú gbogbo wọn ní airport bọ̀ kó tó di pọ́ dé yẹn ṣe mọ̀ pé city people ti gbé ovation wá yéké poso taya bí mo ti kọ́kọ́ mọ bí mo ṣe mọ pàṣọ nìyẹn mi ò mọ pàṣọ náà àyíndé ní fans ni mo máa ń gbọ́ ọmọ ọ̀dọ̀ mi eh, basira tó ń pè tí mo máa ń dárúkọ basira basira ìyàwó arómi rẹ́ ìyàwó bọ̀dá kì máa rómi rẹ́yìn wọn kú wọn ti kú wọn kọ́ lọ́hùn náà tẹ́wọ̀n náà sàbúbẹ̀rẹ̀ ó máa ń wálé mi tó bá ti wá wá Dubai mo ti mo rí sọmọ ní Dubai náà mo ti mọ tẹ́lẹ̀ o bọ̀tà tó wá pàdé ní Dubai so tó bá ti wá dé ó máa dé sílé mi nígbà yẹn ó wá dé ní ọjọ́ yẹn ó wá sọ pé àwọn city people ń kọ́ kò dé sílé mi ó dé mi ní ọjọ́ ti particular ìwọ̀n tí mo rí ó wà ní owó àti Bisola Badmus náà jọ wà lóòtẹ́ẹ̀lì èmi lọ ra gold ní gold souk ó wá rí mi onífẹ̀sì mi look familiar we talk we remember ourselves ibi tá a ti pàdé then ó wá wá sílé mi so bó ṣe wá lé mi ó tún wá sọ fún mi pé wọ́n fẹ́ ṣe wọ́n ní ó wà ní hòtẹ́ẹ̀lì ibi tó hòtẹ́ẹ̀lì tó wà mo wá ní tó bá ti fẹ́ jẹun kó wá kó má bọ́dà owó next time tó bá ti ń bọ̀ ilé mi tóbi kó má lọ máa yàrá kan tó bá gbà ní Dubai yẹn àwọn bíi mẹ́rin ọ márùn-ún ló máa gbé bẹ́ẹ̀dì síbẹ̀ tí máa sùn so mo ní ilé mi dẹ̀ tóbi pé ẹ wá sílé mi ẹ má sanwó tẹ bá ti ń bọ̀ next time so gbogbo ìgbà tó bá wà yẹn tó bá ti rajà tó máa wá sílé mi ní gbogbo yẹn so ó ti wá ń bá mi ṣeré tó bá ti kúrò ń bẹ̀ mi wà wọ́n wà tó sí mi lórí wọ́n níyà ọmọ kó pè yìí mo ti mọ̀ ní church ẹ mọ̀ pé mo sọ fún yín ọmọ kan ó máa ń ṣe ó mọ rough gan mo wá pé pé èmi dẹ̀ máa táwọn ọmọ bá dẹ̀ rough bẹ́yẹn mo máa fẹ́ máa cool wọn láti máa bá wọn sọ̀rọ̀ kán ṣiṣẹ́ kán ṣe dáadáa because I've have experience but I don't tell people mo máa ń fẹ́ pé àwọn èèyàn kúrò ní ẹ understand bẹ́ẹ̀ yẹn hmm. ó bá kó pé yẹn náà nínú ilé mi kẹ́nì yẹn náà ẹ mọ̀ pé ó máa ń wà nínú ilé mi tí àbùfọ̀tá ìran pé kí n máa rán níṣẹ́ kó pé yẹn ọmọ Ìbàdàn àbùfọ̀tá kẹ́nì yẹn náà ọmọ Ìbàdàn now wọ́n wá sọ fún mi pé Bísọ́lá wà nínú òun àti Bísọ́lá wà ní hotel pé àwọn jọ sùn sóòtẹ̀ mo ní ẹ mo níṣẹ́ yàrá kan lẹ́sìn tí ó níbẹ̀ yàrá kan làwọn jọ gbà pé so àwọn mẹ́rin làwọn wà bẹ́ẹ̀dì mẹ́rin ló wà nínú yàrá yẹn ló tẹ̀ so de share mi ò sọ nǹkan kan wọ́n wá ń sọ pé à ọmọ kókó yẹn wá ní màmá pàṣọ ń ó fẹ́ play pé city people pé pípé pé wọ́n fẹ́ wá gbà wọ́ọ̀dù pé pàṣọ fẹ́ play wọ́n ò tẹ̀ kọ́kọ́ sọ fún mi pé wọ́n fẹ́ gbà wọ́ọ̀dù wọ́n ní city fífù fẹ́ play i mean pàṣọ fẹ́ play pé so nǹkan kan bẹ́yẹn mo nígbà tí pàṣọ fẹ́ play nǹkan wọ́n ṣà ń bẹ̀ mí pé kí n jọ́ kí n torí ọlọ́run kí n gbé àwọn lọ mo ní mi ò lọ agbo pàṣọ excuse me and again club tó ń ti fẹ́ play ọmọ kékeré ò lè wọ bẹ̀ ibi tí ìbàdàn ti lè gbé ọmọ mi lọ mi ò lè débẹ̀ wọ́n náà máa bá wọn sọ̀rọ̀ mo máa gbọ́mọ wọlé mo ní mi pé ìṣàfẹ́ lọ gbọ́n tó dẹ̀ yá mo dẹ̀ ní òkè ọmọ kókó yẹn ni o màmá ẹjọ́ ẹ̀tọ́rí ọlọ́run àbúgbò náà ṣàṣẹ kókè mo wá bèèrè lọ́wọ́ àǹtí Basira yẹn mo ní ṣé ẹ máa lọ ó ní ẹ àwọn ò fẹ́ kí ọkọ àwọn babaláyí kó rí àwọn pé àwọn kan máa dọ̀jà àwọn ò ní fẹ́ kí rí àwọn nínú kámẹ́rà èmi ò lọ́bẹ̀ rí mi ì lágùn pàṣẹ orí for the first time tí máa kọ́kọ́ lọ nìyí ẹ máa gbọ́ a lọ Basira èmi bílíkì ti kún sìn ọmọ onítìátà náà níbọ̀ tí wọ́n ní wọ̀n mọ́ ehm, ṣẹwà kó pé yẹn bébì mi àti mi la bá lọ bàtà máa débẹ̀ ṣe mọ̀ pé ròpọ̀ generally gbogbo ṣíà ṣíà mo wá ra kí ni wọ́n pe ṣíà special table èmi nìkan ni mo rà wọ́n ra champagne ṣé mo nobody know me jẹ́jẹ́ mi máa ń lọ but èmi ò mọ̀ pé wọ́n lọ tí n bá mọ̀ ní ọjọ́ yẹn lọ́hùn mi ò ní lọ but ìyẹn ti kọjá ó ti lọ. mo dẹ̀ jókòó ṣé mo pé irú tébù tara yẹn gbogbo àyẹn kẹ̀dẹ̀ rẹ́ mi ò mọ̀ pé pàṣọ ti ń béèrè wípé ta ni obìnrin yẹn wọ́n ti ń sọ fún pé obìnrin yẹn ńkọ́ kò gbé bí pé nàìjíríà ló máa ti wá bóyá ó wá rajà ìyẹn oníróbó meanwhile Dubai ni mò ń gbé torí wọn ọmọ mi mi ò dé ń jáde that time mi ò tí mọ gbàyẹ mi ò tí lọ bá pàṣọ lé o mi ò tí lọ bá onírọ́bọ́ lé o kẹ́lẹ̀ mọ ó ṣe wá yé mi létà ayé tí mi náà pé wọ́n taṣẹ́ mi ni tí bá sọ pé wọ́n taṣẹ́ àwọn èèyàn ò tí ì yé dàsí pé wọ́n download mi sọ́wọ́ ara wọn. ó dà pé ibi pàṣọ tí mo lọ yẹn ni olórin ni bọ̀bọ̀ tó promote yẹn ti fi ojú sí ara mi tó ti lè sọ Dubai ni mò ń gbé ipe wọn máa wọ́ọ̀kì obìnrin I cannot recollect adé pati yẹn àwa nìkan la wà níbi ibẹ̀ yẹn Ati àti VIP God bless you èmi nìkan ni mo ra VIP ní ọjọ́ yẹn lọ́hùn mo ra VIP gbogbo ajókòó síbẹ̀. a bá parí mo ṣàjókòó mi jẹ́jẹ́ ọmọ yẹn tí wọ́n bá mi màmá ẹ wá fún mi ní ẹ fún mi lówó kí n lọ ná ẹ màmá ló bá lọ ń náwó fún kí lorúkọ ẹ o o ẹ pàṣọ ló ní kó máa pariwo Auto Bola mi mo ti ń jẹ o tó fi sẹ pé tí mo fi mọ̀ pé àwọn èèyàn tó sọ pé olófun ní Auto Bola ìwọ ìwọ kọ́ fún mi ní Auto Bola I have a registered company kó pé yẹn ó wá bẹ̀rẹ̀ sí í pariwo ẹ máa pe Auto Bola ohun àbámá yẹn ló ń jẹ́ bẹ́ẹ̀ owó wà lọ́wọ́ wọn o ó gbé dání èmi ò dẹ̀ like gbogbo bẹ́ẹ̀ yẹn I don't like it nígbà tó dẹ̀ kì mí èmi àti Basira yẹn ó dẹ̀ pé a lọ síbẹ̀ àti Bílíkì ó lóun fẹ́ ya fọ́tò ọmọ yẹn ti kú sí gbogbo píkṣọ̀ yẹn wà nínú ilé mi ní Nàìjíríà ó lóun fẹ́ ya fọ́tò pẹ̀lú Paso a lọ sí ibẹ̀ mo náwó fún gbà tó ṣàn mi mo á náwó fún un bí mo ṣe wá náwó bí mo ṣe wá kówó jáde ní gbogbo àyẹn mi ò notice pé àwọn city people wà ní eh, àwọn girls yẹn wà lárand you understand me mi ò notice but wọ́n wà ń bẹ̀ mi ò rí wọn you know because i don't àwọn bísọ́lá yẹn èmi ò mọ̀ pé wọ́n wá gba àwọ́ọ̀dù ń gbà yẹn lọ́wọ́ ṣé city people ni àbí eh, lọ́wọ́ city people ni èmi ò rí wọn because i don't know i don't know anything about them mo jókòó mo wá lo ọgbà táwa ṣe tó ní ọjọ́ yẹn míwàá wọn ló tún ní ṣò lọ́jọ́ kejì ó wá fún mi ní ọdẹ tó ń pariwo mi ó kí mi dáadáa ó ṣe mo wá dìde mo wá lọ ná mo kàn kó gbàtí mo kọ́kọ́ lọ mo kàn kó two hundred mo kàn ní kọ́ bá mi ṣe owó two hundred dollar mo ṣe kó two hundred dollar yẹn mo kàn rí i pé ah ó ṣe bákan mo tún ná sí bí mo ṣe ná two hundred dollar àtọwọ́ tí kò ti gbà àti gbogbo nǹkan tá a ti ná mo rí i pé ó ṣe bákan kò ṣe nǹkan kan fún mi àwa ń lọ lẹ́gbà tó di láàárọ̀ nígbà tó ń ṣe picture tán kó pé yìí ó ti gba nọ́mbà mi lọ́wọ́ kó pé mo kàn fóònù mi kàn ríngì ni pẹ́ẹ́nẹ́ẹ́nẹ́ẹ́ ẹni tó bá mọ̀ mí ó máa mọ̀ pé bí ṣe máa ń mi ò kanra o but bí ṣe máa ń dáyàn lóhùn lórí fóònù yẹn ó kàn pè mí ní hello wọ́n á ní hello who is this because mo mọ̀ pé mi ò kí ń gba call púpọ̀ ó ní mo ní ni ó ní this is Jíbọ́lá bí mo ṣe ń pè ní Jíbọ́lá dọ́là ó ní this is Jíbọ́lá mo ní Jíbọ́lá please who is Jíbọ́lá ó ní ẹni tó kọrin sí Paso mo ní à ah, ẹ pẹ̀lẹ́ sá o mo ní kí ni ká ṣe fún yín à ah, ó ní kí ló dé tí mo sáré sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn pé mo mo hash mo ṣe mo nínú o ó náà fẹ́ rí mi ni mo lè fẹ́ rí mi ó ní bẹ́ẹ̀ ni mo ní bóyá mo ní ṣe lè rí mi ní mo ní tẹ bá fẹ́ rí mi ẹ book bóyá appointment kẹ́ rí mi ní ọ́fíìsì àbí kẹ́ wá rí mi nílé mi wọ́n náà ni wọ́n ní no páwọn ò ní lè wá sí ilé yẹn pé bóyá kémi wá rí àwọn ní ibì kan mo ní no mo ní kó wá rí mi mo ní for what bó ṣe kọ́kọ́ ni wọ́n fẹ́ rí mi mo ní for what for what wọ́n ní no kí n cool down wọ́n ní for business mo wá ní okay ah mo ní okay o wọ́n ní for business mo wá cool down I shouted mo pariwo mo wà aggressive this is me mo ní for what ó ní no ó ní for business but ó ní for business mo cool down mo ní okay tó bá jẹ́ for business ẹ lè wá rí mi bẹ́ẹ̀ ṣe ta ló fún yín ní nọ́mbà mi àbáwò lẹ́dẹ̀ẹ́ ó ní okay ẹ lè wá rí mi ní ọ́fíìsì àbílẹ̀ I have office and I have house and I know that when he come there he's not going to be alone he's not i'm not I'm, i don't normally be alone and my house is always full ó dẹ̀ ní kò possible ọjọ́ kejì yẹn gbà tó ń wá sọ̀rọ̀ wọ́n tún wá invite mi ní ọjọ́ kejì he call me pé òun ní show lọ́jọ́ kejì mo ní no problem èmi ti wò ó bóyá ọmọ àti ẹ̀ sọ pé wọ́n fẹ́ ra mọ́tò mẹ́wàá ni o ṣó ti yẹ yín dà my own tó má ti sọ̀rọ̀ business bẹ́ẹ̀ yẹn mo ti wò pé ah, owó máa jáde that is me. mo wá lọ bẹ̀ ní ọjọ́ kejì yẹn nígbà tó ti sọ̀rọ̀ business mo wá mo wá wò pé okay jẹ́ n pọ́nlé jẹ́ n pọ́nlé ní ọjọ́ yẹn gangan pàṣọ kí n wá pọ́nlé nígbà tí mo kọ́kọ́ máa gbowó déwájú ẹ̀ picture yẹn wà ó wà nínú ilé mi bí mo ṣe sọ̀rọ̀ yẹn bí mi ṣe ṣe five hundred dollar one one dollar mo wá ṣe five hundred dollar yẹn ó wá pọ̀ báyìí ó wá pọ̀ mo wá gbé dání bó ṣe ní pé mo ń bọ̀ báyìí irú fìlà yìí nínú picture yẹn fìlà kan tí mo dé lánàá tó dàbí kàpọ̀ fìlà bíi hat báyìí irú ẹ̀ ni mo dé nínú picture yẹn and I wear white mo gbé chain lásán ọrùn báyìí chain yẹn mo tò wọ́n báyìí nínú pictures yẹn mo wá gbé owó yẹn dání torí mi ò mọ bọ́n ṣe ṣe mo kàn lọ gbà á mo kàn gbà á mo kàn mo kàn jẹ mo kàn kó dání mi ṣe wá kó dání yẹn ní pàṣẹ ṣe bẹ̀rẹ̀ sí ń kì mí ní ọjọ́ Thursday tá a lọ yẹn Bísọ́lá ò kí mi rí mi ò rí bóyá ó kí mi or not ṣe mọ̀ pé mo lóun àti kí lorúkọ ehm, ìyáláyí Basira òun àti ẹ̀ ló jọ wà lóòótẹ́ Basira pè mí lọ́jọ́ kejì ó máa wá sọ́dọ̀ mi of course wọ́n máa jẹun máa ti sọ fún ọ pé wọ́n ti jẹun oúnjẹ tó máa ti fẹ́ wọn aróyún ọ̀pánlá wọn aṣoúnjẹ fún wọn ó wá sọ́dọ̀ mi ní ọjọ́ kejì ní ọjọ́ yẹn ó dà pé wọ́n ní one day break ọjọ́ tí wọ́n ṣe break tí wọ́n ṣe first eh, promotion tó ṣe yẹn ó dà wípé wọ́n ṣe a day break ọjọ́ Saturday bí nkankan àbí Sunday ni wọ́n wá ṣe ti ovation tó náà ṣe ctpp yẹn but wọ́n ti ṣe kinní yẹn tán wọ́n ti ṣe lọ́wọ́ káwa tó débẹ̀ ṣó ti yẹ ìyẹn the second day yẹn o but before that day yẹn a day interval bàṣírà wá bá mi nígbà tó délé mi àǹtí ni máa ń pè ó bọ̀ tí ń sìn ó ti di wọ́n ti tọrọ àrífín lọ́ọ̀ mi bàṣírà wá bá mi ó wá ń gbà tó dé ó wá ní àbọ́lá ó ní wọ́n fẹjọ́ mi sùn mo ní ta ni àyà mi já mo ní ta lẹ́ náà ó ní kí n má wọ́ọ́rì pé wọ́n fẹjọ́ mi sùn òun dẹ̀ ti ṣàlàyé pé mi ò ń ṣèyàn bẹ́ẹ̀ àṣerọ́ ni wọ́n kàn fẹ́ fi sísẹ̀mù mú lé mi lọ́wọ́ kí n bá lè cool down ó ní Bísọ́lá Badmus mo ní Bísọ́lá Badmus mo ní ló jẹ́ bẹ́ẹ̀ ó ní gẹ̀ẹ́ tó ń ṣeré yẹn mo ní ẹ̀hẹ́n ó ní ẹ̀hẹ́n ó ló dúdú báyìí ó ló dẹ̀ jọ ẹ́ ó ṣàsọ̀rọ̀ yẹn mo ló fẹjọ́ mi sí kí ló ní mo ṣe fóun ó ló sọ pé òun kí èmi pé mo snob òun irọ́ dẹ̀ ni because kò sẹ́ni tó kí mi tí mo snob ẹ̀ rí mo lè má bẹ̀ẹ́ ṣeré wọ̀ mí ní snob ẹ̀ tó bá kí mi ó ní wọ́n sọ pé mo snob òun pé mo dẹ̀ sọ ń sọ pé mi ò ṣe bẹ́ẹ̀ mo ní ah no no problem ah mo ní rá mo ní kò kí mi ó ló lóun kí mi sẹ́ẹ̀ mo ní no problem pátá rẹ̀ débẹ̀ ní ọjọ́ kejì yẹn ó wá pẹ̀lú ohun tó bù sí ego mi pé tí n bá dẹ̀ débẹ̀ i want to show my i'm not a bad person ọmọ yẹn wà lórí stage Bísọ́lá bọ̀bọ́ kan mi ò mọ mi ò fẹ́ máa tú àṣírí wọn i don't want to be talking kó má dà pé èèyàn fẹ́ jáyé jáṣẹ́ àbí wọ́n fẹ́ máa bà wọ́n jẹ́ ó ṣá wà lórí stage pẹ̀lú àwọn you know ó kẹ́yìn lọ bó ṣe ń lọ báyìí ẹgbẹ́ ibi tá a dẹ̀ tún rà yẹn náà tá a jókòó sí tí mami àrà síìtì lọ́jọ́ kejì ibi tí mo jókòó sí mo kàn lọ bá ni mo kàn lọ fọwọ́ gun lẹ́yìn ni mo kàn bá ṣeré ni pé báwo ni ọmọ ẹ̀lẹ̀ ní kọkiri kan èmi mo wá lọ bá nígbà tó ti sọ fún mi yẹn tó ní wọ́n lòun kí mi mo ò dáhùn wọ́n ní mo gbọ́ lánàá pé mi ì lo kódà mi ì òfun i don't use o for people mo ní ẹ wọ́n sọ pé ẹ sọ lánàá pé mi ò ẹ kí mi mi ò dáhùn mo ní i'm not person like that o ẹ kí mi ṣá wọ́n láwọn kí mi pé mo dẹ̀ ṣá snub àwọn ọmọ ojú bá kan mo ní ẹ àṣẹ irọ́ ni irọ́ mà ni but he want to get close to me because something wò pé ó wà òkè táwọn bá dé Dubai hmm, ó tán ó gba nọ́mbà mi ṣe mọ̀ pé nsìn bí mo ṣe wọnú iṣẹ́ nìyẹn. Hmm. bí mo ṣe mọ pàṣọ nìyẹn. nísìnyí mo ti wá ní nọ́mbà pàṣọ lọ́wọ́ ó máa ń pè mí pè mí ó wá lọ ní nàìjíríà ọjọ́ tó ń wá lọ nígbà tó ń parí city people award yẹn tán kì í ṣà ń ṣe òun nìkan ló wá gba àwọ́ọ̀dù níjọ́ yẹn bísọ́lá náà gba àwọ́ọ̀dù nígbà yẹn òun àti lady yìí lady kan báyìí tó sanra kí lóore ẹni ọlá kì í ṣe badmus o ẹ eh, no àbí ẹ eh, ó ṣàti wà lamẹ́ríkà lady yẹn dúdú báyìí wọ́n jọ gba àwọ́ọ̀dù ni wọ́n ṣá wà kì í ṣe òun nìkan ló gba àwọ́ọ̀dù bí mo ṣe wọnú kémi yẹn ìgbà tóun wá lọ tí pàṣẹ tí wọ́n ti wá sọ pé kémi wá promote màláìkà báyìí mo ti wá kówó sílẹ̀ tán mo kàn wá wò pé pọ̀pọ̀ yìí náà olórin ni tó ní a fẹ́ ṣe business nígbà ó ti wá ń sọ pé ṣá lè jọ kọrin pàṣẹ ló kọ́kọ́ sọ fún mi ọlọ́run mo ní à èmi ò jọ bóyá ó fẹ́ sọ pé kí n promote ló fẹ́ sàbó ó ní ṣá lè jọ kọrin. mo wá pe pàṣọ mo ti wá kówó lẹ̀ tán mo ti kówó lẹ̀ ó ti kú ọjọ́ tó ń bọ̀ mo kàn pe pàṣọ ni mo bá ní kó jọ pé a fẹ́ ṣe promotion màláìka pé wọ́n sọ pé kí n onírúurú ní kí n ṣe promotion kankan bẹ́ẹ̀ yẹn pé màláìka ó ní fún ta ni mo ní ó ní màláìka ó ní kí n lọ gba lọ́ọ̀yà ó ní onírúurú olè ó ní màláìka oníjìbìtì ó ní kí n lọ gba lọ́ọ̀yà ọ̀rọ̀ tó sọ nìyẹn mi ò ní háìdì èyí mo ti sọ rí bí mo ṣe sọ tẹ́lẹ̀ ní mi ìdẹ̀lẹ̀ change ní tí mo ṣe sọ tẹ́lẹ̀ ní tó sọ fún mi nìyẹn kò dẹ́ ń ṣe nǹkan tó burú náà bóyá nǹkan tó kàn mọ̀ tó mọ̀ nípa ara wọn ni you know ó ní kí n lọ gba lọ́ọ̀yà ó ní kí onírobo sign onítorí tó nírobo bá ṣiṣẹ́ fún ẹ ó ní kò ní kówó sílẹ̀ o ó ló máa ń jà ẹ́ lólè ó ní màláìka kẹ̀dẹ̀rín tó fẹ́ sọ fún ẹ ni pé ṣọ́ra fún ó ní má wọnú mọ́tò ẹ lọ́jọ́ tó bá ti dé ó ní kó má wọnú mọ́tò ẹ mo dẹ̀ ní mo ti gbọ́ mo ní thank you but màláìka ń bọ̀ ní bí ọ̀túnla lọ́ọ̀yà wo mo fẹ́ lọ gbà á ti ṣe everything màláìka dé ṣé àwọn kan ṣe pé kó má mọ́tò mi normally mọ́tò oníròbó ló yẹ kó wọ̀ ó wá ń bèè lọ́wọ́ oníròbó pé ṣé ìyàwó yín ni no wọ́n ní business partner òun ni tí wọ́n jọjọ èmi àti òní jẹ́ business partner mọ́ tí wọ́n jọjọ ṣe business tí wọ́n jọ promote kò wọ mọ́tò àwọn kan wọnú mọ́tò yẹn bí màláka ṣe ṣí mọ́tò mi níwájú nìyẹn bó ṣe jókòó síwájú mọ́tò mi bí ṣọlá náà ṣe jókòó sẹ́yìn ní ehm, back seat àwọn kan náà jókòó pẹ̀lú àti mánéjà ṣọlá ló wá ń gbà yẹn pẹ̀lú ẹ̀ ṣọlá màní ṣọlá mánéjà ẹ̀ ṣọlá mánéjà ẹ̀ ló wá pẹ̀lú ẹ̀ nígbà yẹn àwọn tó wá mc wa níjọ́ yẹn lọ́hùn bàbá gbọ́n bàbá gbọ́n náà wá bàbá gbọ́n eh, bàbá gbọ́n ní mc wa Mm, bàbá gbọ̀n wọ́n ní ká lọ sí hòtẹ́ẹ̀lì ibi tí wọ́n àwọn dábdọ̀p wọn sí hòtẹ́ẹ̀lì àárọ̀ ọjọ́ yìí ni wọ́n máa play wọ́n ṣe play mo wá ara wa ìgbà tó wá di ní eh, ẹnu ọjọ́ yẹn nǹkan bẹ̀rẹ̀ sí ń dàrú nǹkan bẹ̀rẹ̀ sí ń dàrú mo wá sọ fún mo ṣàtìyẹn rí some feelings ṣọlá náà kó dó sẹ́nu ọ̀nà ó dó síbẹ̀ tíkẹ́ẹ̀tì dà wọ́n gbé tíkẹ́ẹ̀tì wọ́n ní kí Ṣọlá kan máa já tíkẹ́ẹ̀tì wọ́n kọ́kọ́ mú wọ́n sọ pé olórin àwọn security ló máa ta tíkẹ́ẹ̀tì mo ní tíkẹ́ẹ̀tì bóyá ti sọ fún mi pé òun ní Ṣọlá ṣe wà wọ́n wá yá wọn wá ní òkè wọ́n kó tíkẹ́ẹ̀tì fún Ṣọlá wọ́n wá ní kí àwọn tí òtẹ́ẹ̀ máa gbowó mo ní kí ló dé tí àwọn tòtẹ́ẹ̀ máa gbowó tí èmi máa tí Ṣọlá máa ta tíkẹ́ẹ̀tì wọ́n ní wọ́n bá ti ṣetán wọn arẹ́mìtì owó ṣọlá ń wo oníjọ yẹn ṣọlá kàn bẹ̀rẹ̀ sí sọ pé wọ́n ṣe yánmayàmá o á kàn pè mí lórí fóònù àwọn pípọ̀ ń ṣe yánmayàmá o wọ́n understand o ó bínú lọ ní ọjọ́ yẹn gan tó yẹ pé ó kó tíkẹ́ẹ̀tì fún wọn padà bí wọ́n ò jẹ́ kó gbòó ní nǹkan kan ní kóun kàn máa já tíkẹ́ẹ̀tì wọ́n á dẹ̀ ẹlòmíì á wọlé wọ́n àwọn tún ní extra tíkẹ́ẹ̀tì wọ́n ṣà ń ṣe yánmayàmá ẹ ti understand meanwhile àwo ò mọ̀ we don't know anything. wọ́n ṣe tán gbà tí ṣọlá bínú ọmọ ṣáà ń cool it down wọ́n ṣáà ń cool it down wọ́n fẹ́ tún gate wọ́n ṣe mọ́tò mọ́ǹtì ojúbẹ̀ yẹn wọ́n fẹ́ take attention me away from the pulpit lórí stage torí stage yẹn owó agreement wà ní pé sixty forty ìyẹn mi pé gbọ̀nlẹ́kà máa kó sixty percent èmi á kó forty àwa tá a ṣe kìíní àmà kó forty percent so mo ní no problem wọ́n fẹ́ take attention me away but èmi ò tiẹ̀ kọ́kọ́ mọ̀ pé wọ́n fẹ́ take attention me. later ni fíìmù yẹn ṣe yé mi wọ́n ṣà ń dààmú lẹ́nu ọ̀nà wọ́n máa pè mí ẹ kí n lọ sẹ́nu ọ̀nà màá wò pé kí ni mo fẹ́ lọ sẹ́nu ọ̀nà fún ṣọlá ti bínú lọ o kí nìkan kì nìkan i don't know. ó wá di ní wọ́n ṣe ṣóò tán kán tó parí ṣóò ńgbà tán dẹ̀ máa ṣe tán owó dà wọ́n ní mánéjà ẹni tó gbowó ti lọlé pé ó wà lọ́wọ́ mánéjà mo tún bèèrè lọ́wọ́ oníṣòwò pé kí ló dé tí mánéjà máa lọ léṣe bọ́n náà máa rẹ́mìtì ó ní bóyá tá a ni wọ́n máa kó ṣé mo pé show méjì ló máa ṣe ó ní tó máa ṣe second show ló máa kó papọ̀ mo ti ebi tẹ́mi bá dẹ̀ ti ń ṣe nǹkan pẹ̀lú èèyàn mọ́ ìta bá ti bàbá yẹn jẹ́ ń gbowó mi ara ti ń fún mi bákan bọ̀ tí mo kàn wí pé okay maybe that's the way they used to do it mo ní sùúrù ọjọ́ kejì ó dà pé ọjọ́ kẹtàlá wa tún ṣe kìíní yẹn wọ́n fún ní èdè break àṣe ní ọjọ́ kejì ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta àṣàṣe show yẹn ó parí show bá ṣe parí show kó tó dìgbà yẹn bàbá agbọ̀nyin ti jókòó wọ́n ṣáà ń sọ pé láàárọ̀ ọjọ́ ìta parí last one wọ́n wá ní kẹ́mi fún wọn ní owó tíkẹ́ẹ̀tì kí fún wọn ní owó bí ò tiẹ̀ ju èmi fún wọn ní mo fẹ́ fún wọn ní owó kan normally máa fún wọn lówó kì í ṣe owó tíkẹ́ẹ̀tì wọn o pé wọ́n tiẹ̀ wá you know you give them but wọ́n wá sọ pé no o pé máa fún wọn ní owó tíkẹ́ẹ̀tì mo lo tíkẹ́ẹ̀tì kí lẹ́ mí ìbà owó tíkẹ́ẹ̀tì wọ́n ní ẹgbà táwọn máa wá pé oníròbó gba owó lọ́wọ́ àwọn mo ní oníròbó gba owó lọ́wọ́ yín mo wá ní owó tí mo fẹ́ fún ẹ mo wá mú dání mo lówó ní mo owó lọ́wọ́ yín wọ́n ní ẹ mo ní mo sanwó gbogbo ticket everybody mo wá ń pe oníròbó ó ṣàrípò mo rí pé ó ń yọ bọ́rọ́ kó yá yọ lọ báyìí ṣà ń ṣe bákan kò wá fẹ́ fèsì tó bá ti pèmí àti bàbá gbọ́n sọ̀rọ̀ kò fẹ́ fèsì wa kò fẹ́ dá sí i ó ṣà ń lọ bí kò bí sí somehow níwàyí mo ṣàṣẹ́tù bàbá gbọ́n mo wá fi bákan pé ah kí ló ń ṣẹlẹ̀ onírúbó gbowó lọ́wọ́ yín mo ní òkè mo ṣàṣẹ́tù ìyẹn ìyẹn torí pé ìyẹn ní flight òun àárọ̀ ni kóun lọ mo ṣẹ́tù wọn lọ before ní ọjọ́ tí wọ́n parí kó tó di pé wọ́n parí show yẹn. kó tó di pé wọ́n parí show the first show yẹn bá a ṣe ń ka owó nínú ilé ṣàmọ́ pé nísìnyí wà tó sọ pé ó di ọjọ́ tó máa parí show ká tó ṣe wọ́n wá lọ ń ka owó yẹn nínú ilé nínú rúùmù hotel room wọn ṣàmọ́ pé ọmọ mi ń sin ọmọ mi ó ní yàrá kan tó fún èmi níbẹ̀ àtọmọ ọ̀dọ̀ mi you know títí mo ti lè you know uh, my baby is there they gave me one room in that hotel so wọ́n lọ sínú room wọ́n dà pé ṣé room yẹn la lò room yẹn la wá lò tí wọ́n lọ ka owó ń bẹ̀ owó tán pa lórí stage ẹ̀mọ̀ yìí tán kàn kó sílẹ̀ náà ni àsọ pé tán náà pa náà ni àpàṣẹ mi pé mi ò mọ̀ túmọ̀ ẹ̀ wọ́n kàn fẹ́ gbá mi ìyẹn first stage yìí gbígbá nìyẹn wọ́n wá ń ka owó yẹn wọ́n ṣàka owó tán wọ́n ti fẹ́ nà sí mi nìyẹn o pé mo nice kẹ́mi pé wọ́n taṣẹ́ yẹn wọ́n ti wọ́n pé mo nice màlẹ́kà kan ta sí onírobó ni ó lo kọ́pì aago kan rádò ní fèèkì àwọn kọ́pì tó bá ń pè ń pè nǹkan kọ́pì àwọn tó bá ti ṣe original àmọ́ pé wọ́n ta kọ́pì dáadáa ní Dubai kọ́pì yẹn ni onírobó lò lọ́jọ́ yẹn lọ́hùn ló béèrè o agonia bàbá bó ṣe sọ̀rọ̀ bàbá jẹ́ nfago ìplay lọ́la ó kàn ta sí yamayama ni èmi ò tiẹ̀ take note ọ̀ǹtì tó ń bá mi tó ń sọ̀rọ̀ sí lèmi take note ló ní bàbá ẹjẹ ìfago yín play lọ́la ló ní mi ní fún ẹ torí tó tọrọ lọ́wọ́ lójú obìnrin tó bá fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ mi next time wọn ò ní tọrọ lójú obìnrin àṣẹ wọn ti mọ̀ pé wọ́n ti sọ fún wọn débi pé wọ́n máa study ẹ̀ débi pé wọ́n máa sọ pé obìnrin nice bó ṣe sọ yẹn mi ò mọ̀ pé géèmù ni wọ́n play ẹnu ẹ̀ ṣe mí pé ah, star wọ́n ló ń bọ̀ ọjọ́ yẹn kò rówó tíkẹ́ẹ̀tì eléyìí ó tún ti ń tọrọ aago ẹnu ẹ̀ bá ṣe mí <laughs> àṣẹ dán ni n bá wò pé à ṣé ìyá máa ń jẹ àwọn star báyìí ni nítorí tèmi rò lọ́kàn mi nìyẹn o nígbà tó nírúgbó lọ tán ó jáde ó ṣe bí ẹni ń lọ ibìkan n bá béèrè lọ́wọ́ ẹ̀ ṣọlá wà ń bẹ̀ àwọn bọ́ìsì àbùfàtáì eh, wà ń bẹ̀ kì í ṣe àbùfàtáì ọ̀gá yẹn o ọmọ èkó wọ́n pe bọ̀bọ́ kan ní àbùfàtáì ọmọ èkó Eh, kí lorúkọ bọ̀bọ̀ yìí o mo máa ń rí lórí Facebook ń sìn o kí lorúkọ bọ̀bọ̀ yìí o ó bóra abẹ́ kí lorúkọ bọ̀bọ̀ pupa tó parí yìí o ó wà ní Dubai mo máa ń rí lọ́dọ̀ júmíjúmí tó máa ń tó celebrate ẹ̀ lọ́jọ́ bẹ́ẹ̀ dé kí lorúkọ ẹ o gbogbo wọn ṣá wà ń bẹ̀ gbogbo àwọn ọmọ fans màláìka yẹn tó wà ní Dubai wọn wà ń bẹ̀ wọn wà nínú yàrá yẹn ọmọ mi náà sùn ọmọ ọ̀dọ̀ mi náà sùn síbẹ̀ yẹn èmi kàn jókòó ìná gbogbo wọn kàn dúró gbogbo wọn jókòó sílẹ̀ wọn kawó mo wá béèrè lọ́wọ́ nígbà tí onímọ̀bọ̀ yẹn bọ̀ ta wọ́n ní ṣó ní ìdí ago ni wọ́n ní ṣé ìyàwó jẹ mo ní ṣó ní ìdí ago ni ṣó ní ìdí ago ni ṣó ní ìdí ago ni ó ní bẹ́ẹ̀ ni mo ní kí lorúkọ èyí tó ní ìdí èyí tó ẹni yẹn wọ̀nyẹn ó ní rádò mo ní kó má wọrí pé màá ba gẹ́ẹ̀tì rádò ó wá ń disturb mi bá a ṣe ṣe tán ní ọjọ́ yẹn a off yẹn a off tá a fi play yẹn ó wá ń bèrè lọ́mi pé kí n jẹ́ ká lọ kí n jẹ́ ká lọ kí n jẹ́ ká lọ rà á kí n ṣáà pé kò ju èmi kọ́ òun gbogbo kọ́ ló wá ń sọ ṣọlá yẹn ni màmá alájà alájà ló máa ń pè mí màámi o kìnnì kan kí n jẹ́ ká lọ rà a day before the program yẹn ló ní kí n jẹ́ ká lọ ẹ̀kẹ́ ká jáde àwọn fẹ́ lọ jẹun wa ni ókè n bá dẹ̀ gbé wọn sínú mọ́tò nígbà tí no mo kọ́kọ́ lọlé mo ní kó jẹ́ ká lọ refresh àwọn wà lóòótọ́ ẹ̀mí òótọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n gbà fún ni wọ́n wà èmi wá gbé ọmọ mi àtọmọdọ mi àtàwọn ọmọ mi mo ṣàkó wọn sínú mọ́tò tá a bá àwọn wà lóòtẹ́ ń bẹ́yẹn wọ́n wá ní pé mo wá ní tí n bá ti settle àti tí n bá rest for some while they should call me we go tí n bá ti mọ̀ ń gbà yẹn kémi lọ ra ago yẹn wá fún èmi ò ní lọ sí ìsọ copy i will go to radio office but i will not buy expensive like that gbogbo gbàtọ́ fún wa pè mí yẹn bẹ́ẹ̀ mi ṣe wá ní pé mo wá lọ gbé wọn èmi ò use mọ́ ní shop púpọ̀ ní dẹ́rà dẹ́rà ní shop bí tí wọ́n wà tó tẹ̀ tán dé sí wa tá a ti play tá a ti ṣe ṣóò yẹn dẹ́rà ló wà mo wá gbé wọn lọ sí chájà chájà lèmi ń gbé mo wá gbé wọn lọ sí chájà mọ̀ ní rádò ọ́fíìsì nínú chájà mọ̀ bá a ṣe dé rádò ọ́fíìsì ọlọ́run dáríjì mi mi lè purọ́ fún yín èmi èyí máa ń rà bí oní one thousand dollar <laughs> bí oní eight hundred dollar one thousand two ti máa ń rà nìyẹn ṣó ti yé yín bọ́ mo kàn rí pé nígbà tó débẹ̀ ó kàn ó kàn náwó sí kan. a ní gbogbo ayé kedere ṣé mo pé owó tí wọ́n gbà níbi ibẹ̀ yẹn ṣé mo pé mi ò tí ì rí gbà ṣé mo pé nísìnyí wọ́n sọ pé dọ̀la kẹ́lẹ̀ mọ gbé mọ́ plan ẹ̀ fún mi wọ́n ní owó tibí ta iṣẹ́ ọ̀tá ṣe yẹn pé dọ̀la kan tó tá bá parí gbogbo show ni wọ́n máa kó gbowó sílẹ̀ fún mi ṣùgbọ́n wọ́n ti mọ gbogbo nǹkan táwọn fẹ́ ṣe mo ra ago ńgbà tó wá náwó ago yẹn latest one with diamond latest one ló gbẹ́ngbà yẹn báìbù rẹ̀ tí bá purọ́ mọ́ màláìka ọlọ́run jọ má gbọ́ tèmi tí mi bá purọ́ mọ́ wọn tó bá tún sẹ́ pé mo purọ́ gbogbo tó bá ṣe láyé wọn tó fẹ́ kún kójọ ẹ̀rín ẹ̀mí tó fẹ́ ẹ̀rín kójọ ẹ̀kún náà máa fi tà á mi ò ṣépè o ṣùgbọ́n mo sọ́ọ̀sì pé tí bá purọ́ ó náwó sí yẹn latest one Diamond, diamond black buy. èmi ò mọ̀ because oní one thousand two one thousand ó pọ̀ jù one five tó bá pé one five wọ́n fún ẹ discount bí i two hundred or hundred gbàtọ́ dẹ̀ máa pè fún mi lọ́jọ́ yẹn lọ́hùn mo mọ̀ pé mo kó owó dání ten thousand no twelve thousand US dollar twelve thousand US dollar ni ó wà nínú pọ́ọ̀sì mi mo fẹ́ ra mọ́tò kan bàbá òǹdó yẹn náà ni tó bá ti gbowó kan báyìí máa lọ mọ́tò tó bá ti need ni máa lọ rà ṣé nítorí bá wà lórí ẹ̀ ni máa fi you know mo fẹ́ ra mọ́tò yẹn twelve thousand dollars tó wà lọ́mí wọ́n kàn sọ pé ṣáàgó yẹn èló ló jẹ́ nígbà yẹn ṣé five thousand àbí six thousand going to mo ṣàmọ̀ pé ó kọjá bí going to six thousand plus ló jẹ́ ní dọ́là ṣó ti yẹ yín i was like mi ì lè ṣe no mọ́ bóyá wọ́n ti lò ẹ̀ mọ́ òun náà máa ti lo àṣẹ ànàmọ́ ò tí torí ẹ̀ nísìn mo ṣe ń gbàdúrà gan mo ń gbàdúrà náà o nígbà yẹn náà o but nísìn mo máa ń ba téèyàn bá fẹ́ bá mi sọ̀rọ̀ kan tó bá kàn ní ẹ ló mo fẹ́ bá yín sọ̀rọ̀ ìjọ tẹ́ bá ti ráyè máa kọ́kọ́ gbàdúrà ni máa kọ́kọ́ gbọ́ gbogbo ògbà sí ara ẹ̀ sọnù mi ò sọ pé ó ń làṣẹ bọ̀tẹ́ ni but níjọ yẹn mi ṣe ra aago yẹn fún mo wá mo tún rò nínú mi bí mo ṣe rà á tán mo wò pé ah n ti mọ̀ kí n lọ rà á fún mi ò lè rà ju ní one thousand dollar bí one thousand five ó pọ̀ ju two thousand dollar. tí wọ́n bá purọ́ torí àṣántì tó wà lórí Facebook sọ pé rọ́lẹ̀ mi pa kí wọ́n jáde ní àkókò àwẹ̀ yìí kí wọ́n fi búra wọ́n ní pé wọ́n ní èmi ò tiẹ̀ promote èmi Bọ́lá Fọláṣadé ìyẹn ṣe mọ̀ pé nísìnyí tí ìgbowó tó wà lẹ́nu ọ̀nà wọ́n ní tí wọ́n bá parí iṣẹ́ òpàtó pátá tí wọ́n ta gbogbo tíkẹ̀tì tán tán parí ẹ̀ ní máa gbowó òun ti gbago ní wọ́n bá parí iṣẹ́ òpàtó nígbà tó ń parí show ọjọ́ tó ń parí show yẹn lèmi ṣe é mọ̀ pé bàbá gbọ́n wá sọ pé wọn òun lòún sanwó tíkẹ́ẹ̀tì o pé òun fẹ́ gba owó àfọ̀fọ̀ owó yẹn lọ́wọ́ mi owó tí mo fẹ́ fún pẹ̀lú owó tó máa jẹ́ àfọ̀fìdí sí tíkẹ́ẹ̀tì máa mú àwọn pé mo sanwó tíkẹ́ẹ̀tì. bàbá gbọ́n ṣàlọ sí ètí wọn ò pọ̀ púpọ̀ bẹ́ẹ̀ wọ́n lọ ọlọ́run ti tiwọn. gbà tó máa yá àparí show ní àgbà tá a parí show lọ́jọ́ yẹn láàárọ̀ kùtùkùtù yẹn mo ti wá wò gbọ́ at least mo ti rí gbogbo mẹ́sítọ̀ mo ti rí gbogbo game mo ti rọ́wọ́ kọ́wọ́ yẹn mo ti rí oríṣiríṣi n bá ní òkè o owó dà ńgbà tó dẹ̀ parí tán wọ́n bá tún ní mánìjà ti lọlé mo ní mánìjà ò lè lọlé nítorí tiẹ̀ wá jẹ́ kémi fẹ́ bínú tí mo wá fi sọ pé mo máa dúró nísinsìnyí ni bàbá gbọ́n ló wá jẹ́ kí èmi wá wò pé nǹkan kan ń ṣẹlẹ̀ ń bí nígbà tí wọ́n sọ pé oníróbò fún àwọn lówó pé àwọn làwọn ra tíkẹ́ẹ̀tì mo ní à àwọn ti gbowó mo san gbogbo owó tíkẹ́ẹ̀tì èèyàn mọ́kànlá ló ló máa wá mo dẹ̀ san everything ó tún fowó sí gan iye tó ní wọ́n ń ta tíkẹ́ẹ̀tì èmi kọ́ múra but gbogbo owó tó calculate fún mi pátá èèyàn mọ́kànlá gbogbo ẹ̀ ni mo fún àti gbogbo owó nǹkan tó fẹ́ àti owó tẹ̀ tó club tó a lò gba tí mi ò jẹ́ owó tí mo dẹ̀ mọ̀ pé mi jẹ̀yàn lówó mo ṣàmùkú tó bá ṣàtà tíkẹ́ẹ̀tì wọn á rémi tòwó fún mi mo ti mọ̀ pé shortage máa wà pẹ̀lú gbogbo game tí mo ti wá ń rí yẹn wá ní ó wá ní máníjà tún ti lọlé mo ní máníjà lọlé mo ní máníjà ò gbúdọ̀ lọ ó ti wá ń dariwo mo èmi kẹ̀dẹ̀rẹ̀ wọn ò mọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun mi ti wá ń le ah, ojú mi ti kán ah, lẹ́sẹ̀ ọ̀rọ̀ ọjọ́ tí mò ń sọ mu ni ah, èmi ń struggle láti mo ní mo fẹ́ mèkè láyé ni mo ṣe ń ṣiṣẹ́ o ẹ lè gbá mi o mo sọ mo ní yìí o lè gbá mi go score free mo ní mi ò ń ṣe ẹni tí wọ́n ń gbá o bẹ́ẹ̀ mi ò tiẹ̀ kọ́kọ́ mọ̀ pé wọ́n máa gbá mi to that extent èmi ò mọ̀ pé géèmù ṣì ń lọ ó bá dẹ̀ ni wọ́n ní ó ti lọlé ẹ pé kí n lọ refresh tó bá ti di lálẹ́ kí n ṣe kí ni kí n padà wá owó tó ń pa lórí púpìtì yẹn òun ni wọ́n tún fẹ́ kí bàbá gbọ̀nyin gbà lọ́wọ́ mi mo tún wá fi owó yẹn ṣáà mo kó fún bàbá gbọ̀nyin tó ti yé àwọn owó tí a tún pa ẹ má bínú mo ń tíráì láti faṣọ mi sísàlẹ̀ owó tá a pa ewu iṣẹ́ percentage tí mo ṣẹ́ lórí púpìtì ìyẹn wà ìyẹn wà lọ́wọ́ mi òun yẹn òun yẹn ni wọ́n tún fẹ́ kí bàbá gbọ́n gbà lọ́wọ́ mi ìyẹn mo fi san fún bàbá gbọ́n ṣé ti yẹ nígbà tí bàbá gbọ́n ní wọn ò fún un ní owó kankan i have to you know mo wá dúró wọ́n wá ní ẹ ó máa padà wá pé ó ti parí pé kó tó parí iṣẹ́ òòlù ti lọ lé ìyẹn mánéjà mo níbọ̀ mánéjà kan ló wà lẹ́nu géètì kí lówó tún ṣe máa dọ́dọ̀ mánéjà ṣé mánéjà ló ṣe ṣóò ni wọ́n ní kí n má bínú pé máa dé ní náà tó ń pè ní olórí burúkú oníró ó ti kú ṣáá oníròbókó wọn bú ẹni tó ti kú <tsk> mo ti gbàgbé pé ó ti kú wọ́n ní ó ti máa oníròbó wà ní pé mánéjà ti lọlé pé tó bá ti di ìrọ̀lẹ́ ká wá ìrọ̀lẹ́ yìí ṣe ló dà pé kó tètè dé kó tètè dé kó tètè dé <sighs> mo ti ń fi somehow bọ̀ mo ti rí i pé àwọn màláìkà ni wọ́n ti ń sọ̀rọ̀ bákan wọ́n ti ń ṣe bákan you know but èmi ò kò yé mi because mi ò ṣe rí mo ṣáà manage mo lọ lé mo máa lọ lé o ìgbà tó dẹ̀ dìrọ̀lẹ́ mo padà wá àwọn màláìka wà nínú hòtẹ́ẹ̀ ń bẹ̀ nígbà tó dẹ̀ dé ṣe mọ̀ normally tàbá ti kó tó di pé wọ́n ní manager dé yẹn bá ṣe dé mo lọ sí hòtẹ́ẹ̀ room ẹ̀ èmi àtọmọ mi náà ni àtọmọ ọ̀dọ̀ mi gbogbo wa mo pè náà pé a ti wà lárand àní ó wá sísàlẹ̀ àwa dúró de ẹ̀ẹ́bí hòtẹ́ẹ̀ yàrá ẹ̀ aṣáà wà lọ bá gbàtàn ní manager yẹn dé kó tó di pé manager mi manager dé a jókòó síbẹ̀ just talking mi ò tọ̀rọ̀ inú mi ò dùn bò mo ṣáà ń rẹ́ mọ̀ mi ò kò tí ì yé mi mo ṣáà bẹ̀rẹ̀ sí rojọ́ pé kí ló ń ṣẹlẹ̀ gan oríyóbò sanwó tíkẹ́ẹ̀tì fún ẹnìkan ìgbádá àṣẹ kékeré ni mo sì rí àṣẹ owó yẹn wọ́n máa gbé mi àṣẹ owó yẹn wọ́n máa gbé owó mi àwa wọlé somebody is abusing me here no problem ìgbà tá a wá dé tí ẹni yẹn wá dé àwa wọlé mo wá ṣàrí pé kí ló fẹ́ fa mítìn mo rí pé oníròbó dé bó ṣe dìde dúró nìyẹn gbogbo ṣà ń ṣe bákan mo wá wò pé kí ló dé mo ní ẹ jókòó èmi tún sọ fún mo ṣà mo ṣì mo ṣàtìyìn wò mo ní ẹ jókòó lòun ò jókòó máa dúró kò pẹ́ náà ni mánéjà bá bẹ̀rẹ̀ sí ń bá mi sọ̀rọ̀ pé i just want to be frank with you ọmọ india ni ó ní i don't have any money to give you here mo ní what are you saying ó ní i don't have any money to give you mo ní what happen <laughs> mo ní the job belongs to me i mean only the guy only this guy is owing him money ó ló jẹun lówó ó ló ní robo jẹun ní owó ní ìgbà tí pàṣẹ wá yẹn ẹ máa gbọ́ o papers ó wá pé ó sọ pé òun ò lè wọ economy pé economy ni wọ́n rà so ó wá ra ó wá sọ pé pàṣọ kò ń bá ń ra first class fún pàṣọ tó bá dé òun máa sanwó ó lóun rà fún un ó ló tún ní kóun ṣe many things ó ṣàgbọ hòtẹ́ẹ̀ lọ́jọ́ tó lò yẹn pé òun máa sanwó pé kò sanwó mo ní ṣé pàṣọ ń sìn ṣé pàṣọ ló kọrin bí pẹ́ẹ́mí mo ní ṣó yìí ó ní kò sọ fóun ó nítorí pé òun ló máa ń ṣe ṣóun bí mo ní the show belongs to me mo ní I pay everything ó ní no ó ní i'm sorry unfortunately i cannot do anything bí oníròbó ṣe bẹ̀rẹ̀ sí ń dọ̀bálẹ̀ nìyẹn màláìka jókòó báyìí ṣọlá náà dúró èmi jókòó sí síìtì báyìí mánéjà yẹn jókòó báyìí tó ra ṣe bíi round báyìí mánéjà yẹn jókòó báyìí orí mi kọ́kọ́ fòlò pé ah, ó ló jẹun lówó <laughs> mo ló jẹ lówó ó ní ni bó ṣe wá dọ̀bálẹ̀ nìyẹn ìyẹn onírúbó kó má dọ̀bálẹ̀ fún mi mọ́ bó ṣe wá ní ẹ pé ó ní ó ní passport ẹ̀gán wà lọ́dọ̀ òun ó wá mú passport yẹn ó ní kódà olówó tó jẹun pọ̀ ó lóun ò tí ì ní múlẹ̀ gan ní kò tí ì tán ah. mo bẹ̀rẹ̀ sí rèèkì mo bẹ̀rẹ̀ sí rèèkì mo ti omi ti ara mi ti ń gbóná ṣé mo mówó tíra gọ́ǹsì kó tó nípa àparí ṣóò ti bí owó tá a pa lórí púpìtì wọ́n ti sọ pé wọ́n sanwó fún fún bàbá gbọ́nyin ẹ bèrè náà ṣé ibi tó bá purọ́ mọ́ ibi tó bá jìnnà lé àbí àwọn orúkọ tí mo dá yẹn ṣé wọ́n ń ṣe stranger náà mo ní òkè ara mi ti ń gbóná as a woman being as a person tó ara owó ta tí ò ṣe pé you know mo dẹ̀ fẹ́ ṣe dáadáa ní òní gbogbo nǹkan ṣe gbàdàrú bẹ́yàn n bá bẹ̀rẹ̀ sí ń sunkún bẹ̀rẹ̀ sí ń wà disturb you know all those things àṣẹ wọn ò tí ì parí ni màláka bá ń ṣe bí ẹni tó fẹ́ support mi tó ṣe ń ṣe bíi pé òun support mi pé òun ò láì kíkẹ́ ọtí màláìka ṣe àṣẹ ó mọ̀ ń pa ẹ̀ àṣẹ oúnjẹ mọ̀ ni. ló bá ní bẹ́ẹ̀ ṣe máa ń ṣe irú kan bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ àyàntí òun ni múmà yìí ó máa ti nà yín bàjẹ́ ló bá ti ń di ẹ̀ṣẹ́ òun ti gbá yín pa òun ti ṣe ìyẹn màláìka súlẹ̀ tèmi ah, ò mọ̀ pé géèmù tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni èmi má rò pé bóyá wọ́n tún help mi èmi mo tún ṣe bí ẹni fẹ́ mu irọ́ ni o àṣé géèmù ni wọ́n ń play pẹ̀lú mi. nọ́mbà ṣe tó ń ṣe àmì pé wọ́n máa gbé wọn lọ sí airport nísìnyí báyìí ọjọ́ tí wọ́n dá lóòtẹ́ẹ̀ I cannot have money to continue kò tiẹ̀ lówó sówó wọ́n ní kódà hòtẹ́ẹ̀ gan tá a búùkù yẹn ọjọ́ yẹn ni wọ́n gbúdọ̀ kúrò ní hòtẹ́ẹ̀ I have to take them to my house. ẹ̀ ń gbọ́rọ̀ mi I have to take màláìkà àwọn ọmọọṣẹ́ kọ̀ọ̀kan orí gbogbo rọ́ọ̀gì mi i mean rọ́ọ̀gì kọ́ mi ní rọ́ọ̀gì nílé lórí iṣẹ́ àwọn couch mi we have one small sitting room gbogbo ẹ̀ pátá ni wọ́n sùn sí àti i left the room for them everywhere for them i have to take mo take àwọn ṣé gbogbo wọn ni mo gbé no kì í ṣe gbogbo wọn because kò sí room kò uh, we have to pay another month the man doesn't give us another grace and me ò lè you know bí wọ́n ṣe gbé owó mi nìyẹn màláìka dẹ̀ wá ń ṣe bíi pé òun ṣe dáadáa àṣẹ ọmọ pa gbogbo géèmù tó ń lọ. ṣọlá wá sọ fún mi mo wá sunkún gbà tí màá lọ gba mọ́tò lọ́wọ́ oníróbó oníróbó ti fi mọ́tò mi gbá ó mọ̀ọ́mọ̀ ṣe é ó fi mọ́tò mi gbá játijàti ó da gbogbo nǹkan rú gbèsè wà ńlẹ̀ ṣé mo pé ń gbèsè of course tó bá fowó ṣòwò tó òrò owó tó òrò ju owó tó o bá jèrè ṣé wàá gbójú owó tó bá tẹ̀ tún ṣọ́ọ̀tì wàá gba díẹ̀ mẹ́ẹ̀ sí kankan. ó wá ní ẹ eh, city pub lọ́jọ́ tó ń wá yẹn pé òun ló ń ṣe gbogbo nǹkan kankan later nìkan nínú wọn lára wọn ni abufatai ó lè má rántí mọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí ń sọ fún mi pé à pé irọ́ ni pé màmá pé irọ́ mà ní pé onírobo pé ilé tó sọ pé hòtẹ́ẹ̀ tó sọ pé òun jẹ pàṣọ lówó pé pàṣọ yẹn pé ṣèbí city people ló gbé pàṣọ wá pé city people ló gbé pàṣọ wá náà pé city people ló kí ẹ̀ fún kínní yẹn ẹ ti understand níwà wọn sọ fún mi pé mi ò sínú system wọn ìkan lára àwọn ọmọ màláìka yẹn pa ìkíní ló sọ lẹ́yìn kí lórúkọ bọ̀bọ̀ yìí àbùfàtà ìsọfúnmi àfàfà ọmọ èkó yẹn àti ìkan nínú wọn pé irọ́ ni ní oníròbó ń pa pé oníròbó tó yẹ pé onífrọ́stà ni oníjìbìtì ni tó máa gbó lọ́wọ́ tí ò ní sanwó pé ṣèbí oníròbó pé ṣọ́ọ̀bù tó ẹ̀mí owó tó sọ pé wọ́n fi dí yẹn pé wọ́n kàn gba yín ni pé kinní ni pé gbà tó dé yẹn oní city people ló gbé pàṣọ wá náà city people ló gbé pàṣọ wá pé yóò wá dé tó wá ń pariwo pàṣọ pé àmì tó wá ń pariwo pé ẹ pàṣọ lòun ra tíkẹ́ẹ̀tì pé wọ́n purọ́ wọ́n gba yín ni ah. ibi tí mò ń sọ yìí kó fún mọ́ ló ló ń kúrukú ah shortage wà àwọn eléyìí náà tuntun wá wọlé sí mi lára àzìn bí wọ́n ṣe wọlé pé ẹ màmá ẹ ṣọlá ní ẹ màmá ẹ má wọrí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé lẹ́ni tó bá ti yá ẹ jẹ́ ká ṣe ṣòfò yín tá bá ti ṣe ṣòfò yín tá bá ti ṣe yẹn ẹ máa promote wa ẹ máa rí owó yẹn ẹ má wọrí mo ní a máa rí owó ó pà mí because ah, ah, mo gbọ́ pé bógun bẹ̀ bógun bẹ̀ tí wọ́n pè ní kẹ́nìyàn bógun bẹ̀ létà pé wọ́n mọ̀ nípa ẹ̀ <laughs> àwọn tó mọ̀ nípa kínní yẹn ó pọ̀ o kó pé yìí ọmọ tí mo ń pè ní kówó pé tí mo ló pè mí tí mo play voice of recent tí mo ní kankan ṣẹlẹ̀ kó pé yẹn òun náà tún sọ pé ó lóun máa jojú gbàtí gbogbo ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ òun máa jojú eh, eh, kí lorúkọ ẹ̀ tẹ́mi fi wá láìka ọmọ yẹn ni o ó máa jojú jojú ẹ̀ pé irọ́ ni bí máa yẹn ṣe máa ń ṣe nìyẹn pé ìbàdàn làwọn àwọn méjèèjì ti wá pé bó ṣe máa ń ṣe nìyẹn ìyẹn ọmọ kópè yẹn ló wá ń sọ fún èyí tó ti kú yìí oníròbó pé bó ṣe máa ń ṣe nìyẹn pé ẹ̀gbọ́n yẹn olòṣì ni ìyẹn ọmọ kókó yẹn tí mo fi wá láìkí kó pé ńgbà yẹn tó fi wá tí mo fi wá àláwọ̀ ẹ̀ náà kóhùn náà máa wá sọ́dọ̀ mi olórí burúkú olórí burúkú ni ẹ̀gbọ́n yẹn bó ṣe jẹ gbèsè káàkiri gbogbo dẹ́rà òun kí n mọ̀ pé ó gba ẹrù lọ́wọ́ gbogbo obìnrin pé ó máa jẹ́rù ó máa lóun fẹ́ bá wọn gbẹ́rù kò ní gbẹ́rù yẹn agbowó àṣẹ òun ló bá mi òun ló ń já mi ìyẹn ọmọ kópè yẹn for that mo wá bẹ̀rẹ̀ sí ọmọ yẹn náà tó bá ti lóun fẹ́ wá sílé mi fẹ́ kí mi mo máa because I you know I help him he get close to me de wọ́n já mi tán wọ́n wá ní wọ́n fẹ́ ṣe kí n máa ṣe ti màláìka báyìí sí èmi ò wá mọ̀ pé màláìka gan gbogbo wọn lọ́jọ́ mọ̀ ń pa ìpólè ni wọ́n ìyẹn ni iṣẹ́ kó wọ́n fi wá ṣiṣẹ́ o ló fi wá ló fi wá ṣẹlẹ̀ nígbà tó wá délé nígbà tó kúkú wá ti wá wọ tó wá délé mi ṣé the first day yẹn yeah the first one yẹn ọjọ́ tí wọ́n wáyá ni wọ́n fẹ́ jẹun nínú ilé mi ọmọ kan tó ń pè ní bímbọ gogo jay torí ẹ̀ ìgboro yẹn wọ́n ṣe wọnú ara wọn lélẹ̀ bímbọ yẹn náà mo tún wá létà ó sọ pé òun jẹ́ ọ̀rẹ́ ẹ̀ ìyàwó MC kẹ́ máa wo bí wọ́n ṣe connect connect torí ayẹyẹ ni báwo ló ṣe ké wọ́n ṣe connect lórí mi ọjọ́ yẹn màláìka ló kọ́kọ́ mu wá òun àti màláìka òun náà wá kì í ṣàwà la tíkẹ̀tì ẹ̀ o ó wá ọ̀nà òun ṣòtìyé bọ̀tí bó ṣe dé sí Canada bó ṣe dé sí Dubai jọ yẹn náà nígẹ̀ yẹn náà dé tó tiẹ̀ ń pè tíyàwó ẹ̀ kan ń pè pé wọ́n sọ pé Bímbọ́ pa pé o lọ wọ́n lọ gbé girlfriend wá sí Dubai kìnnìkan kìnnìkan tó ń pè tó yẹ pé ńgbà mò ń wà á lọ tó fẹ́ẹ́ lọ ra ago yẹn tí ń pè tó ń kí fún seriously nǹkan nínú àwọn ìyàwó ẹ̀ mi ìmọ̀ tó jẹ́ nínú wọn tó ń pe bọ̀bọ́ yìí tá à ń pè ní màláìka so wọ́n ṣàṣọ wọn wá ti já mi síbẹ̀ yẹn nígbà tó wá ti wá sọ yẹn sí ẹgbẹ́ torí ọlọ́run ṣé mi á tún wá lọ bá oníròbódòwò pọ̀ ni no god forbid ọlọ́run má jẹ́ kí n tiẹ̀ ọlọ́run má jẹ́ so wọ́n má tó wá sọ fún mi mo ní mi ò ní interest mọ́ ó wá ní kí n má worry ìyẹn ṣọlá yẹn bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí penetrate pé kí n má worry pé ó máa wà okay pé owó wà nínú kinní yìí èmi náà dẹ̀ rí gbogbo tíkẹ̀tì àtà èrò wà o owó wà ń bẹ̀ tó tọ́ o owó yẹn mi lè má jèrè millions ò bọ̀ tí èrè wà ń bẹ̀ kò dín kò ní dín ṣó ti yé yín ó ṣáà ń ṣe nígbà tó wá sọ fún mi pé kí n má wọ́rì pé àwọn máa ṣe pé tá a bá dẹ̀ ti fẹ́ ṣe this time around pé February ni birthday Malaika ó wá sọ fún mi nígbà àṣẹ kò tí pé forty ó ló máa pé forty ó ló máa pé forty ó ní tó bá ti pé forty ńkọ́ ó ní èmi ńkọ́ mo jẹ́ February my baby is February bí mo ṣe mọ̀ wọ́n nìyẹn o ó ní àbùfàtà yẹn àṣẹ wọ́n tún ti sọ pé wọ́n ṣe máa gbà mí nìyẹn pé February náà nìyẹn àbùfàtà ìgíga ẹ ó ní ọmọ mani ọmọ manager. ó ní wọ́n ń pè ní Valentino ó lọ́mọ manager. ọmọ Ṣọlá mani ó ní yẹn náà ó ní February ni ó ní Màláìka ó ní is February fifteen ó ní Valentino ó ní is February fourteen ó lè mi February twenty ọmọ mi Bukky February twenty four abufatais fabric nìkan ṣá bí mo ṣe mọ wọn bó ṣe tó sílẹ̀ fún mi mu ni ẹ kí ni a fẹ́ ṣe ó ní ta bá ṣe kinní yẹn pé ká wá gbé flag mi wọ́n flag mi ò torí pé fún mi lọ wọn ò fẹ́ kí n sán mọ́ wọn ò fẹ́ kí n sán mọ́ wọ́n ní kí n gbé àyíndé báyìndé ni a máa gbé àmúni that's good èmi láìkí àyíndé wàsíù that's my best music you understand pé àyìndé ló máa jẹ́ main man but a máa pe àwọn olórin yẹn ká ṣe kó bẹ́ẹ̀bẹ́ẹ̀ mo ní ẹ bẹ́ẹ̀ ni mo ní sọ́dẹ̀ máa wá ọ̀nà máa wá ó ní máa tà gan pé gbogbo Dubai máa dàrú mo ní ó ládẹ̀ tí máa pe àwọn àwọn hip hop mo ní owó àwọn hip hop wọn ló pọ̀ lóò lóò máa pè wọ́n gbà tó jẹ́ bẹ́ẹ̀ dé pé wọ́n máa kọrin wọ́n kàn máa fi wọ́n náà tíkẹ́ẹ̀tì àti hòtẹ́ẹ̀lì a máa gbà fún wọn mo ní that's good mo ní Wizkid ló rẹ̀ nígbà yẹn dáadáa Wizkid lálá mi ni. àwọn èèyàn wa mo wá bèrè àjà mo níta ló rẹ̀ nísì tí wọ́n ń lò ní Dubai gan tí wọ́n láì táwọn tí ò ń ṣe Yorùbá láìkì àtàwọn ọ̀dà Yorùbá wọ́n ní Wizkid wọ́n ní Wizkid wọ́n ní no problem pé Wizkid pé àwọn Yorùbá náà gbogbo wọn máa wá ìyẹn àwọn olórin Yorùbá mo ní ok ó dẹ̀ wọ́n àtàdé ń ṣe lọ ó wá ló máa heavy gan ó wá fún mi nọ́mbà ó ní kí n má wọ́ọ́rì nípa tí mo ní à ọwọ́ aláàjì àyìndé náà a mọ̀ wọ́n pé ó wọ́n o wọ́n nínú pé aláàjì máa fi hàn náà òun pé bọ̀ akànra ticket five star all those things kankan bẹ́ẹ̀ yẹn ó wá bẹ̀rẹ̀ sí fún mi ní nọ́mbà kí n pe nígbà táwa ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lé lórí ó wá fún mi nọ́mbà kí n pe àwọn olórin ìyẹn mo fi pé èmi bọ́lá mo pe bọ̀dá túndé that is kókó below òun ló fún mi nọ́mbà nígbà yẹn wá lòun ò fẹ́ pàṣọ ó ní pàṣọ òun ò fẹ́ òun ò fóṣùpá bọ̀ ó fún mi ní tìbọ̀dá ọmọ oko súrí àlámì ṣínà òkínní bọ̀dá ọmọ oko hmm, ẹ má bínú pé mo pè yín ní ọmọ oko ó fún mi ní bọ̀dá ọmọ oko ó fún mi ní bọ̀dá túndé ó fún mi ní ta ló tún fún mi ó ṣàfún mi láwọn tó jẹ́ click ẹ̀ tó jẹ́ kákọ̀ọ̀sì ẹ̀ tó fẹ́ nígbà yẹn ó dẹ̀ òun máa pe àwọn kan ó ní kémi fúnra mi pe àwọn yẹn ó dẹ̀ ní pé kémi pe ó lóun máa pe bọ̀bọ̀ kan náà láti Kwara ìyẹn bóyá ìsàjábà ó ní òun máa pe àwọn onípọ̀pù tó wá tún máa pè ó máa pe DJ C ìyẹn náà ni DJ C wá but Wizkid ò wá nínú show yẹn kò wá so along the line bá ṣe tí wọ́n á ṣe kinní yẹn lọ Bàṣíà máa ń fún mi ní information ó rí Bàṣíà pẹ̀lú mi nínú ilé mi àwọn pictures yẹn wà tẹ́mi Bàṣíà èmi èmi ẹ̀ àti ẹ̀ Bàṣírá DJ C àtìgbà tí mo lọ kó wọn ní airport ń gbọ́ oṣù tí yé mẹ́ẹ̀ ó máa ń kó Bàṣíà wa máa ń fún mi ní information pé aláàjì ò ní wá o èmi ò tiẹ̀ wá mọ̀ ń gbà yẹn pé ẹ̀ẹ́ ó wá sọ fún mi February ni ó wá sọ fún mi pé aláàjì lòun ò ní rí lè wà ní February yẹn pé ká fi sí March ẹni ẹ wá ti sọ fún mi pé ah, during that time pàlájì ò ní fẹ́ travel pé torí february taba twenty something ta fi sí yẹn pé march third ni birthday alhaji pé wọn ò ní fẹ́ wá láti lọ kọrin fẹ́ nìkankan pé no ẹni ẹ ló tiẹ̀ kọ́kọ́ jẹ́ kí n mọ̀ pé à ah, pé ẹ̀fọ́ eh, sùlẹ̀ àlámà làkàní pé wọn alhaji ò ní fẹ́ wá ó dẹ̀ ní alhaji ah, ò ní fẹ́ wá kẹ́ ó lóun ti lọ bá alhaji a sọ fún mi sí wọn wà lọ́lọ́ alhaji ò fẹ́ lọ rà alhaji ní water park mo fẹ́ lọ ra ìlàjì ní kẹjà mo fẹ́ lọ ra ìlàjì ló tẹ̀ kan mo fẹ́ lọ ra jẹun èmi kẹ̀dẹ̀ mo máa sọ pé wọ́n lọ ìlàjì ò ní wá o ká má kàn lọ máa náwó sọnù bẹ́ẹ̀ yẹn torí a ti náwó mo wá bẹ̀rẹ̀ sí ṣe visa ó máa sẹ́ndì oríṣiríṣi àwọn èèyàn fún mi tá a máa ṣe visa mo máa ṣe visa o mo ná bastard owó. Hmm. ó wá fún mi ní nọ́mbà ó dà pé pẹ́sì ni mánéjà alájì gbà yẹn àlá máa ní pẹ́sìn yẹn ló sì jẹ́ mánéjà ń gbà yẹn wọ́n fún mi ní pé kí n pe pé kí n pe mánéjà mo pe mánéjà àwọn náà kí wọ́n ní kí n má wọ̀ọ́rì bọ̀bọ̀ tó yá wọ́n bẹ fún mi màá sọ nǹkan tí pẹ́sìn sọ fún mi gbà yẹn. ó wá di níjọ́ kan nígbà tó ṣàn sọ mo ní tó bá ti débẹ̀ kò sí ó ní òun lọ sẹ́ẹ̀ pé òun ti lọ mú ni à pàṣẹ á sọ fún mi pé don't sleep now no no pàṣẹ sọ fún mi pé aláàjì ò ní wá mo wá sọ fún mi nìyẹn pàṣẹ mà sọ pé aláàjì ò ní wá torí gbogbo àyẹn ṣe mọ̀ pé ó ń gbọ́ information kò mọ̀ pé mi ń gbọ́ anything about that aláàjì ti sọ fún àwọn yẹn pé òun ò mà ní wá lóun fi wá ṣe pẹ̀lú ọmọ yẹn pọ́mọ yẹn dáadáa mà ní tó ìbú ohun tí ó ti pẹ́ tó lóun wá ẹnu ẹ̀ òun ni wọ́n jẹ́ kí n mọ̀ pé kì í ṣe aláàjì ló sọ pé ó bú aláàjì nígbà àti Bísí òun fúnra rẹ̀ gan fẹnu ẹ̀ sọ tóun bú alájí òun tẹ̀ sálájí lójú nígbà tóun pè é ńgbà yẹn nígbà mo wá ní sálájí máa wá ah, ó ló máa wá ti sàmàrà tó lóun ti pè é nígbà tóun fẹ́ ṣèyàwó tó kọ̀ tí ò wá ó ló máa fi lè compensate tóun ó ló jẹ́ kí n mọ̀ pé ọjọ́ tóun lọ bẹ̀ alájí báyìí ni ó wá ń sọ ní ṣọlá àbórí ọjọ́ tí mo lọ bẹ̀ alájí yẹn ó wá ń bèèrè lọ́wọ́ ọ̀rẹ́ ẹ̀ kan mẹ́rin mi ó mi kí ni mo ṣe bá wọn dé ó bó ṣe sọ nìyẹn mo lókè ó wá for this mo lókè o bọ́n wọn pàṣẹ àmọ́ ń fẹ̀mí lọ́wọ́ pé kò ní wá o ìbí àmọ́ sọ fún mọ́ni kò ní wá ó ní kí n má wọrí ní ló bá tiẹ̀ ti dọ́dọ̀ ẹ̀ báyìí kéèmí ba lè mọ̀ toró tó stage kan mo ti wá rí i pé ó ń ṣorí burúkú before this eh, before ká tó ṣe eléyìí tá a ti ń plan yìí mo ní mo ń bọ̀ mo normally máa ń wá sí Nàìjíríà wọ́n ní mo mọ̀ nẹ́jẹ̀ ó ní tí má ti ń bọ̀ this time àrà ó ní kí n má pe anybody lẹ́yìn tá a parí show ti àkọ́kọ́ yẹn o ìyẹn ni ẹ má jẹ́ skip bẹ̀ yẹn ó ní nígbà tá a parí show ti àkọ́kọ́ yẹn ó ní kí n má sọ fún anybody ó lò máa gbé mi ó lò máa tẹ́ mi sí fàájì mo ní fàájì báwo ó lòun kò fẹ́ pọ́n mi lé pé mo nice gan èmi ò mọ̀ pọ́n kàn tó fẹ́ mọ everything ẹnìkan ti ń bú mi ó ní mo talk too much <laughs> wọn ò ní fẹ́ káṣírí wọn tú ṣe bẹ́ẹ̀ ni mo kúrọ́ ni ní tí mo ti sọ láàrín ọdún kẹ bẹ́ẹ̀ bá jí mi pẹ́pẹ́pẹ́ lóru ẹ bá ní kí n máa sọ bí ṣe máa sọ́nà ni ó ní kí n má pẹ́ anybody mo ní mo ti gbọ́ mi ò bóyá nítorí bí mo ṣe ṣe fún wọn àti bóyá ó fẹ́ fi compensate mi mi ò sọ fún anybody. bọ̀díjọ́ tó wá wá sílé mi yẹn ẹ̀mọ̀ ìbùdájí ni wọ́n ń lọ ọjọ́ tí mo wọ́n wá wá sílé mi yẹn ìdájí yẹn mo máa ní láti lọ gbé wọn lọ sí airport ìyẹn ní first day tí wọ́n wá ti ṣó àkọ́kọ́ yẹn so lóru ọjọ́ yẹn mo wá ń gbàdúrà normally mo máa ń sunkún I prayed I was crying ní yàrá ọmọ mi I was praying and I was crying wọ́n ṣe jí láàárọ̀ ní lóòṣòro ọjọ́ yẹn ni ọjọ́ tíkẹ́ẹ̀tì wọn kù a day before that day ṣọlá wá bèrè lọ́wọ́ mi yẹn ṣọlá mà ní ó wá ní alájà mo ní yes ó ní kí ló tẹ̀ ń sunkún mo ní wọ́n ní mo ń pray ni wọ́n fẹ́ gbé mi lọ sí another level ni o ó ní bẹ́ẹ̀ ṣe ń sunkún yẹn ó ní gbogbo nǹkan tó ń ṣe fún yín ó lóun mọ̀ pé ó dùn yín ó ní bọ̀tí gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹn ó ní kò yẹ kẹ́ ẹ kó rí bẹ́ẹ̀ yẹn ó ní torí pé ẹ̀yin náà ṣe kinní kan fún ara yín ni ó yẹ kẹ́ ẹ gba àwọn èèyàn tó bá máa tún gbàdúrà especially fún yín yàtọ̀ sí ètò ẹ mo ní mo ń gbàdúrà and God is good to me tí nǹkan bá dàrú màá wọnú àwẹ̀ àtàdúrà mi ìdẹ̀ ní and now God will answer me ó ní náà oníyẹn ò tó ó lọ yẹ kẹ́ ẹ gba àwọn èèyàn ó wá ń ṣe bíi pé wọ́n advise me meanwhile they are plan work you wọ́n á láwọn ń lọ wọ́n á ní à ah, next time wọ́n á lèmi náà máa ní program ní Nàìjíríà very soon pé mi náà ń lọ sí nàìjíríà ah, wọ́n ní tó wá jẹ́ pé mo tiẹ̀ lè tẹ̀lé àwọn máa lọ nàìjíríà báyìí báyìí báyìí báyìí torí mo ti sọ pé àwọn mọ́tò mi kan wà lọ́nà tẹ̀mọ̀ wọ́n ìmọ̀ náà pé mọ́tò owó ti wà lọ́nà gbogbo nǹkan tí mo yìí ní nàìjíríà nàná fẹ́ mọye tó tó kán fẹ́ gbà lọ́wọ́ mi pé tí má lè tẹ̀lé àwọn lọ nàìjíríà sí ti wọ́n máa organize àdúrà mi ní àná ah, mi ò lè lọ nàìjíríà báyìí wọ́n ní òkè tá a bá ti dé nàìjíríà àwọn máa sọ fún mi lẹ́bi náà máa ń wá nàìjíríà frequently wọ́n ti bá ti ń bọ̀ dísà máa kí n má sọ fún anybody pé àwọn máa gbé mi pé àwọn máa kọ́lọ́pàá wá àwọn máa kó pms àwọn máa máa gbé mi mi convoy ni hmm, lókè bá ní kò sí problem kojú some weeks náà mo ṣà ń lọ bí mo ṣe dé nìyẹn sí hotel wọ́n á dé wọ́n á gbé mi tòótọ́ mo pè wọ́n I didn't tell anybody wọ́n gbé mi dé hotel hòtẹ́ẹ̀ yẹn kí lorúkọ ṣé premier ni ní èbúté mẹ́ta kò jìnnà sílé màláìka wọ́n gbé mi dé hòtẹ́ẹ̀ yẹn mo check in èmi mo sanwó hòtẹ́ẹ̀ o everything èmi mo tún sanwó. ó bá di jẹ́ ọjọ́ kejì ní àárọ̀ kùtùkùtù ní àárọ̀ kùtùkùtù ni mọ́tò yẹn dé masima masima ni mọ́tò yẹn kọ́lọ̀ wo ni o ṣé black àbí silver masima ṣá ṣáà ní bọ̀bọ̀ tó wà slender bá mi ìlè rántí bí sí bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ yẹn ga báyìí wọ́n ṣe dé nìyẹn wọ́n wá ní alájà máa à ń lọ sí ọ̀nà Ìbàdàn bí pé wọ́n ń gbéyàn jáde bí wọ́n fẹ́ẹ́ fẹ́ jáde lọ ṣeré à ń lọ Adébàdàn wọ́n ti ẹ̀kọ́ ló wa ló jáde ló ń yẹ̀ṣẹ̀ tó máa dénú ibi go slow tí go tó dọ̀ bá wà ó máa mú handkerchief ó máa fi bojú aṣọ mọ́rí màá ní kí ló dé á ní wọ́n ń tọrọ owó à ń lọ à ń lọ o aṣáàlì àbá débi bẹ̀yẹn wọ́n ló ń jẹ́ ọ̀rá nígbà tí mo débẹ̀ ẹ̀rú bà mí wọ́n ní àkí má wọrí pé kí má jẹ́ kẹ́rù bà mí náà wọ́n bá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ wọ́n bá ń jẹun ilé yẹn ilé àwọn haúsá bíi àwọn fúlàní kúkùkù báyìí ni ṣé ó ti yẹ yín mẹ́yìn wọn kó tó débẹ̀ yẹn wọ́n ti gúnyán sílẹ̀ ẹni yẹn yàtọ̀ sílé kúkùkù yẹn ẹni yẹn tún ní ilé míì tó kọ́ ẹ máa ráwọn ìyá arúgbó náà bẹ́ẹ̀ ìyá ẹ wọn àwọn ọmọ wọn wọ́n ṣe ìróṣà pọ̀ àwọn fúlàní bíi wọ́n ṣe fúlàní bíi àwọn lọ́rin yẹn ọ̀rá ni eré àbẹ̀yẹn ọ̀rá gangan wọ́n ṣe kọ́kọ́ wọnú sitirumu yẹn iwájú bẹ̀ náà kọ́kọ́ pààkì sí abá wọnú sitirumu yẹn ibi bẹ̀ yẹn ilé yẹn nìkan ló ilé yẹn kò sínú gbòòrò o ilé arímowọ ìgbà tán wọn stream orí píchọ àfa yẹn pẹ̀lú sísúlẹ àlámàláìka wọn gbé e, òun náà fi display city room but mo wò ó pé ah, ara mi ń fún mi bákan but mo wò pé mi ì ṣe burúkú fún anybody náà burúkú ò sí mi ò ṣe burúkú fún wọn náà ó bá ní kò pẹ́ wọ́n bá ní ká rìn kúrò ńbẹ̀ la bá rìn lọ ibi ilé kúkúkú yẹn ẹ bá wọbẹ̀ ẹ máa bẹ̀rẹ̀ wọ́ ni o a bẹ̀rẹ̀ wọbẹ̀ ọ̀hún wọ́n bá gbóúnjẹ sílẹ̀ wọ́n ní ká jẹ ó lè mi ò jẹ o iyán ni pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́ dúdú ọbẹ̀ ẹ̀fọ́ yẹn ó dúdú iyán yẹn wọ́n gbé sílẹ̀ iyán ẹ̀mọ iyán tó ti yan ará òkè yẹn ṣàgbé abọ́ ọlọ́mọ orí tó máa ń lọ́mọ orí lódodo yẹn abọ́ ọlọ́mọ orí ni wọ́n kó sí mo dẹ̀ rí màláka ó dẹ̀ ń buyán yìí ó dẹ̀ ń jẹ́ pé kò sí nǹkan kan alájà ní ṣọlá náà ṣọlá mà ní òun náà ni ó tẹ̀lé wa ló yà ń jẹyán ló ń jẹyán ló ń jẹyán ló ń jẹyán mo ní ní ìjẹ ní kí n jẹ ìpèjẹ́ bò wọn ọmọ òdo ni mi bóyá wọ́n ti béèrè pé oyan ni wọ́n máa láìkì àbí báwo kò tiẹ̀ yé mi mo ní mi ò jẹ kó má dà pé wọ́n ní à pé mi fojú kọmọ náà sí i ilé yẹn because ilé yẹn kò ní wíńdò o àwọn ilé kúnkùnkùn yẹn wọ́n ní à ẹ̀rù ń bà mí ni àbí mo ṣe gbéraga lẹ́kṣà ẹ̀ náà iná ẹ̀ mọ̀ àwọn ọ̀ràn yẹn kiri yẹn kó sàmọ́ pé pé kó má dàbí pé gbéraga ẹ̀ ń bá dẹ̀ mú ìyẹn ń bá jẹ̀bọ̀t àyà mi ọkàn mi ò sábàlẹ̀ kò pẹ́ o wọ́n bá ní wọ́n ń bọ̀ ní wọ́n bá jáde wọ́n bá wọnú mọ́tò mo rò pé wọ́n ń bọ̀ àbí pé wọ́n kàn Ìgbà tí mo dẹ̀ máa pè wọ́n ni wọ́n ti dé Èkó. Ó wá ku èmi àti Ṣọlá. Ṣé ti yé yín? Kì í ṣe Ṣọlá máníjà ẹ̀ ni o. Ṣọlá màní ló ń pè Ṣọlá máníjà. Ó wá ku èmi ni Ṣọlá màní. Ṣé bí la fẹ́ sùn? Wọ́n ní kì í ṣe bí báyìí pé wọ́n máa gbé mi lọ sí ibi hòtẹ́ẹ̀lì kan pé mo àwọn níbi tó dáa tó máa sùn sí kì í ṣe bí báyìí. Wọ́n gbé mi dé ibi bẹ̀yẹn náà kò jìnnà púpọ̀ náà sí ibi ibẹ̀ yẹn bọ̀tí bí gbogbo yẹn ṣá kò sí gbòòrò kì í ṣe gbòòrò òtẹ́ yẹn kì í ṣe òtẹ́ bí òtẹ́ gidi bí àwọn face me and face you ilé yẹn náà ni o ṣáà rí dáadáa báyìí gbé mi sínú yàrá yẹn wọ́n ní máa fọṣẹ wẹ̀ wọ́n ní wọ́n máa fún mi ní ṣé mo nǹkan tán kọ́kọ́ ṣe fún mi ní pé nǹkan tí mo kọ́kọ́ jẹ yẹn wọ́n kọ́kọ́ ṣe nǹkan bíi pé kí wọ́n fi ra nǹkan ráyè èèyàn ni malaika is, a, is evil kó jáde nínú àwẹ̀ kó wá búra tí bá purọ́ mọ́ tí èyí tó wà lókè lọ́hùn sọ pé wọ́n purọ́ mọ́ ni kò promote ẹ̀ irọ́ ló pa ẹ máa gbọ́ o mi tí ìdèbí second promotion yẹn ó ti wá lọ báyìí malaika ti lọ wọ́n náà ti dẹ́kọ̀ pé kó bá ti di lọ́la ó máa wá gbé wa mo ní kí n má bẹ̀rù gbà tí mo dẹ̀ sì rí sọlá mà níyẹn bẹ́ẹ̀ <laughs> mi ì sọ anything mo ṣáà wà ń gbàdúrà mo wà nù yàrá yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gbé wa sí òun wà ní yàrá kan wọ́n ní kí n má wọ́ bẹ̀rù pé bíbẹ̀ yẹn séèfù ah! ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn tó ti sọnù ní nàìjíríà tó yẹ pé ẹ̀ ní mọ ibi tí wọ́n lọ. Hmm. lójú àwọn èèyàn ń sìn torí bó jẹ́ olórin wọn máa ní irọ́ ni wọ́n pa o àbí àjà o sílẹ̀ lámàlàíkà. <laughs> àwọn kan ti ń bú mi síbí you talk too much you talk too much hmm, kọ́sì wọn fẹ́ káṣíìrì wọn tú wọ́n wá fún mi ní wọ́n wá gbómi kí n tó wọnú yàrá yẹn wọ́n ní alájà wọ́n ti gbómi sínú bathroom bathroom yẹn wọ́n náà ti gbómi kàn wá wọ́n ní kí n fi wẹ̀ wọ́n dẹ̀ fún mi kànkàn wọ́n ti bá ti fi wẹ̀ tán kí n ju kànkàn yẹn sí ojú window mo ní mo ti gbọ́ ṣé o máa pé mo ti sọ experience mi rí ẹ̀yin èèyàn ọmọ tẹ́ ẹ̀ bá lè tọ́jú ẹ má bí o ní nàìjíríà because a lot of loopholes also make people to get meals in Nigeria orí ọlọ́run ẹlẹ́dàá mi ló kàn tiẹ̀ ti yọ mí hmm, sí ìyẹn mi ò tí ì mọ gravity ọ̀hún tí mo wá ń lọ nínú ẹ̀ gan ló ṣe yé mi tán pátápátá ó wá fún mi ní sponge wọ́n ní kí n fi wẹ̀ ṣé mo pé mo ti sọ̀rọ̀ ọ̀rẹ́ mi kan náà rí tó kì í ṣe ọ̀rẹ́ mi náà àwọn pípù tí mo bá pàdé nínú ah god. take it and off it and don't sleep yet you can fry dodo for me before you sleep and egg i can be eating it as i'm doing this also because i don't want to disturb you when you are sleeping okay thank you darling god bless you two two is okay for me eggs four okay and a lot of uh, ingredients you can open sending put sending also yeah inside the dryer open o lè má lo didi sani yẹn tán kó lo just two piece okay wọ́n fún mi lọ́ṣẹ wọ́n gbé kinní yẹn sínú yàrá wọ́n gbé mi síbẹ̀ ó ní ṣáwà kan náà tó máa ń bọ̀ tí wọ́n ti gbómi kan sínú bucket wọ́n ní kí n fi wẹ̀ pẹ̀lú kọ̀ọ̀kan wọ́n ní kọ̀ọ̀kan yẹn tán bá ti gbé fún mi tí bá fi ń wẹ̀ ó lè máa ṣáná o kí n má wọ́ọ̀rì hmm. nígbà tán ti ń sọ yẹn fún bá mi ní hey god god bàbá god ó ti yé mi wọ́n lè máa ṣáná o tí wọ́n máa padán fún mi kí n má wọ́ọ̀rì yẹn má yẹn mo tilẹ̀kùn yẹn lẹ́yìn wọ́n ní kí n má wọ́ọ̀rì tí n bá fẹ́ ṣílẹ̀kùn fún yàn hmm. mo ṣáà mi mi ò fọṣẹ yẹn wẹ̀ o mi ò dẹ̀ fomi yẹn wẹ̀ bọ̀ bọ́n ṣe ṣe mọ̀ wọ́n ní tí bá ti lo ọṣẹ yẹn tí bá ti lo kọ̀ọ̀kan yẹn tó kí n sọ sójú wíńdò ká torí àwọn máa wá mu wọ́n fẹ́ mọ̀ bóyá mo fi wẹ̀ mo fi wẹ̀ mo fomi sí mo fọ̀ báyìí bí ẹni tó fi wẹ̀ náà ni mo sọ síta omi yẹn mo ń dàbí pé èèyàn ń da omi sókè mo dẹ̀ ń ṣí díẹ̀ dáta náà mo fi ń wẹ̀ mi ò fomi wọn wẹ̀ o ọjọ́ kìíní kọjá ṣe mọ̀ pé wọ́n náà máa wá lọ́jọ́ kejì ọjọ́ kejì mi ò rí wọn ṣọlá wà ń bẹ̀ o wọ́n máa gbé oúnjẹ kan wá fún yàn wá wípé ó wá di pé kéèyàn máa ṣe ẹrù ẹrù pọ̀ tó dọjọ́ kẹta torí àdúrà tí mo sì ń gbà wọ́n pè pé báwo ni wọ́n ṣe máa ẹ wọ́n ní ó sọ pé ó máa gbé mi people ask me where did you see money I came from South Africa. Where did you see money? Which money? Which money are you talking about? Somebody that is working will not get money. Am I talking about? Let me treat this one first. You want to know how I get money? I will tell you. I've said that also before. But we are not talking. Má fi tó pọ́njó yín lára where do you get the money? Okay? I don't stay in Nigeria. If anybody stay in abroad, I stay in abroad. And before we left Nigeria, we sold our house in Ekpe. To travel. So when I live in South Africa before I travel to Dubai, I from Dubai, not from Nigeria. Okay? So and if people work, they go back to get money. Okay? a wá dúró sí mo wá pè é mo wá pè bàtà wá ń pẹ́ tó di ọjọ́ kẹta mosquito ń jẹ mí ibi báyìí ibi báyìí ó wà conducive kí ló dé kí ni mò ń ṣe bí mọ́tò òun tó máa ló máa wá lọ́la kò ṣe ó ní òun ti bá máyẹn sọ̀rọ̀ máyẹn náà òun gbà tó wá ṣe tán wá ní wọ́n máa pè mí gbà míì tí ilẹ̀ bá mú wọ́n lè ní kí n wá àwọn fẹ́ bá mi sọ̀rọ̀ ìgbà tí mo kọ́kọ́ dé yẹn wọ́n wá bè mí ẹ lẹ́ kémi dẹ̀ tó máa lọ one thing about me when I'm going to a place, I always buy things. I got things in my bag to give people. I'm used to it. I'm used to that. gbà tí mo débẹ̀ I mean ọmọ oh, bàbá yẹn wá pè mí nígbà tó wá yá ó wá ní kí n mú pépà kan dání mo mú pépà yẹn dání ó ṣí fún mi bíi pé white ó lè mú dání mo ṣáà ń wò pé kí ni gbogbo ilé ìbáyìí ó wá ní kí n má wọrí pé wọ́n sọ pé iṣẹ́ tó ń fẹ́ wọ́n fẹ́ fi nǹkan kan fún mi torí pé àwọn ò fẹ́ kí nǹkan kan bí mo ṣe ń ṣe bísínẹ́sì yẹn ó yẹ kí wọ́n ṣe mo ní òkè kí ló dé tí ẹ fi wà concerned about me ó ní à wọ́n sọ pé ńgbà tí wọ́n ti dé láti Dubai yẹn kó sọ pé mo nice pé wọ́n ní mo nice gan-an mo ní wọ́n ní mo nice ó ní ẹ ni wọ́n ṣe fẹ́ help mi wọ́n ní ẹ ó wá fún mi pépà funfun ó ní kí n mú dání ó ti yé mi kò tí ì yé mi náà púpọ̀ torí mi ò mọ eléyìí wọ́n tẹ nǹkan síbẹ̀ wọ́n ní kí n wọ́n tẹ wọ́n wá fún mi pépà yẹn ó white nígbà tó wá ó ní kí n dì ó mú àtó ní ó rí báyìí ó wá ní kí n wò ó ní gbogbo nǹkan tí ó bá ti ṣẹlẹ̀ ń sìn ó ló máa wà nínú pépà yẹn máa jáde síta o ọgbẹ́ tí n bá ti ó ní kí n wo pépà yẹn wọ́dẹ̀ wo ó lóun fẹ́ béèrè lọ́wọ́ àwọn kan torí àwọn èèyàn máa sọ pé kí ló wá débẹ̀ bí mo ṣe débẹ̀ ni mo sọ yìí. ó wá ní kí n fi pépà yẹn sínú ó wá fi pépà yẹn sínú igi kan báyìí ó tún dàbí pé sígbà tó máa tún ṣe after some time ó bá kọ oríṣiríṣi ọ̀rọ̀ sí ó wá ní kémi kà jáde mo wá kà mo wá ní kí n kà jáde mo wá ń kà. mm ló wá kọ oríṣiríṣi yẹn tẹ bá lè di ìyàwó pé àwọn àlùjọ̀nú sọ pé wọ́n bá lè di ìyàwó àwọn kan mo ní èyí mo wá pe màláìkà <laughs> mo wá kí fún mo wá kí fún wọ́n dà pé kò pẹ́ létà bóyá òun náà pè padà mo wá kí fún ṣé wàá yan mo wá kí fún ó wá lóun ti mo wá pè ó wá pè mí padà ó wá lóun ti bá wọn sọ̀rọ̀ pé kí ni gbogbo yẹn pé òun ò expect it from there ó dẹmọ ni o ó dẹmọ ni o bóyá wọ́n dẹ̀ fẹ́ dalẹ̀ ara wọn kò yé mi àbí ìṣàmọ̀ Hmm. ṣé àmọ́ pé gbogbo oúnjẹ tí wọ́n ti gbé wá fún mi yẹn kí ló fún yín ní àìdíà pé wọ́n ti fògùn sí gbogbo ẹ̀ pátá ni wọ́n ti fògùn sí wọ́n ní tí pẹ́pẹ́yẹ bá ti jòkútọ́ omi ló máa fi ṣù èmi ò ṣe pẹ́pẹ́yẹ o torí pé mo gbé àgbà jésù oníkẹ́nikẹ́ni má ṣe yọ mí lẹ́nu tó gbé mo mu ẹ̀jẹ̀ jésù mo ti pa gbogbo oró òkùnkùn wọ́n á gbé e mo ṣàwà kúrò ọjọ́ kejì yẹn ló ṣèwà ní kan kí wọ́n wá gbé wa lọ màláìka ò wá wá o màmá yìí bàbá yìí ṣèwà sọ pé kẹ́nìkan wá gbé wa wọ́n ṣàpè mọ́tò kan kó wá gbé wa lọ bọ́dẹ̀ ṣe ń lọ yẹn mo ti mọ̀ pé èmi mò ń padà sí Dubai tí bá ti lọ gbẹ́rù mi ẹ̀hẹ́n nígbà tó wá ṣe tán wá gbé ọṣẹ kan fún mi wọ́n ná dáṣì mi. bí aṣẹ yìí ni wọ́n fẹ́ ṣe wọ́n gun oríṣiríṣi nǹkan torí mo ṣí. Si wọ́n wá ní wọ́n gbé fún mi bàtà wá ń lọ tó mo ti mọ̀ pé mo ń padà sí Dubai mi ò ro you understand me mo wá lọ sí mo wá ní Ìjẹ̀bú Òde la máa gbà ń gbàtà débàdàn mo ní kàn gba Ìjẹ̀bú Òde I want to see people àwọn ibi tí mo kó mọ́tò sí náà bí ọ̀dọ̀ bàálù yẹn ń bá yà síbẹ̀ that is why ọjọ́ tí mo kọ́kọ́ lọ bàálù bó ṣe rí wọn báyìí ó béèrè lọ́wọ́ mi ó ní ta lélẹ́yìí princess mo láwọn ọmọ Sule Alao Malaika ni tí mo promote ní ọjọ́ sí yẹn ó ní kí ni wọ́n ṣe lẹ́yìn yín mo ní kò yé mi náà pé mo wá sí Nàìjíríà mo ṣáà ń sọ nǹkan tẹ́mi kọ̀ tẹ̀ fẹ́ sọ níjọ́ yẹn ni pé ṣé ẹ ti ta mọ́tò you understand mọ́tò mi wà lọ́dọ̀ wọn mo ṣáà lọ wọ́n wá béèrè lọ́wọ́ mi pé ṣé mo mọ ẹni yìí ni ìyẹn màlá ṣọlá mo ní bẹ́ẹ̀ ni pé mo máa ń kó mọ́tò sọ́dọ̀ wọn pé ṣe partner bọ́ gbogbo àmì mo ti wá mo ti mọ̀ pé something is wrong now mo ti wà lọ́wọ́ mo ti mọ̀ pé things ti wà. èwo ni if you do face like this again I block you. ṣe mọ̀ pé nísìnyí báyìí mo tún sọ pé mi ìṣá sọ pé bóyá mo sọ fún wọn mo ní màá bá wọn sọ̀rọ̀ létà tó ń gbé mi lọ́bì kan bọ̀ gbogbo tójú mi ti ń rí mi ò lè ró tán mi ò mọ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ mi ò mọ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ bọ̀ tí mo kàn nọ́tìsì pé ṣọlá mà níbẹ̀ síbẹ̀ lọ́wọ́ mi pé ṣé mo ní mọ́tò mbẹ̀ mo ní mo ní mọ́tò mbẹ̀ kò pẹ́ o bá a ṣe délé bá a ṣe ń bọ̀ báyìí ọ̀dọ̀ balógun kọ́kọ́ lọ you know I need to see mo dẹ̀ kúrò nbẹ̀ mo bá lọ lé ẹ mọ̀ pé a fẹ́ máa gbàbẹ̀ lọ sí a máa lọ sékòó tí má dẹ̀ ti dẹ́kòó máa padà sóòtẹ̀ ẹ̀ máa gbé ẹrù mi màmá lọ mo wá fẹ́ lọ lé mi ibi tí mò ń gbé níjẹ̀bú òde ilé àgbà mi yan mo wá ní mo fẹ́ délé mo ṣe kó lọ́dọ̀ balógun mo wá ní mo lọ lé bí mo dẹ̀ ṣe lọ lé mi ò mẹ́ni tó pe Mr. Tóyègbé tí mo ní ó ń ta páàtì building material total part ẹ ẹ material ẹ eh, kínní building material níjẹ̀bọ́dé mr tóye gbé yẹn mi mẹ́ni tó pè wọ́n mo kàn rí kò pẹ́ ni mo kàn rí tí wọ́n dé tí wọ́n gbá géètì bí a ṣe ń wọlé gbogbogbò gbà yẹn eh, ṣọlá mà ní ó ti wọlé bó ṣe wọlé báyìí òun náà kàn ṣe èké ni ó kàn lóun fẹ́ tẹlifíṣàn yìí ni ẹ ti oyin ti yẹ ó lóun fẹ́ tẹlifíṣàn tí mo fi display sínú ilé that's àfi tó wà sí tìrù ó lóun fẹ́ ah, mo ní kó gbé <laughs> ó fẹ́ lè wọ́n ti gbé wọ́n ti ń gbé wọ́n ti gbé síta báyìí wọ́n gbé sínú mọ́tò ṣe mọ̀ pé space bus náà fi gbé mi wọ́n ti gbé sínú mọ́tò. wọ́n mọ̀ mọ̀ mú ní kí space bus tún gbé mi lẹ́tà mo tún discover yẹn so that wọ́n torí nígbà tí mo sọ pé mo máa dé Ìjẹ̀bú Òde kó tó di pé mo lọ wọ́n wá ní ká kúkú yà sí jẹ̀bú òde yẹn bá ṣe ń bọ̀ bí mo ṣe wọ́n ṣe gbé tẹlifíṣàn yẹn síta báyìí bí mr atóye gbé ṣe dé nìyẹn bí alhaji atóye gbé ṣe dé nìyẹn wọ́n lè béèrè lọ́wọ́ wọn wọ́n wà láyé náà ẹni tó bá mọ̀ wọ́n atóye gbé tó ń ta ọ̀rẹ́ sàmúsàngúdù bó ṣe wọlé nìyẹn bó ṣe ní princess mo ní sa mo ní báwọn lẹ́tí ẹ̀ ṣe mọ̀ wọ́n láwọn kàn ní bóyá ẹnìkan ó sọ fáwọn ni àbáwọn kàn rí mi tí mò ń kẹ́ nìkan níbì kan àbáwọn ń gbà wọ́n kọjá ní ejìn ròdù wọ́n rí mi tí mò ń kí ẹnìkan tí mo bọ́lẹ̀ tí mo bá yàn sọ̀rọ̀ làwọn rí mi àwọn dẹ̀ àwọn pè mí so kò sí nọ́mbà mi lọ́wọ́ wọn so wọn ò mọ̀ làwọn ṣe wá trace mi wálé wọ́n wá ní a ṣé mo ń kó kúrò léyìí ni mo ní ó tì wọ́n ní mo ní wọ́n wá ń kó mo ní eléyìí sọ pé òun fẹ́ yẹn ọmọ màláìkà ṣọlá màníjà sọ ṣọlá mo ló sọ pé tẹlifíṣàn ìyẹn ní ẹ wá ń bí ẹ wá ń bí ó bá pè mí ó ní ìyẹn ò tí ẹ bẹ̀rù ojú wọn ó ní ẹgbẹ́ wọlé ẹgbẹ́ padà ẹ rà míì fún wọn tẹ bá ti fẹ́ ra tẹlifíṣàn ẹ rà míì fún wọn gbogbo nǹkan tó bá ti wà nulẹ̀ ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì máa kó ẹrù jáde nulẹ̀ yín mo ní ẹ ókè sá má yẹn ló ba iṣẹ́ yẹn jẹ́ wọn wá gbé ẹrù yẹn wọn wá gbé tẹlifíṣàn yẹn lọ wọn ní òkè mo jẹ wá sọ lẹ́sẹ̀kẹ́ mo tún pọ̀ náà wípé ẹ má bínú màá bá yín rà mí tí wàá ti dé Dubai kí a tó ṣe ṣú ẹlẹ́kejì yẹn mo ti ra tẹlifíṣàn mo ti sẹ́ǹdẹ̀ sí wọn kíní ló wá gbé àbùfàtáì ló bá wọn sẹ́ǹdẹ̀ sí nàìjíríà wọ́n máa kàn déédéé pè mí nídàájí ni màláìkà ó ti máa á ní ẹ̀jẹ̀ bá ń ra nǹkan báyìí ẹ̀jẹ̀ alájà ẹ̀jẹ̀ bá ń ra nǹkan má ti rà á má kó fún bàṣírá má kó fún àwọn èèyàn tó ń lọ yẹn wọ́n bá wọn kó. aláàjì wa sọ fún mi wípé mo gbọ́dọ̀ rí òun kí n tó máa lọ o. mo wá dó síjẹ̀bú òde aláàjì wa ní pé òun fẹ́ gbàdúrà fún mi ó ti rí ọwọ́ lá ó ti rí àwọn èèyàn tí wọ́n ti yu ọwọ́ tì mí ó lóun fẹ́ gbàdúrà fún mi ṣọlá mà ní ní ọjọ́ yẹn lọ́hùn ṣe ló ń rìkọ́ọ̀dù gbogbo bọ́n ṣe ń ṣe èmi ò dẹ̀ mọ́ ọjọ́ yẹn wọ́n wá ní wọ́n máa pe àwọn èèyàn kan ṣàdúrà fún mi àtọ́yẹgbé tó ń ta building material níjẹ̀bọ́dì mo ṣáà ń sunkún mi ò understand nǹkan tó ṣẹlẹ̀ mọ́ i was crying i was crying wọ́n ń pray pẹ̀lú mi meanwhile ni ọmọ ni ọmọ màláìka yẹn ọmọ manager ó ti wá ràn wọ́n pẹ̀lú mi wọ́n máa tẹ oyè ní àwọn ṣàdúrà fún Auto Bola princess. Hmm mọ́mì ìṣọ̀lá ń bí mọ́mì mi wọ́n ṣàdúrà fún wọn lọ́wọ́ ó máa tún fún wọn lọ́wọ́ nǹkan tán ti ṣe fún mi àwọn tán bá ṣàdúrà fún mi ó máa já and those time I never mi ò tí ì mọ̀ àwọn yẹn èèyàn náà ò já mi pé they are this you understand me wọ́n ṣe àdúrà yẹn tán mo wá gba èkó wọ́n dúró dè mí mo jókòó báyìí wọ́n wá ní kí n borí mi mo borí ìyẹn bí màá yẹn ṣe rí itú tó ti ń pa yẹn ni o mo jókòó wọ́n jókòó wọ́n ṣàdúrà fún mi tán bọ́ gbogbo wọ́n ṣe ń ṣàdúrà fún mi yẹn ní Ṣọlá màníjà ló ń rìkọ̀dẹ̀ ló fi ń wọn eh, ọ̀gbẹ́ni málẹ́kà adé ìjẹ̀bú adé èkó. ó ṣàbẹ̀sí ń gbọ̀n pé ṣé mo ti lọ́ṣẹ́ yẹn kan tó ń fún mi wọ́n ní mi ò lò ó a ó ní kí n lò ó ó ní kí n lò ó pé kó ba lè help mi náà bọ́n ṣe gbowó tí kinní kan ṣe yẹn àṣé ó fẹ́ wọ́n bìrì pé bóyá mo lóògùn làwọn fẹ́ kọ́kọ́ ba oògùn ara mi jẹ́ wọ́n mọ̀ pé mi ìdẹ̀ lóògùn ọlọ́run ni mo ní tó ju oògùn lọ mo ní mi ò lò mo ní nígbà tó dẹ̀ wá sọ pé ní oníṣẹ́ mo ti fi wẹ̀ mo ní mi ò tí ì fi wẹ̀ ó lóye kẹ́ ẹ ti máa lò látijọ́ tó ti gbà ó lóye kẹ́ ẹ ti fi wẹ̀ níjẹ̀bú òde kẹ́ ẹ ti fi wẹ̀ kẹ́ ẹ tó kúrò lọ́hùn-ún tí n bá dé kọ́ má bàbá yé mi jẹ́ sí nàìjíríà mo ṣàìsì ń lo ọpọlọ mi ó wá ní òkè kí n má wọrí omi yìí ó ní kí n lọ wẹ̀ mo ní kí n lọ fi wẹ̀ ó dẹ̀ kí n ti lò ó ó dẹ̀ kí n ti lò ó mo ní mi ò lò ó and again gbogbo yín wà ń bí ṣe wá kí mi nínú hòtẹ́ẹ̀l mi ò lè lọ wẹ̀ lójú yìí náà ó ní òkè kí n jẹ́ káwọn lọ sí sí reception ní wọ́n bá kúrò nù gbogbo wọn bá lọ bá lọ sí reception n bá dẹ̀ ṣe bí ẹni lọ wẹ̀ náà ní bá lọ ní mo wẹ̀ mi ì fi wẹ̀ bọ̀ ìgbà tí mo dé Dubai màá sọ débẹ̀ mo wá lọ mo ṣe ṣetán mo wá dẹ̀ ni mo ní mo ti ṣetán mo bá pè mo ní mo ti wẹ̀ tán bí ó dẹ̀ ṣe dé wá ní òkè ó ní àwọn mọ́tò tẹ ní sẹ́kọ̀ọ́ ó ní mọ́tò wọlé ní sẹ́kọ̀ọ́ lòun fẹ́ ra mọ́tò n bá ní mo ní àwọn mọ́tò sí ó ní mọ́tò wo ni mo ní sẹ́kọ̀ọ́ n bá ní mo ní mọ́tò sí Western Avenue n bá dárúkọ àwọn ibi tí mo ní mọ́tò sí ó bá ní kí n dárúkọ àwọn mọ́tò n bá dárúkọ àwọn mọ́tò tí ó ṣàwọn bẹ́ẹ̀ ah ó wá ní wá ní mo ní bọ́ọ̀gì kan wá lòun ní ìdí bọ́ọ̀gì ah ó ní mọ́tò ńlá yẹn ba, ó ló ti fi mọ́tò yẹn ṣàkóso òun mi ò mọ̀ bóyá láyé tẹ́ríba lo ìjàpá àbí kò lo ìjàpá ó láyé tẹ́ríba ti fi mọ́tò yìí ó ló ti fi ṣàkóso òun long time mo ní yẹn mo ní yẹn ó lóun fẹ́ ra ó lóun ti ń lálàá láti ra mọ́tò yẹn mo ní yẹn ó ní kọ́ lọ mo ní black ní ti tèmi ó ní kọ́ lọ gbà tó dẹ̀ di ni ó bá ti lé àárọ̀ ó rọ́jú di àárọ̀ lánàá ó dẹ̀ nìkan lọ wo mọ́tò yìí mo bá tún gbé mo wá lọ mo ní mo á pe bọ̀dá <laughs> Prince Alade Express ní Western Avenue n bá pè wọ́n n bá ní bọ̀dá lékè ẹ jọ̀ọ́ wọ́n bọ̀ wá wo mọ́tò ìjàpá yẹn ìjàpá tó wà ní kìí ṣe ọkàn ìlú wà ń bẹ̀ bọ̀ tí ìjàpá ìmúlẹ́nìkan fẹ́ rà wọ́n dẹ̀ ní no problem táwọn ò bá sí mẹ́gàn pé ọmọ máa wà ń bẹ̀ wọ́n dẹ̀ ní no problem wọ́n dẹ̀ lọ wò ó bá dẹ̀ dé ah ó wá sọ fún mi ó ní wọ́n sọ pé ó ní àtibẹ̀ lọ́wọ́ ni ó ní wọ́n sọ pé ó wà pagan pé clean pé ó wà pagan mo ní òkè ó lóun fẹ́ rà ó ní kíní kí wọ́n gbé wá mo ní tí wọ́n bá sanwó wọn ò ní lè gbé mo ní bí reason ni pé tí a bá gbé mọ́tò sí gáràjì èèyàn bẹ́yẹn they will pay percentage tó bá ti tọ́ bá ti ta you can't just take the car because àwọn náà lè sọ fún ẹ pé time bye bye bye wọ́n náwó kan síbẹ̀ you know just owó gáràjì ibi tí wọ́n lò yẹn wọ́n san owó ń bẹ̀ business ni wọ́n ń ṣe wọ́n wá ní ké kí n lọ wáyà tí n bá lọ síbẹ̀ fúnra mi fúnra mi mo lọ bẹ̀ mo wá lọ pẹ̀lú ṣọlá yẹn mo wá wọ́n wá láwọn máa san owó fún mi pé kí n má wọrí i pé òun ṣe ó lóun ṣe iṣẹ́ kan fún bàbá adétúnjì ó ní iṣẹ́ yìí olóye kí bàbá adé títí sanwó fóun ó ní wọn ò sanwó pé bọ̀tọ̀ wọn náà máa sanwó yẹn títí in two weeks time. èmi wò ó pé ní gbogbo àyẹn náà wọ́n ti ṣe kan o mo wo ti wà nínú iṣẹ́ seriously pé bàbá adétúnjì kọ́ ọ pé wọ́n bá ti sanwó yẹn two weeks ó pé kí n má wọ́ọ̀rì gbà gbà máa ṣe business tó pọ̀ bá ní òkè ṣe mọ̀ pé oògùn ṣe mọ̀ pé ó ti wò pé oògùn kan wà lára mi tán ti ṣe òun náà ti máa lò míì bá lókè tó bá dẹ̀ ti di ní ìjọ ìmọ̀ àdẹ̀ gbéra mi àti ṣọlá ní bàbá lọ bẹ̀ owó tí mo máa ti máa ní láti san fún bọ̀dálékè mo lọ san pàṣẹ́ntẹ́ ètò yẹ àwọn kan tán náà ṣe àtọ́dásì tán náà ṣe ní mo lọ san owó fún bọ̀dálékè mo gbé mọ́tò yìí wọ́n wá ní bá ní bá ṣe máa ń ṣe o téèyàn bá ti fẹ́ ra mọ́tò lọ́wọ́ tí à ń gbé mọ́tò fún yàn ní installment it's not a big deal. installment ni mo fi bẹ̀rẹ̀ mọ́tò níjẹ̀bọ́dè mo ti ń gbé mọ́tò fún yàn ní installment for long. mo ní bọ̀ tá a bá ti fẹ́ gbé mọ́tò sílẹ̀ fún yàn o mo lórúkọ mi ló máa wà ń bẹ̀ máa rẹ́gísítà ẹ̀ máa gbé fún yín tẹ́ bá ti sanwó a sì change of ownership. ó ní problem owó mi mo kó fifty thousand something fifty thousand ni wọ́n náà fẹ́ẹ́ fi register ǹjẹ́ ìlọ́hùn bọ̀bọ̀ kan báyìí mo kó n bá gbé fún wọn ní kó lọ register ní orúkọ mi mo kó gbogbo particulars mo kó fún. olóògbé bọ̀bọ̀ yẹn wá o pé ó ń ṣe registration èmi mo tún kówó sílẹ̀ tí mo lọ fi register mọ́tò yẹn wípé tó bá ti ṣe o èmi tẹ̀ kọ́kọ́ wò pé màá máa lo mọ́tò yẹn because ọjọ́ tí mo wá débẹ̀ yẹn mo wá wò pé let me do many things tí mo fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ kí n tó máa lọ ṣe mọ̀ pé normally ti máa ń bọ̀ ní nàìjíríà i have something to do ni mo ṣe wá okay let me go do those things mo wá rí i pé wọ́n ṣà ń ṣe mi mọ́lé okay no mo wá ní okay tí bá ti ní kó wá nígbà tí mo ti wá dé èkó padà yẹn tí bá ní pé àwọn tó wá ń ṣe kìnìsì bá ní pé mo fẹ́ jáde wọ́n máa pè mí wọ́n máa náà ń bọ̀ títí títí di alẹ́ wọn ò ní wá wọ́n lè rán bísí ni wọ́n ṣe kìnì kan wọ́n wá ṣà ń ṣe mi mọ́lé nígbà tá a wá lọ gbé mọ́tò yẹn mo wá sọ fún un mo wá ní pé èmi máa rẹ́gísítà ẹ̀ tí ó bá ti sanwó màá wá ṣèǹjẹ padà ó dẹ̀ ní no problem àṣẹrọ ni wọ́n gbé yàn yẹn wá tó máa rẹ́gísítà mọ́tò mo kówó fún un ó lọ sí license office nígbà tó máa kówèé dé ń bá rí ìwé ń bá lórúkọ màláìkà ló wà ń bẹ̀ yìí ẹ̀yìn ṣọlá wá ní ẹ kò má tà ìyá ṣọlá tó bá ti ṣe tán sí iṣẹ́ tá a bá tún fẹ́ẹ́ rà á tá a bá ti sanwó tán sí àtúnyẹ̀ lọ́ọ́ máa ṣe é jẹ mo ní bá a ṣe ń ṣe é nìyẹn i'm not a novice wáyé tán fi sanwó tán fi lọ ṣèǹjẹ̀ sí orúkọ mo kó kinní mi fún wọn ẹ wá ní kán ṣe sórúkọ yín it's not done ó ní kò kí n má wọ pé wọ́n máa san owó máa san gbọ́ ẹ̀. mọ́tò yẹn tí má ti wá fẹ́ jáde ó máa ní kàbúrò ẹ̀ kan mọ step model kí ló rúkọ bọ́ọ̀yì náà ó máa ní kó gbogbo wọn ṣàmà mọ́nítọ̀ mi mount mi gbogbo ibi tí n bá lọ wọ́n máa mount mi wọn ò ní fẹ́ kí n lọ alone màláìkà nìyẹn wọn fẹ́ kí n lọ ìlú ó máa mọ̀ ntí mi. mo ṣàkúrò nàìjíríà nígbà tó wá yá nígbà tó tó tú kinní yẹn wọn náà máa send owó sí mi no problem mo padà sí Dubai a ti ń organize àwọn the second program tá a fẹ́ ṣe. <laughs> wọn ò jẹ́ ó pẹ́ o wọ́n da rọ́ọ̀ṣì yẹn bò gidi ni o. wọ́n wá ní àti ṣiṣẹ́ yẹn lọ kò tí ì sanwó fún mi ẹ̀wọ̀n tí sanwó ni owó yẹn kọ́ wọ́n ti sanwó ní bàbá adétúnjì ò ti sanwó fóun bọ̀ ní ọjọ́ kan ṣe ni bàṣírá tún pè mí bàṣírá yẹn ìyàwó arómiré yẹn ló bá tún pè mí tó ń pè ní ìyá bọ̀dé ìyá láyí àmì ìyàwó bọ̀dé sìn tó jẹ́ ìyá láyí ló bá tún pè mí lónìí bọ́lá mo ní yes ma torí mo máa ń respect wọn gan díẹ̀ ni wọ́n gbà lọ́wọ́ mi bọ́tí àwọn bá gbọdún kan lọ́wọ́ ẹ̀ náà ó ti jù ẹ lọ tó o bá dẹ̀ tí yóò ti understand they are like friends but I call them and respect them a lot ó bá pè mí bọ́lá mo ní yes ẹnìkan sọ̀rọ̀ síbẹ̀ yóò ti lọ but don't worry I'll block you later. ó ní bọ́lá ó ní mo ní yes ó ní iṣẹ́ wo àti màláìka ń jà ní náà mi wà kó tó di gbà tí mo wá sí nàìjíríà yẹn mo sọ fún gbogbo nǹkan ti ń lọ rádaràda gbogbo ẹ̀ pátá ni mo ti sọ fún ṣó ti yé bẹ́yẹn ó wá ní ṣé wà àti màláìka jà mú láàjà o ó láàjà mú láàjà rárá rárá ó ní kí ló wá ṣẹlẹ̀ tí wọ́n ń gbórúkọ ẹ̀ sínú pépà tí wọ́n ń gbé orúkọ ẹ̀ sínú jíngù mo ní jíngù mi ti ẹ̀ mọ́ mo ní jíngù mo ní kí ló ń tún ní mo ṣe mo ní jíǹgù báwo ó ṣe máa gbórúkọ mi sínú jíǹgù èmi tèrò bóyá wọ́n lọ Dubai ni wọ́n fẹ́ sọ pé wọ́n lọ Dubai tó ló gbé sínú city people gbà yẹn náà ó ní no ó ní ó sọ pé ẹ gbà wá lọ́wọ́ obìnrin kan tó wà nílùú Dubai o màláìka sílẹ̀ màláìka sọ pé ẹ gbà wá o lọ́wọ́ obìnrin kan tó ra mọ́tò ara mọ́tò lọ́wọ́ rẹ̀ ó sì tún fẹ́ gbà padà báwọn jíǹgù ṣe ń gbé nìyẹn láràárọ̀ a ti sanwó fún ó tún fẹ́ gbà padà mo ní kò lè sọ bẹ́ẹ̀ náà ṣé mo sọ fún yín pé kò tí ì sanwó kò san sísì owó tí mo fi tí mo sọ fún bọ̀dálékè tí mo gbé sínú gáràjì ẹ̀ èmi mo san owó tí mo fi rẹ́jísẹ̀ èmi mo san mo ní kò tí ì sanwó ẹ tún wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gbà tó ná mọ́tò yẹn lọ́wọ́ mi mo sọ iye tí mo ra mọ́tò yẹn ó wá lóun ò lè san yẹn pé kí n dín fóun wọ́n á ní òkè kó san owó o mo ní òsìkè kó san owó tí mo fi rà á pé kó fowó gbígbé àti gbígbà yẹn sílẹ̀. mo ní kò tí ì sanwó kankan ó ní wọ́n gbórúkọ mi sínú pépà o àmì sínú jíngù o mo ní jíngù mo ní kò jẹ́ gbórúkọ mi sí jíngù o a dẹ̀ ti ń ṣe iṣẹ́ ti bí iṣẹ́ ti promotion kejì tó ń bọ̀ yẹn n bá ní òkè jẹ́ n pé mo ní kò jọ́ mo ní kò lè ṣe bẹ́ẹ̀ n bá pè mo ṣe pé màláìkà n bá rí pé kò gbé kọ́ọ̀lù ó bá ní kọ́ ọmọọṣẹ́ ń gbé aláàjì ń ṣe iṣẹ́ lọ́wọ́ aláàjì wà lórí interview mo tún pè padà aláàjì wà lórí kiri kan mo ní aláàjì wo aláàjì wà ṣe kiri ó wá tètè yé mi ní ẹ́ẹ́ ṣé nǹkan tó ń sọ tòótọ́ ni gbórúkọ mi sí jíǹgù lórí mọ́tò tó wọ́n ti sanwó miwa àti ti ń ṣe promotion àti prepare ó ti fún mi nọ́mbà àwọn tí máa pè kí n pe gbá kí n pa wo ta ti náwó ta ti ṣe visa ta ti ń ṣe mo ti búùkù torí tẹ bá fẹ́ ṣe nǹkan bẹ́yẹn tẹ bá fẹ́ búùkù tẹ máa ti lọ búùkù kọ́ máa lọ búùkù ẹ̀bí fọ́ yín mo ti lọ sanwó hotel Sheraton dera mo ti náwó <laughs> ṣe àmọ́ pé wọ́n sọ pé nísìnyí mo máa rí gbogbo owó tí mo ti sọnù níta àkọ́kọ́ yẹn padà tí n bá ṣe eléyìí ó dẹ̀ sọ pé àwọn náà ti ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ti Alhaji Wasiu Ayinde ẹ mọ̀ mo ti wá padà nísìnyí ó ti wá sọ fún mi ó ṣe àwọn oríṣi story ṣáà ti ń ṣe bákan mo wálé nígbà tí mo wálé ó wá bẹ̀ mí àwọn pc ni nígbà tí mo dé yẹn bó ṣe mo ṣe dé mo wá fi nọ́mbà nàìjíríà pé ó wá ní ẹ òun bísí nígbà yẹn ni kí n má bínú pé tóun bá ti wà bẹ́ẹ̀ lórí set òun ní location òun ní gbá òun láwo pé ó máa ń ṣe bákan ní òkè but mo gbọ́ nǹkan kan wọ́n ní wọ́n gbórúkọ mi sínú kí ló ṣẹlẹ̀ a máa ṣe ṣóò yẹn but mo wá wí pé ó ti sanwó fún mi ó wá lòun ò mọ ẹni tó ṣe o pé tòótọ́ ni wọ́n gbórúkọ mi síbẹ̀ pé but kì í ṣòun lòun gbé wọ́n ní ló máa lọ gbé orúkọ mi fún àwọn jíngù tó máa máa bà mí lórúkọ jẹ́ pé wọ́n ti sanwó fún mi mo tún fẹ́ gba mọ́tò padà during that time mo ní nọ́mbà bàbá gbọ̀n mo gbé bàbá gbọ̀n nígbà tó tún yá o mo ṣàbínú wọ́n ní pé kí wọ́n lọ mo pèèyàn wọ́n wọ́n lọ gba mọ́tò yẹn lọ́wọ́ ẹ̀ ní ṣé ó ti lọ gba mọ́tò yẹn ṣé ó ti lọ pa ṣé ó ti ṣe ẹlẹ́ẹ̀kejì tán ká tó lọ gba mọ́tò ó wá lòun ò mọ nǹkan kan pé kí n fi sílẹ̀ nígbà tí mo gbogbo àwọn ọmọ tí wọ́n ní à àwọn kan máa sọ pé ṣé mo pé tẹ bá lọ gba mọ́tò àwọn búrẹ̀ tí wọ́n ń tẹ̀sí mi lérí pé ẹ mọ̀ pé wọ́n lè sọ pé bóyá ara ń ta ilẹ̀ ìfẹ́ gba mọ́tò kan padà ó ṣàtìbẹ̀ sí ń ṣe yàmàyàmà bọ̀ tí mo wà gbé kò ṣáàtì ẹ̀yẹ mi nǹkan tó ṣẹlẹ̀ but níjọ́ kan káwá sọ ti bó ṣe gba mọ́tò bí mọ́tò ṣe dọ́dọ̀ ẹ̀ nìyẹn but eventually I collected the mo gba mọ́tò yẹn padà ní pieces kò san sísì no so ẹ mọ̀ pé mo dẹ̀ ti a dẹ̀ ti ń ṣe prepare fún ṣé mò ń sìn ó ti darọ́ ṣìbò mí tabadé Dubai náà máa sọ pé kí efo ṣe wọ̀ wọ́n ti kóṣẹ́ fún sí mi lára gan a ti ṣiṣẹ́ ti Dubai pé ó tún fẹ́ wá àyìnjẹ́ máa wá mú arówó gbogbo nǹkan máa ṣe mú arówó mi padà àṣẹ gbogbo èèyàn kàn fẹ́ fi gbá mi finally ni. tó ń gbà tó tún wá tí mo ṣà wọ́n tún wọ́n gbé mọ́tò yẹn ọlọ́pàá yẹn wá sọ pé wọ́n lọ gba mọ́tò yẹn lọ́wọ́ ọlọ́pàá ní mọ́tò yẹn sì wọ́n ti lò ó pé kí n gbé fún wa tó ń ṣe pé a sì ní program pé ó máa tó bá ti dìgbà yẹn bóyá kí ó sọ pé ẹ a máa á sanwó àṣẹ irọ́ ni mo padà lọ no nígbà tí mo wá wà ń bẹ ibẹ̀ ìgbà tó pé mo fẹ́ rí yẹn èmi fúnra mo wá book fún hòtẹ́ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀yìn gangan ibẹ̀ lèmi wá dé sí no mo kọ́kọ́ dé sí ìkẹjà kí n tó wá wá ọjọ́ tí mo fẹ́ sun tí mo fẹ́ àdúgbò yẹn no ìkẹjà ni mo wà so níjọ́ yẹn mo wá fẹ́ jáde wọ́n ní mo fẹ́ jáde wọ́n ní mo ní mo fẹ́ lọ èmi náà fẹ́ fi mo wa mọ́tò yẹn ṣé yẹn ni mo wa mọ́tò ẹ dúró mi ò fẹ́ ṣe mistake o mi fẹ́ ṣe mistake o mo lọ sí ọ̀dọ̀ àbùfà ẹ̀gbọ́n àbùfàtà ní ọjọ́ kan ní ìsọ̀ agége tó jẹ́ pé wọ́n lọ ra oúnjẹ wá fún mi ẹ bèè lọ́wọ́ bàálò mo dákú sílẹ̀ lẹ̀ bàálò ló rọ̀ṣì mi lọ sí hospital tó gbàgbé tó ń fi mí sílẹ̀ síbẹ̀ <laughs> people wicked o kì í ṣe bàálù òòlò fún mi lóúnjẹ o bọ̀tí ń jọ yẹn náà bíi pé wọ́n ti wò pé ṣé ìgbà tán ti wá gbá mi tán yes ìgbà tán ti gbá mi tán ìgbà tán ti gbá mi tán wọ́n fẹ́ wá pa ọ̀tá mi hmm. torí ìgbà tí mo ti wá sọ wọ́n ní pé mo stubborn. Hmm. mo wá sọ fúngbà tí mo wá padà dé tí mo wá sọ fún wọn ní ṣó yìí o mo lè mi ò ṣe mọ́ torí mo ti mọ̀ pé èyí tó ń fẹ́ ṣe fún mi yẹn wọ́n fẹ́ fi gba gbogbo owó tó kù lọ́wọ́ mi ni wọ́n fẹ́ gba gbogbo nǹkan tó kù lọ́wọ́ mi ni bó ṣe ń gbà mí ń bí ni wọ́n gbà mí ń bí in fact ibi nǹkan ṣe ń lọlẹ̀ ńgbà yẹn bàbá ọmọ mi wá help me owó tó bá fún wa pé ká fi jẹun àbówó lé mi mo ṣáà manage màá tún fi pẹ̀lú ọjà pé tí n bá ṣàtẹ̀lé màá ṣàṣe you know understand me and my bàbá ọmọ mi náà kẹ̀dẹ̀ rèé kò lè wá he now helping me wọ́n ti <laughs> ọ̀rọ̀ ọjọ́ kejì ò dùn bí ọjọ́ kejì léyà ìròyìn ò tá ìfojúbà mo wá dé ńgbà tí mo tún wá ṣe tán mo wá ní ńgbà tó wá yá yẹn mo ní ah mo ní mi ò ṣe ṣó yìí mọ́ mo ní kó jọ pé mi ò ṣe ṣó yìí mọ́ mo kàn pé mo ní kó jọ mi ò ṣe ṣó yìí mọ́ kí n tó sọ bẹ́ẹ̀ mo bá pe bàbá tí wọ́n gbé mi lọ sọ́dọ̀ ẹ̀yàn yẹn pé òun ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ ó máa wá ń pè mí fúnra rẹ̀ ẹ pẹ̀lẹ́ náà ṣàlàfíà lẹ́wà ẹ jọ ẹ ọlọ́run alájà wọ́n nídìí àkáǹtì kan ní Dubai ìyẹn àfáà tó gbé mi lọ ọ̀dọ̀ ẹ̀ tó èmi tó àwọn bàbá wèrè tó gbé tó gbé mi lọ tí mo ní wọ́n ní ẹ ẹ jọ alájà ó ní àwọn kan ní wọ́n láwọn nídìí àkáǹtì kan tó fẹ́ sanwó sí mo ní sanwó sí ó lébi ò wọ́n ní business account ẹ̀ ni wọ́n fẹ́ wọ́n fẹ́ gba account mi ni wọ́n fẹ́ mọ iye tó wà ń bẹ̀ wọ́n fẹ́ ṣàfẹ́ gba account mi jáde wọ́n lébi ò lákàntì tí wọ́n lè sanwó sí o account mo nílò owó wo wọ́n láwọn kan wà lamẹ́ríkà ni wọ́n fẹ́ sanwó sàkántì mo lákàntì ó wá láwọn kan tó ti máa ń súnmọ́ mi tó yẹ pé true àfa eh, àbùfàtáì tó jẹ́ bíi family titi ẹ̀ yẹn bíi family titi ẹ̀ àbí ọ̀rẹ́ tiẹ̀ bí ọ̀rẹ́ náà ni àbùfàtáì ọmọ èkó tó ga tó wà ń dẹ́ra ó wá sọ mo ní èmi ò ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ó ní ẹ dákun ẹ̀mí èèyàn kankan tó lè. alájà confession ó ṣe alájà confession ṣé ẹni mo ní èmi ò mọ oníṣẹ́ ẹ̀mẹ́rin kankan tó lè mo ní èmi mo ní ṣé wọ́n fẹ́ rajà ni ó ní bóyá wọ́n fẹ́ rajà náà ni mo ní tó èmi o àkáǹtì tèmi èmi ò kì í gba kẹ́nì kọ̀ọ̀kan sanwó sí àkáǹtì mi tí yóò bá ti ń ṣe customer even gan àkáǹtì mi tó bá fẹ́ sanwó fún mi láti nàìjíríà tó bá ra mọ́tò ọ̀dọ̀ Mr Lẹ́kan tó ṣẹ́wó ni wọ́n máa sanwó sí fún mi aláàjì tó wà ń jẹ̀bóde tó bá jẹ́ jẹ̀bóde náà ti fẹ́ sanwó fún mi á sanwó fún ẹnìkan ní ìkẹjà ìkẹjà àwọn wá sanwó fún Mr Lẹ́kan máa lọ gbà èrè yẹn ò ní pọ̀ tó bá dé wọ́n máa jẹ tí wọ́n bẹ̀bọ̀ tí ó pè mí ju pé kéèyàn máa dáwó sí àkáǹtì mi ní Dubai because mi ṣe wà yìí I always careful mi ò ṣe é tó torí èèyàn o i do it because of god and because àwọn èèyàn míì wọ́n máa ń wọ́n ò mọrítì tí mo fi ń ṣe because i have seen things in my life mo ti ní problem tí mi ò jìyà fún rí talk less of kéèyàn wá ṣe nǹkan tí mo mọ̀ pé mi ò ní anybody. nígbà tí bàbá yẹn máa ń pè mí tó máa ń pè mí yẹn ọjọ́ kan ń pè mí wá pé abufatai ìyẹn ní dẹ́rẹ́ àmọ́ ni bàbá yẹn family alu um, family sulé alamalaika ó mà ní òun fẹ́ àwọn kan fẹ́ rajà bí nǹkan kan mi mọ̀ bóyá lè bá ó ní à òun máa wo pòun ò lákàntì òun ò tí ì níwèé bọ̀tì ó ní bírọ́dà àwọn kan tó ní mo dẹ̀ ní èmi ò ní ẹkùn máa fún yín nọ́mbà kẹ́ ẹ bá ẹnìyẹn máa sọ̀rọ̀ mo dẹ̀ fún wọn nọ́mbà mo dẹ̀ fún mo dẹ̀ ní kó máa jọta mi ò bá anybody ṣe nǹkan kan lẹ́tà ẹnìyẹn wá bá mi pé à alájà ó dẹ̀ pé wọ́n fẹ́ gbà òun ni o mo ní ẹ̀ẹ́ ó ní bẹ́ẹ̀ ni mo ní woman náà fẹ́ rajà Sule àlọ́ màláìka ló mú ọ bàbá wo Sule Sule is a front star. Sule is a is a wọ́n máa ní irọ́ ni Sule ah Sule àwẹ̀ ló wà níta ṣèbí ramada báyà wẹ̀ ẹ yo kó jáde kó nírọ́ ni wọ́n pamọ́ òun. Hmm. àwọn kan ń sọ̀rọ̀ sí bí wọ́n ní true confession èwo tí mo ti sọ ń sìn tí mo ti fi jẹ̀bi ń bẹ̀ ni kó o sọ pé true confession ní kíni. Hmm wọ́n ṣàfẹ́ mọ àkáǹtì mi ó ti wá ń yé mi náà mo wá pe súlè mo kí tó pe súlè yẹn mo wá pe máa yẹn mo ní ẹjọ́ ẹ torí ọlọ́run ẹjọ́ ẹ rántí ọjọ́ tí ẹ máa kú tó máa kú ẹ̀yin nìkan ní pẹ̀lú sàárẹ̀ yín ẹ rántí ọjọ́ tí ó máa kú ẹ̀yin tí ò ní sẹ́ni kankan bẹ̀ mo ní ẹjọ́ kí ni súlè ní kẹ́ ẹ ṣe fún mi ṣe mo pé ó ti wá ń yé mi báyìí mo ní kí ni torí mi ò béèrè help lọ́wọ́ wọn ó gbé mi lọ sọ́dọ̀ many people tó kàn máa drive mi láàrin èkó yẹn bíi pé wọ́n ṣe níjọ́ kan báwo ní kí n sùn sílẹ̀ <laughs> táwọn àfáàyàn wọn ní káwọn ọmọ ní ké oh my god súlè but eléyìí ló strange jù i don't want to talk about those one because mi ò lè mm, èkó ni wọ́n wà and eh, wọ́n gbé mi lọ sínú igbó àdúgbò bíi tí kínní ń gbé yẹn lọ ẹni yẹn ń gbé mi ìrántí àfa yẹn mọ́ dáa mi ìrántí àfa yẹn mọ́ dáadáa níbi ọ̀nà ibi tí Ṣọlá ń gbé nígboro Èkó yẹn ibẹ̀ ni àfa yẹn ń gbé. mo ní ẹjọ́ sà kí ló rí kẹ́ ṣe fún mi torí mi ìbèrè fún gbogbo nǹkan tí mò ń rí yìí. <laughs> ó ní kí lẹ rí alájà ó ṣe máa ń sọ̀rọ̀ yẹn kí lẹ rí alájà mo ní alájà mo ní ẹjọ́ sà mo ní ó ní nǹkan tí mo kàn fi ń béèrè lọ́wọ́ yín mo nítorí Ọlọ́run ó ní alahakbar alahakbar nígbà tí mo sọ pé ẹ torí ọjọ́ tó máa kú ẹ̀yìn àti sàárè yín o hmm. alahakbar alahakbar mo ní òkè ló bá ní hmm. ẹ dákun ẹ mọ̀ sọ fún súlẹ̀ o torí pé tẹ bá sọ fún ẹ ti ba relationship àjẹ kí sì sóun nìkan gbà tó sọ pé kò ń ṣiṣẹ́ yẹn kì í ṣe òun nìkan ni àáfà tó mọ́ ń lò bó ṣe sọ nìyẹn èdè tí ìyẹn máa fi ń sọ̀rọ̀ yẹn kì í ṣe àwa nìkan kì í ṣèmi nìkan ni àfáà ti máa ń lò tí n bá ní mi ṣe yóò gbé lọ sọ́dọ̀ ẹlòmíì ó sì gbé lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn tó pọ̀ kì í ṣe ọ̀dọ̀ tèmi nìkan ló gbé wá. mo ní kí ló ní kẹ́ ṣe ó ló sọ pé ntòní ẹ dákun ẹ mọ̀ sọ fún mo ní mi ní sọ fún ó ní kí kọ́ máa ń lé gbogbo àwọn èèyàn lára yín kọ́ ẹ bá ń lé kí gbogbo èèyàn kí wọ́n mọ sá fún yín kò pé kó máa sá fún mi àzìn kán bá ń lé gbogbo àwọn èèyàn ó wá dárúkọ àwọn particular people kan irú man tó ń bá mi ṣe business ní Dubai ó ní kan separate wa ó náà ní ọkùnrin kan tí tí ó bá mi register company ni o you know tó fún mi ní albab ó ní kan separate ó ní kan eh, separate èmi àti pàṣọ kan separate èmi àti bàbá ọmọ mi ó tún wá dárúkọ bọ̀bọ̀ kan náà ní Dubai àwọn tó ṣáà mọ̀ mọ́ mi bíi surroundings mi tó yẹ pé wọ́n lè já ẹ e tán torí ẹ̀ mo ṣe máa ń sọ pé tí wọ́n bá ti fẹ́ parí iṣẹ́ ẹ̀ ìdánwò ẹ̀ tó mọ̀ ṣe ń sọ tí wọ́n bá ti fẹ́ parí iṣẹ́ wọ́n máa make sure pé òkú ìwọ single handedly wọ́n máa dẹ̀ bà ẹ́ jẹ́ ni thirties um, wọn dẹ̀ ni kí wọ́n bà ẹ́ jẹ́ so that nobody will care for you nígbà tí mo sọ̀rọ̀ pé i speak for people mo mọ̀ pé wọ́n ń parọ́ mọ́yàn tí mo fi ṣiṣẹ́ sọ́jú tóbi rẹ̀ yẹn pé wọ́n parọ́ mọ́ ni wọ́n fẹ́ bàtẹ̀ jẹ́ ni tí mo dẹ̀ mọ̀ pé ó dá mi lójú ni pé ó ṣòdì òkè gan bó ṣe wà yẹn àtàwọn ará ilé wọ́n wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìṣe tactics nǹkan tó ń lò ní bẹ́ẹ̀ ni. mo ní <sighs> ó nítorí ẹ ẹ dákun tẹ bá ti mú ẹnì kankan ọ̀dọ̀ gbogbo àwọn yẹn náà wọ́n ti lọ mo ní wọ́n ti lọ ah, wọ́n ti ṣiṣẹ́ ètò yìí tí òun nìkan làwọn ṣiṣẹ́ bọ̀tẹ́ bá ti mọ ẹnìkan kan báyìí ẹ máa kó nǹkan yín pamọ́ fún ẹ má jò mọ nǹkan kan pa yín mọ́. mo ní ẹ̀ nígbà tó sọ bẹ́ẹ̀ fún mi mo wá pe Sule Alamaleka mo ní sórí ibi tí a bá iṣẹ́ ìdè mo ní mo dáṣẹ ní àwọn gbogbo owó tí mo ti ná àwọn nǹkan tí mo ti ṣe ọ̀lù tá a ti gbà gbogbo ẹ̀ pátá mo dáṣẹ tómi ìṣàfẹ́ kan gbọ́n mi gbẹ mo ṣe sọ fún báyìí ó dákẹ́ sí i kò sọ̀rọ̀ ó kàn pa fóònù bó ṣe pa fóònù bó ṣe di ìdájí ṣe mọ̀ pé táìmù Dubai dẹ̀ yàtọ̀ sí ti Nàìjíríà ní ìdájí bíi ọwọ́ òru ọ̀gànjọ́ ó kàn pè mí ni kò pè mí táìmù bẹ́ẹ̀ yẹn rí ní táìmù yẹn tó pè mí yẹn kò pè mí rí bí ìdájí bí èèyàn wà lójú oorun mo kàn ń gbọ́ pé Auto Auto ló wá pè mí nígbà yẹn Auto Auto ṣe rí iṣẹ́ yẹn máa ṣe ni ẹ lè dúró ẹ máa bẹ̀ sí ṣe ni ẹ máa ṣe lọ bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn bí mo ṣe bọ́ síta mo ṣe ó kàn pa fóònù bí mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ní again. ó ní kí n bó ṣe bẹ̀rẹ̀ sí ń ṣe mi ìbá tún bẹ̀rẹ̀ sí ń ṣe kókó owó tí mi ò ní gan mo yá owó tí mi ò ní mo yá. ó wá ní kò pẹ́ náà bóyá bẹ̀rẹ̀ sí ń sá káàkiri bẹ̀rẹ̀ sí ń ṣe gbogbo nǹkan tó kù padà ẹ kí n má wọrí mo wá sọ nígbà tí mo tún tí wọ́n ti yá tí brain máa tún dà pé wọ́n ń lo ṣẹ́kùn ìmá ni wọ́n làlájì ò ní wá mo ní mo fún yín ní gbogbo kinní yìí ó làlájì máa wá ó dẹ̀ ní kí n bá làlájì ó ní kí n má wọ̀rì kò tiẹ̀ sọ fún mi ó làlájì máa wá òun tún lọ sọ́dọ̀ làlájì sí kò dẹ̀ pẹ́ o ló bá pè mí hello mo bá dẹ̀ rí mọ́ nọ́mbà má dẹ̀ gbé ó yẹ sálámù sálàjì èmi wá bèrè mo lálàájì wò ni èmi ò tiẹ̀ mọ̀ mo tún wò bóyá aláàjì babaláwo ẹ̀ àbí èwo tún ni nínú àwọn aláàjì lèmi tiẹ̀ ń wò pé aláàjì wò tún ni báyìí o ó yẹ sálámù fọlájì mo lálàájì wò ó ní ẹ sálámù fọlájì mo lálàájì wò <laughs> ní ọjọ́ yẹn lọ́hùn aláàjì wá sí àyẹ̀dẹ́ náà máa mọ bí mo ṣe ń dáhùn mo ní ẹjọ́ aláàjì wò torí ni àwọn èèyàn lè má mọ̀ tó mọ̀ bí mo bí mo pé aláàjì wò <laughs> because <laughs> èyí tó gbé mi lọ bá ló mọ ọ̀rọ̀ mi ní ọ̀rá aláàjì àwọn ti gbogbo tèkó wọ̀nyẹn aláàjì aláàjì wo wá ni gan. along the line ó ní kí n pe túndé orílowó túndé orílowó is a popular person known in ẹ̀pẹ́ ìyẹn náà bẹ́ mi sí bọ̀tà àti náwó débì kan ó ní kí n má wọrí tó bá lè dá mi lójú pé gbogbo àwọn tí òun pè ni wọ́n máa wá gbogbo àwọn tóun pè ni wọ́n máa ṣe kó bá lè dá mi lójú torí èmi ti wá ń ba fà pé mi ò ṣe mọ́sẹ̀ mo dáṣẹ́ ní hòtẹ́ẹ̀l mi ò ṣàfẹ́ kán pọ́n gbogbo owó mi gbẹ. ó bá ní kí n má wọrí pé kí n pe Túndé Orílowó òun ló fún mi nọ́mbà Túndé Orílowó n bá pe Túndé Orílowó o mo ṣe pe Túndé Orílowó ó wá ní kí n má wọrí kí n kú palẹ̀ mọ́ igbá dákòdò bàbá ṣáṣù nígbà tó dẹ̀ wá yá wa wá ń sọ̀rọ̀ dípìlì o kì í ṣe ọjọ́ yẹn ó ti wá di ní ọjọ́ kan báyìí bó ṣe wá sọ fún mi pé kó o má tàn mí òun ò ní wá o bọ̀ tí njọ́ tó ní kí n sálámọ̀ fàlàjì yẹn mo pẹ́ kí n tó sálámọ̀ fàlàjì mú lálàjì wo alíkìlẹ̀ mọ́ bí ṣe máa kí wọn kí bá ní k1 bá làlájì wá sí ẹ̀dẹ́ wọ́n ní à salamu aleykum sir wọ́n dẹ̀ àwọn ò wá dáhùn dáadáa torí pé mo ti pẹ́ kí n tó sọ pé aláàjì ó dẹ́gbẹ́ ń gbé sí síkà tó ń dáhùn pé tó ń gbọ́ mo ṣe ń ágì pé aláàjì wo aláàjì wo. to convince me pé kí n máa náwó lọ nìṣó aláàjì is coming agbogbo wọn is coming èyí tí ò bá rú mi lójú kí n pe gbogbo wọn pátápátá ló bá ń fún mi nọ́mbà because bàtí láti sọ fún mi pé wọn ò ní wá èmi wá ti sọ fún alájẹ mi ó wá fún mi nọ́mbà pé kí n lè confam ìyẹn ni mo pe jọ́yè gan bàbá tí gan la kọ́kọ́ fẹ́ pè fún MC kó tó di pé bóyá ìyẹn lòun wà lọ́dọ̀ tó ló fún mi nọ́mbà tí mo kọ́kọ́ pè yẹn bóyá ìyẹn lòun wà lọ́dọ̀ àbí kan bí kan ká tó wá pe Latin bí mo ṣe pe Latin ní Latin sọ pé tí mo pe bọ̀dá ọmọ oko ẹ̀ ẹ má bínú pé mo pè ní bọ̀dá ọmọ oko náà ní bọ̀dá ọmọ ogun wá ní kí n jọ láńkò tí ì travel rí kí n jọ kí n bá ń gbé kí n jẹ́ kó pẹ̀lú bí mo ṣe pé gbogbo wọn nìyẹn bí mo ṣe mọ gbogbo wọn nìyẹn òun ló fún mi nọ́mbà pé for me to be assured ó wá ń sọ fún mi pé ah wọ́n ń ṣe jíngù gan pé ó máa tough pé ó máa serious èwo tún lè léyìí báyìí ojúgbà yín tí àbí <laughs> ó ló máa serious gan ìpè ovation ti gbé that's ṣé títí people ló ló gbé ńgbà yẹn no ovation ovation yàtọ̀ sí títí people ó dà pé ovation ìkan ti ṣẹ̀yẹ kẹ́hìndé ìkan ti kí lorúkọ di ọ̀dà máa yìí ó ṣàní city people bóyá city people ló ló gbé yes city people ó ní city people ti gbé nọ́mbà yabẹ̀ yẹn bó ń ṣe jíǹkù lójoojúmọ́ pé ló máa pọ̀ gan-an nọ́mbà yabẹ̀ nọ́mbà gbé fún mi nọ́mbà ń sẹ̀dẹ̀ sí mi but èmi gbogbo àyẹ̀ náà mi ò i don't so much keen about it ṣàbọ̀ mo ṣàwò ara ti ń fún mi àyà mi ń ṣe bákan gbogbo nǹkan ti rí bákan. ó ní kí n má wọ́rí pé tí n bá ó ní òun mọ̀ pé mo mọ̀yàn díẹ̀ ò mọ̀yàn pé bọ̀ tí n bá ṣe tán pé ó máa mọ̀yàn wọn ni orí mi òun wú pé èèyàn mọ̀yàn mo ní ṣe èèyàn mọ̀yàn ṣe èèyàn ọlọ́run ni tó bá ti mọ ọlọ́run jù you know. ibẹ̀ ni mo ti wá ti mọ bí àwọn bí anẹ́sì tún ṣe wọlé síbẹ̀ nìyẹn bí bí mo ṣe mọ bí anẹ́sì nìyẹn mi ò mọ tẹ́lẹ̀ dúpẹ́ bí anẹ́sì. before then tá a ti wá ń ṣe lọ yẹn mo ti pé oníròbó mo ní kó oníròbó jọ kó wá bá wa pé gbà eléyìí tá a fẹ́ ṣe bí mo ṣe onírọ́bó wà ń bẹ̀ dẹ́sà ìpò gbowó mi nígbà tó ti gbé plan yẹn wá mo tún pè é sí pé nísìnyí mo kàn máa tún pákéjì ara mi ṣe ni mo tún pè é sí mo wá rí i pé ọjọ́ kan ó kàn sọ fún mi ó ní ṣé mi ṣé mi èmi expect kí kóun máa ṣiṣẹ́ fún mi ni ó ní màá kó wá ní kóun plan ẹ̀ ah. mo tún pè é súlẹ̀ lámàlàkà pé kínní ó dẹ̀ dá mi lóhùn pé ta ni who is eh, onírọ́bó gan-an mo lẹ́mi ò ṣe promoter ò pẹ̀rù tiẹ̀ ń bà èmi pé mi ò fẹ́ gbo jàtìjàtì wàhálà tó ń ṣẹlẹ̀ yìí èmi ti ń rí oríṣiríṣi ọwọ́ oríṣiríṣi ó ní kí n má wọ́rí oníròbó wá yarí ó lóun ò ṣe ah, mo wá kó kúrò èmi ní kúrò tèmi nínú kúrò yẹn níjọ́ yẹn lọ́hùn ẹ eh, kí lorúkọ má nìyí o má nǹkan báyìí ó ga báyìí ó wà ní Dubai mo ṣàkó àwọn ọmọ yẹn jọ yọ̀mí bọ̀bọ́ yẹn náà ń kọrin fatai wà ń bẹ̀ ẹ̀ bọ̀bọ́ kan wọ́n ṣáà kó wọn jọ ṣá bí Stella Banrin náà ṣe wá sọ pé òun fẹ́ join nìyẹn torí mo máa ń gbé lọ church bí tí mo ti ń sọ̀rọ̀ pé àwọn ah, bọ́lá let me dey your group now let me dey this thing gbogbo wọn ń mí you understand me àwa ṣe mo á kó kúrú yẹn jọ pé ìwọ go and do this àbùfàtà ni mo gbé gbogbo visa fún tó ń ṣe àbùfàtà ni mo gbé gbogbo visa fún ni mò ń fún lówó aṣọ òun ti ṣe iye báyìí o òun ni mò ń fún lówó a kò wá ń ṣe visa in fact hmm, mo máa yọ̀dẹ o ó wá sọ fún mi pé bọ̀dá Mr. Lesh father of the day orílowó father of the day ó ní mother of the day ó dárúkọ àǹtí. Hmm àǹtí kan báyìí oh my god àǹtí tó wà níta tí ó náwó fún ọ káàkiri hmm. ó mà ṣe o ó lóun ní ó lóde máa fún ọ lówó ó máa ṣe dáadáa fún wa nìkan kò fún mi ní nọ́mbà àǹtí yẹn ò ṣe Tóyìn kí lorúkọ àǹtí yẹn kò fún mi nọ́mbà yẹn àǹtí yẹn kò tó fún mi nọ́mbà àtàwọn ọkùnrin yẹn ó dàbí pé kò fún mi ní ti alex àbólò máa fún mi ó ṣàfún mi nọ́mbà orí lowó. orí lowó bá a ṣe tún bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn. ọjọ́ kù tíẹ̀ tó máa dé yàgbọ́ pé owó ti sọ oríṣiríṣi kan ti ṣẹlẹ̀ báyìí sẹ́yìn iṣẹ́ ti rí final film ni wọ́n fẹ́ ṣe yẹn final scene ni wọ́n fẹ́ ṣe níjọ́ yẹn <laughs> it's a terrible thing. Malaika is a wicked boy suri àlá Malaika ó lè kírun ju awọ lọ tó bá ní mo purọ́ kó gbé àlùkùránì jáde nínú sáà yìí àti àkókò yìí kó búra pé irọ́ ni wọ́n pa <laughs> a máa sẹ irọ́ ni irọ́ ni ó wà dọjọ́ tó máa dé before then yẹn ṣe mọ̀ pé ẹni tí mo ń ṣe promotion fún we are not talking inú ti bí mi we are not in talking time. bọ̀gán tó dé àkẹ́lẹ̀ ròdà òun ló jẹ́ kí n mọ gbogbo àwọn olórí mi ò pè wọ́n lórí burúkú ọ̀bọ̀tà àwọn yẹn náà yìí ló oríṣiríṣi tẹ́lẹ̀ àwọn yẹn máa báwo ló ṣe mọ̀yàn báyìí wọ́n máa tà ẹ́ sọ́wọ́ ni wọ́n á tà ẹ́ sọ́wọ́ àwọn kan kọ́kọ́ dé òun máa dé lọ́jọ́ kínní kan àwọn yẹn ti dé a day or two day before the time ọ̀rẹ́ ẹ̀ kan ló fẹ́ ṣe wedding wọ́n kúkú wá fẹ́ ṣe é náà mọ́bẹ̀ wọ́n náà fẹ́ ṣe wedding yẹn ní Dubai. nígbà tí wọ́n dé mo lọ gbé wọn àwọn kan tó kọ́kọ́ dé yẹn wọ́n pè ọlá sheu kì í ṣe ọlá sheu ti àbànà ọ̀làṣẹ́ òkùkùrú tó ń ta mọ́tò lájà ọmọ baálẹ̀ òun àti àkẹ́nẹ̀ àtàwọn kan ṣá wọn kọ́kọ́ dé ẹ̀hẹ́ bàbá ọjà wọn pe bọ̀bọ́ kan ní bàbá ọjà àwọn ọmọ ṣe mọ̀ pé báyìí lè ṣe ní gúrùpù tiẹ̀ yẹn tó ní orúkọ wọn yẹn náà àwọn náà tún ní títí ẹ̀ bàbá ọjà kan wà lọ́dọ̀ aláàjì tí bàbá ọjà bàbá ọjà kì í ṣe bàbá ọjà yẹn òun ní bàbá ọjà títí ẹ̀ bàbá ọjà tiẹ̀ náà òun abana ẹ̀ eh, no ọlá ṣéwù ṣàmọ́ pé òun máa ń kọrin pé ọlá ṣéwù tí mo mọ o bàbá jẹ́jẹ́ pé ọlá ṣéwù tòun yàtọ̀ sí ti àyìndé ló sọ yẹn mhm. ọlá ṣéwù yẹn àti àkẹ́nẹ̀ àti àwọn tí mo lè rántí ní ọjọ́ yẹn ṣá tí mo kó sínú mọ́tò èmi mo lọ pick wọn ṣó ti yẹ yín mẹ́rin mo dẹ̀ ṣe pick wọn direct wọn ò gba òtẹ́ èmi ò ní provision wọn because today wọn ṣe artist mi many people ló disappoint o before that time kí n tó débi ibẹ̀ yẹn ìgbà tí mo wá ń pè tó wá ní kí n pè fúnra mi ó wá fún mi nọ́mbà mánéjà mo ti wá ní nọ́mbà àyìndé lọ́wọ́ aláàjì àyìndé mo ti ní nọ́mbà mánéjà wọ́n ní kí n pe mánéjà pé láti confam níjọ́ mo wá pe mánéjà mánéjà wá sọ fún mi ìyẹn pẹ́sì ṣé pẹ́sì ló wà ń bẹ̀ ń gbà yẹn mo ṣáà dàrú mọ̀ pé ẹni yẹn pè mí pé ẹ ló má dààmú náà máa ń pè mí ẹni yẹn ló wá nà tó fún mi ó dẹ̀ ti wá late ó ní àti ṣe everything ó ní màdàmú ṣe mọ́kọ́ tó ṣẹlẹ̀ ó lálàájì ò ní wá láéláéláé ó ní that boy is not a good boy ó lóun ò ní sọ jù bẹ́ẹ̀ lọ fún yín tí ẹ bá ṣe tán tí ẹ bá ní ìdàlájì fún ànádàtì alájì oní nọ́mbà one aláàjì ò play ní Dubai rí ẹnìkan wá fẹ́ fi aláàjì wọ ike aláàjì àwa kó nàìjíríà wá lọ ṣe ṣóò fún màláìka òun ló sọ fún bẹ́ẹ̀. thank you darling god bless you wà á jẹ orí òní jẹ ìrù ó máa máa lékè ṣáá lọ́lá olúwa ọwọ́ ayé ọwọ́ ọ̀tá ò ní ká ẹ ò ní rìn sọnù ìpínlẹ̀ ọ̀tá ò ṣẹlẹ̀ lórí. pẹ́sì yẹn mi ò rí Facebook ó wá sọ fún mi pé alájò ní wá kí n má pé ó ti late but kí n kàn kí n ṣe bẹ́ẹ̀ pé it's late now but kí n mind gbogbo nǹkan tí má dẹ̀ fẹ́ ṣe at this moment nísìn náà ni kí n minimize everything nísìn mo ní no problem mo ní alájò ní nígbà tó ti wá sọ bẹ́ẹ̀ yẹn mo wá pè padà mo ní alájò ní kó gbogbo àyẹn kò wá gbé call mọ́ gbogbo àyẹn ẹ̀mí ó dẹ̀ ṣe mọ̀ pé ó ti ṣe tán tó ti wá wọ́n ti gba visa àti parí gbogbo nǹkan ó tẹjọ́ bá nǹkan náà ń bọ̀ okay torí aláàjì ni mo ṣe lọ gba Sheraton eh, dera five star hotel hmm. tí mo fi gba ọ̀ọ̀lù yẹn <laughs> torí ọ̀ọ̀lù kéékèèké disco kinní wọn yẹn ni wọ́n máa ń lò ní tiwọn ni mo ṣe gba Sheraton dera dera tí mo ti gba Sheraton pọ̀sibẹ́sì dẹ̀ ti sọ fún mi mo kọ́ dà gbogbo àyàn kẹ̀dẹ̀ ẹ̀rọ òun ó ti mọ̀ kò dá sí mi mọ́ wọ́n ti mọ̀ pé wọ́n ti bọ̀ iṣẹ́ ti done already kò dá sí mi mọ́ ṣébi náà bá dẹ̀ ni mi ò wá mi ì ṣe mọ́ ọ̀dà mẹ́ẹ̀d wọ́n ti ra tíkẹ̀tì ẹlòmíì máa ṣe. túndé ọmọ nílẹ̀ náà sọ fún mi pé mo mọ̀ pé òun náà máa ń wò mí ó ní ó ní bọ́lá ó ní bàbá yẹn ò ń ṣèyàn ó ní ọkàn ti ṣe ni ó ní ìbá sọ pé kó má ṣe ó ní bọ̀tò ìdídí làbìdàn ó ní the boy is not a good person ó lóun ṣe oore fún ó ló ṣe ìkà fóun. ìyẹn ni mo fi sọ sórí àwọn tó dé nǹkan táwọn èèyàn míì ti sọ ń pa ẹ̀ two days káwọn èèyàn tó arrive wọ́n gbé bọ̀bọ̀ kan ní fonlas Yinka. Yinka fonlas ó wà ní Dubai ó lè ní bọ̀bọ̀ yẹn náà ẹ ṣọ́ra fún ó lè ní àwọn boys burúkú ni wọ́n fonlas bá pè mí mi ò mọ rí otú eré yẹn náà ní ọjọ́ tó wọ́n kọ́kọ́ ṣe tàkọ́kọ́ yẹn ọjọ́ yẹn ni mo ti wá mọ àwọn wèrè yẹn mi ò mọ̀ wọ́n rí ó dẹ̀ kí dáadáa sínú kinní yẹn náà ó wá pe fọ́nlàs wá pè mí ó wá ní Auto múnìyẹ ó ní òun òun ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò kan wọ́n ti wá ń plan fún mi láti set mi sínú problem ó lóun ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò kan ó ní òun fẹ́ kí n fi pẹ̀lú mọ́tò tí wọ́n fẹ́ lọ fi gbé màláìkà mo ní mo ti gba ni mo sìn pé mo fẹ́ kán wà lójú kan mi ò fẹ́ bí irú tijọ́ yẹn tí mo excuse me tí mo gbé mọ́tò mi sílẹ̀ tán wọ́n tán wo tán ṣe kí mo ti gba limousine pé so ibì kan ni gbogbo máa wà I believe that they are coming once you know àwọn tó bá wá tó bá jẹ́ guest tiẹ̀ tó kàn wá tó ń fẹ́ wá wo show it's another but àwọn tó jẹ́ guest wa tó ń sọ pé ó ní wọ́n máa donate owó torí ìgbà tá a náwó débi kan mo ní owó shortage ti wà ní sígbà tá a lajì òde mọ́ alájì ò wá mo ní báà ní ṣe máa recover gbogbo owó tí mo ti ná owó preparation alájì ni mo ṣe pẹ̀lú àwọn tó jẹ èèyàn jàkọ̀jàkọ̀ yẹn a fi tíkẹ̀tì sígboro tẹ́lẹ̀ pé tíkẹ̀tì wa máa jẹ́ bí hundred thousand i mean hundred dollar nísìnyí báyìí wọ́n máa san twenty kìíní kan dirham pé báwo la aláàjì ò wá mọ́ báwo la ṣe máa recover gbogbo rádàràdà báyìí eh, gbogbo ilé ó ní túndé àwọn èèyàn tó bá ti wá àwọn father of the day and mother of the day pé wọ́n máa fún wa lówó bóyá tóyìn nǹkan ládé àbí nǹkan kan ṣáà ṣáà ìyẹn mother of the day ó ṣáà pé ẹ̀ eh, alẹ́ṣì àti túndé ló ní ó máa jẹ́ father of the day mo dẹ̀ ni mo ti gbọ́ èmi tó wá wí pé a máa rówó là ní ṣọ́ọ̀tì tí wọ́n bá ti wọn wá bó ṣe fọkàn sí mo ní no problem kò pẹ́ o fọlá sí pè mí ó ní bọ́lá ó ní òun fẹ́ fi mọ́tò yẹn òun fọ́n kàn fẹ́ kàn fi support ẹ̀ ni mo ní mi ò ní ìdí ẹ̀ ó wá ní ó wá dá mi lóhùn pé nítòkàn ṣẹlẹ̀ ni ó ṣàwọn ń pẹ ó ń persuade ó ń pressurize mi ó ṣe mo ní kí ló dé ó lóun kàn fẹ́ mo wá wò pé ah, ó tún fẹ́ wà nínú tíìmù yẹn nìyẹn o ó ti kàn fún àwọn ó ń bọ̀ wọ́n dẹ̀ gbọ́ pé bóyá aláàjì máa wá àbí kankan tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo wá wò pé kí ló ṣẹlẹ̀ bí mi ò tiẹ̀ nílé ó wá ní ẹnìkan tó kàn ṣẹlẹ̀ ńbẹ̀ náà ni pé èmi lè lo ni mo ní mọ́tò o ó ní màá kàn tú nọ́mbà mọ́tò mi màá tú sí pàtó wáyà mo ní òkè kó gbé wá ó wá ní kò ní nọ́mbà pé bọ̀ màá tú nọ́mbà mọ́tò mi màá tú sí àbí mọ́tò mọ́tò méjì ni káà tí mo lò ó ní màá tú ìkejì yẹn sí mo wá wí pé àwọn lára àwọn tó bá mi ṣiṣẹ́ yẹn mi ò ní mọ́tò bọ̀tì wọn mọ́tò tí wọ́n lò dá yọ̀mí yẹn mo ní màá tiẹ̀ ní bóyá kò wá a lè lérò you know we have we are doing program ó wá ìgbà tó wá sọ fún mi pé kò ní nọ́mbà pé màá tú nọ́mbà bọ́ọ̀gì àmì mo ní bọ́ọ̀gì kan náà silver tí mo rà ní Dubai tí ọmọ mi ń lò torí ọmọ mi like ìjàpá I mean like that bug ó ní kí n tú nọ́mbà yẹn sí mo ní kí n tú nọ́mbà mo wá gbọ́ mo ní mi ò gbọ́ nǹkan tó sọ Fọlás ó ní kí n tú nọ́mbà yẹn sí ṣé mo pọ́ ọmọ Ìbàdàn náà ní Fọlás Fọlás náà kẹ̀dẹ̀rẹ̀ ṣé mo pé nísìnyí àwọn kìíní wọ́n ti send ẹ̀ sí mi àwọn onírọ́bó ó ti wò pé mo tún ti dìde again ó tún ti sẹ́ǹdì ẹ̀ sí mi mo wò mú àníyà ṣé ọ̀dẹ̀ làwọn eléyìí pè mí ni kémi lọ gbagba mọ́tò ẹ̀ tó bá jẹ́ pé mo jẹ́ novice níjọ́ yẹn wọ́n fẹ́ fi set me up mo ti sọ́rí mo wá dààmú ni sórí ẹ̀ ò pé ni sọ́dẹ̀ ló pè mí ni tó ní ṣe mi wá gbé mọ́tò kémi lọ tún nọ́mbà mọ́tò tèmi sí èmi ò ṣe nǹkan tí mi ò bá gbára mi ò bá kà mo ti gba limousine ó wá fẹ́ set mi àṣé òótọ́ ni Basira wà nínú mọ́tò ó wà nínú ilé mi níjọ́ tí mo sọ torí Basira yẹn náà is not out of it. wọ́n wá dé o àwọn kìíní ti wà nínú ilé mi àkẹ́nẹ́ ròdà ó ti wà lọ́dọ̀ mi ìfọ́ kí màláka tó dé òun àti Fẹ́mi Fẹ́mi ń gbé lọ́dọ̀ mi gbà yẹn ó ti ń gbé lọ́dọ̀ mi fẹ́mi tó wà nínú ìdéwùmí ìbẹ̀rù ọmọ burúkú ni gbogbo wọn gbogbo àwọn tí wọ́n tí wọ́n taṣẹ́ tí wọ́n ṣèkà fún mi ni mò ń sọ yìí o mo ṣe dáadáa fún wọn wọ́n fi ibi sán fún mi ó lóun ò rí légbé ó lóun ọmọ Ondo state mo ní kó máa gbé lélẹ̀ nítorí pé flat wa ó pọ̀ àmì yàrá wà ṣẹ́wà bọ̀ bí ó ṣe dé níjọ́ yẹn òun àti Kenny ti ń ṣeré akẹ́nẹ́rọ̀dà wọ́n ti ń rò mazi Kenny ti bọ́ ẹ sí lẹ́yìn lórí bẹ́ẹ̀ tó ti ń tẹ̀ báyìí gẹ́ẹ̀ bọ̀bọ́ yẹn ló wà nínú déwùmí ìbẹ̀rù bọ̀bọ́ kan tó ṣílẹ̀kùn tó kàn ṣe wọ́n sìn kan tó ṣe ní hòtẹ́ẹ̀lì òun ni bọ̀bọ́ yẹn tó ṣe rá tó nírun báyìí dreadlock òun ni Fẹ́mi ọ̀dọ̀ mi ló gbé ní ọ̀dọ̀ mi ní Dubai nínú ilé mi so àwọn tí ò bá mọ story mi tí mo ti ń sọ̀rọ̀ tán sọ pé ó kúrẹ́ ní ṣe kíkan you listen to this story díẹ̀ ni mo kàn sọ nípa sin màláìkà mm. mo bínú ṣadébọ́lá. somebody say i say i don't know much about dubai when somebody price car from me in dubai am i in dubai right now i left dubai ngbà wo ni mo ti fi dubai sílẹ̀ ṣé èmi tí mo ò mọ̀ tí mi ò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ sí máa sọ pé mo mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ sí sí don't you can distract me so wọ́n wà nínú ilé ńbẹ̀ yẹn ìgbà táwọn wá dé láàárọ̀ yẹn mo ti sọ́rí mo gbé dírẹ́bà tó fẹ́ lọ gbé wọn ó ti lọ Basira amajọ lọ ni òun náà wà nù píchọ̀ ńgbà tó ń dé excuse me excuse me kí ló rúkọ ẹ̀ ọmọ aṣẹ́wó tó ń kọ́ aṣẹ́wó aṣẹ́wó ni kò ń ṣọ̀rẹ́ mi ó wà ní Dubai wọ́n ń pè ní Stella Barin ṣe mo pé ó ti súnmọ́ mi ń sìn mo ti sọ story tiẹ̀ rí ó wá lóun fẹ́ òun fẹ́ gbé irun ó máa ń tarun ní Dubai àtẹ̀já àwọn kankan mẹ́rin ó lóun fẹ́ gbé láti Nàìjíríà mo ti sọ story ẹ̀ rí mi fẹ́ sọ mọ́ọ̀sì nípa ẹ̀ kó má má da story yẹn rú ó lóun fẹ́ kó ẹrù láti Nàìjíríà nígbà táwọn láńkó ń bọ̀ mo wá pe láńkó àti babaláti mo ní kọ́ńjọ kan bá wa gbé ẹrù tí lady yẹn ní ó wá lòun ò wọn wá yarí wọn láwọn ò gbẹ́rù mo lẹ gbẹ́rù wọn ní ẹ mo ní mo dẹ̀ sọ fún ẹni tó lẹ́rù pé wọ́n ní wọn ò gbẹ́rù o akẹ́dẹ̀ ròdà ah wọ́n plan gan gbèrè gidi ní àwọn gẹ̀ẹ́sì yẹn o àwọn pípù yẹn o lẹ́ẹ̀kan náà lórí dáìnì tá a wà báyìí àjọ jókòó sí dáìnì nínú ilé mi ni o ó ṣe wá ní wọn ò ní gbẹ́rù ó kàn píkì pọ́ùn mi six six ẹgbẹ́ kí fóònù ó kàn gbá lọ́wọ́ mi ni hello ohun ó kàn gbá fóònù bàtà mo pa fóònù mo ní wọn náà gbẹ́rù o ó bá pẹ́ gbé fóònù padà ó ní nọ́mbà wọn dà ó kàn tẹ́ ni ló kàn gbé fóònù mi ó kàn pè hello this is Auto Bola ṣé ẹ ti rí tí ẹ bá gbẹ́rù yẹn hmm, ṣé ẹ ti rí tí ẹ bá gbẹ́rù yẹn ẹ ní jẹun tẹ bá débi báyìí o wọ́n ní kí gbẹ́rù kí ni ṣe ẹyin tó ń sara tíkẹ́ẹ̀tì tẹ́lẹ̀ ní gbẹ́rù ẹ ní jẹun tẹ bá débi báyìí ó kàn pa fóònù mọ́ wọn létí n bá tún wojú gẹ́ yìí pé ta ló ràn ń ṣe mí ò máa ràn. làwọn màmá ẹ bàbá latin àti bàbá láńkó ni wọ́n bá bínú ṣé wọ́n gbẹ́rù yẹn ṣá àbí wọ́n gbé mi ti ẹ̀wà tún rántí. so ìgbà tán máa dé nígbà yẹn kẹ̀dẹ̀rẹ̀ àwọn yẹn wá ní wọ́n wá pè mí padà pé excuse me ma àwọn ò mà nílé gbẹ́rù yìí o ìgbà yẹn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ bàbá sùwé pé ó gbẹ́rù tí wọ́n ní wọ́n dá dúró ní airport báwo <laughs> nílé gbẹ́rù o <laughs> èmi náà dé ẹ̀wọ̀n tó sàmù ní òótọ́ lẹ́sọ̀ ìṣẹ́rù mi o ẹ kàn máa gbọ́ gbogbo bó ṣe ṣòṣì láàrin mi o gbogbo yín tẹ́ ṣo orí bukú pẹ̀lú mi yẹn gbogbo yín pátá gbogbo yín lè máa ṣọ̀fọ̀ mọ́ ẹ bá ronú kúwàdà àṣẹ fọmọ náà náà ni Stella tó máa ń kọ́ ọmọ wọlé sí Dubai èmi ò báyọ̀ ṣiṣẹ́ òṣèré that's why I can open my mouth àwọn náà tó máa ní ẹjọ́ ẹ̀ pọ̀ mi ò ní tí bá gbàgbé kan máa tún sọ tí bá ti ránṣẹ́ àfi tí bá gbàgbé àfi tó bá escape mind mi cover what cover wetin say who die àwọn èèyàn mọ̀ mí ní South Africa pé I hate people that does evil wọ́n máa ní wọn ò láìkì mi báwo ni ìwà táwọn èèyàn tó wà ní ayé tẹ́ pé èèyàn burúkú ni wọ́n pọ̀ jù wọn ṣe máa like mi because I don't like evil. wọ́n wá ṣàlàyé bẹ́ẹ̀ pé àwọn ò ní lè gbé mo understand wọn. but ṣé mo pé nísìnyí ọ̀rọ̀ tí àkẹ́lẹ́ ìrọ̀dà ti pè wọ́n tó ti sọ fún wọn ó bú wọn ṣàkàṣàkà ó wọ́n wá rò pé mi ní ipò òun mi ni àkẹ́lẹ́ ìrọ̀dà ló pè ó. nítorí pé wọ́n tún fẹ́ ṣe ni pé màláìkà ti sọ fún mi pé dárí wọn rú wọn ò fẹ́ kẹ́nìbọ̀dì já mi tán. wọ́n bì ní pé àwọn yẹn náà ń bọ̀ wọ́n open eyes wọ́n rí mi bí ọmọ òtì bí ọmọ ìnúmẹ̀ bí kò ọmọ get inside kò mọ nǹkan kan dídìrín ní wọn mọ̀ pé ó ń bọ̀ wá ṣẹ̀ sí lọ́jọ́ kan wọn mọ̀ pé mo kàn ní sùúrù ni pé mo kàn nice ni they count me like a fool tí ò mọ anything tí ò lè sọ̀rọ̀ wọ́n wá fẹ́ cut me they love to cut people away from you they don't want me to have any relationship with anybody because wọ́n fẹ́ máa ṣiṣẹ́ mi lọ náà ṣe ṣe bẹ́ẹ̀ náà fún àwọn yẹn ìyẹn dé mo lé mi kọ́ ni mo sọ mí ìdẹ́lẹ̀ pé wọ́n padà pé mi kọ́ ni mo sọ̀rọ̀ wọ́n ṣe dé báyìí tí mo tún wá lọ gbé wọn láàárọ̀ jọ wọ́n wá ń wú bọ́ká tó lọ gbé wọn yẹn bá ṣe bí mo ṣe débi mọ́tò mi ni mo sì yẹ ti dé ó wá ti ń pè mí pé òun ti dé bẹ́ẹ̀ aago tó ní gbogbo àwọn plane wọn máa dé plane ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó dà pé wọ́n gbé jíjẹ sí ti dé before àti àwọn láńkó ti dé before màláìka. Like wọ́n wá sọ fún mi pé mo bá débi mọ́tò mi brand new mọ́tò ni ò bá start mo débi mọ́tò mi o mọ́tò mi ò mà start o ṣe mọ̀ pé fún láti dẹ̀ ti sọ fún mi pé hmm, hmm. fún láti sọ fún mi pé kí n bá gbé mọ́tò òun kí n ṣe nọ́mbà mi mọ́ hmm. mi ò mọ nǹkan tó ń lọ ṣe sára mọ́tò mi honestly mọ́tò yẹn ò start yọ̀mí wá dé ọ̀bọ̀ yẹn yọ̀mí ó lo mọ́tò mọ́tò tiẹ̀ mi ò fi bu orí kẹtí báyìí ni normally I don't use car that kind of car gbogbo ẹni tó fìyà jẹ mí ẹ máa wà kí sàkẹ́yìn aṣọ. Mm-hmm. some people are complaining that it's long long long story mm. tó o bá lè gbọ́ o lè lọ tó bá ti ṣe tán o lè wá gbọ́ bí tó gbọ́ dé wàá gbọ́ but o gbúdọ̀ gbọ́ tán a gbúdọ̀ kọ́ tiẹ̀ bó ni mo fẹ́ fi yòókù pamọ́ sí no so that let us say today ká má tún repeat ti ẹ̀ eh, lọ́la àfi tẹ́ ẹ bá tún béèrè fún un. Hmm. mọ́tò yẹn ò bá kò bá ṣe mo wá sọ fún Yọ̀mí mo ní kó gbé mi èmi àti Basira àtòun so ti má dé airport wọ́n lọ gba mọ́tò wọ́n fẹ́ wọ́n rẹ́ndà mọ́tò mi useless. mo wá lọ bá ṣe ń lọ báyìí bá ṣe dénú airport báyìí kẹlẹ̀ mọ́ pọ́n ti di ọlọ́pàá tì mí ẹlòmíì máa kú kú ìyà. Mm wọ́n ti dẹ ọlọ́pàá sí wa náà bá a ṣe débẹ̀ báyìí bá a ṣe dé ní airport báyìí wọ́n kàn dábọ̀ bọ́lẹ̀ náà dúró ni. because mo ti parí gbogbo iṣẹ́ wọn ò fẹ́ kí wà ń bẹ̀ wọ́n ti gbé bí anet wá láti wá ṣiṣẹ́ yẹn láti wá gbowó wọn àti onírobó ni wọ́n fẹ́ gbowó ọmọ ìbàdàn méjì ọmọ ìbàdàn ẹ má bínú ẹ̀yin tí ẹ̀jà lè gbogbo àwọn tí mo ti sọ yín sí olè ní wọn súlẹ̀ àlámàlàkà ọmọ ìbàdàn ni olè ní abẹ́òkúta mọ́ ìbàdàn ni ìyá ìbàdàn bàbá Abẹ́òkúta ó lè ní bí anes ó lè ní oníróbó tó ti kú sọ́run ó lè ní. bájẹ dénú airport wọ́n ṣe dá wa dúró nìyẹn wọ́n ti sọ fún bọ̀bọ̀ yẹn náà pé wọ́n ṣàfẹ́ kí n ní problem kí n má sí bẹ́ẹ̀ èmi gangan ni wọ́n fẹ́ kán mú bọ̀ mo ní gbogbo ìwé mi mo dẹ̀ ní driver license mi ò dẹ̀ gbé mọ́tò ní mọ́tò ẹ̀mẹ́gbọ́n ti fi mọ́tò kan lọ mí bóyá màá wá pè láàárọ̀ yẹn bóyá gbé mọ́tò yẹn máa bọ̀ kí wọ́n á tún nọ́mbà kí n gbé sí màá wà lẹ́wọ̀n ó lè jẹ́ pé wọ́n lọ gbé jí mọ́tò gbé àbí wọ́n lọ gbé mọ́tò kan wọ́n lè ní mo lọ jí gbé ni wọ́n lè ló lè ní mí wọ́n lè ní wọ́n set mi ọtí mo ṣe pé mo ń sọ̀rọ̀ fún sọtí tó bẹ̀rẹ̀ sẹ́ àní àwọn boys yẹn four one nine ó lè ní wọ́n ìkà ni wọ́n gbọ́mọgbọ́mọ ni wọ́n gbogbo iṣẹ́ burúkú lè máa rí lọ́wọ́ wọn so anybody tó bá ṣe irú tí màláìka bá ṣe irú kílẹ̀ báyìí wọ́n máa ló lájà lè ṣe kò jù bẹ́ẹ̀ lọ kò tó bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. tó bá jẹ́ pé mo wà ní nàìjíríà mo máa ti ní kán lọ assassinate ọ̀tá mi tó máa mọ̀ pé mo máa sọ̀rọ̀ báyìí. bẹ́ẹ̀ ni àwọn tó lọ sí agbo wọn yẹn tó ń ṣe dáadáa fún wọn yẹn ṣé wo ni wọ́n ń ṣe ni èmi kò wà fortunate to put myself in the middle of those ones à ń togun-togun ní mi ì sọ pé gbogbo wọn tó lọ agbo wọn ló ń ṣe iṣẹ́ burúkú o bí mo ṣe pàdé ẹ̀ báyìí ni mo sọ yìí o tọ́ni wá ṣe promotion mo ṣe promotion ni o ọmọ Ìbàdàn náà dẹ̀ ló wẹ̀ mí sọ́wọ́ wọn tí àbùfàtàì fún mi kówó pé ọmọ Ìbàdàn ni èyí tó pe rẹ̀ ní gbógun bẹ́ẹ̀ kẹ́nì tó wà ní Dubai náà ọmọ Ìbàdàn ni màláìkà ọmọ Ìbàdàn ni onírọ́bù ọmọ ìbàdàn ní eh, kí lorúkọ ẹ̀ bí anex ọmọ ìbàdàn ní ẹni tó ń bá mi fa wèlé orí facebook ọmọ ìbàdàn ní <laughs> kò ní dáa fẹ́yìn ìbàdàn tẹ́ ẹ bá mi fa wèrè kò ní dáa fẹ́yìn ìbàdàn tẹ́ ẹ dí pẹ̀lú mẹ́ kò ní dáa fẹ́yìn ìbàdàn torí ẹ̀ ni kò ṣe dárúkọ gbogbo wọn ẹ sábọ̀dọ̀ dárúkọ gbogbo àwọn eléyìí látijọ́ yìí lójú ẹ̀bí ó mọ nǹkan tó ń ṣe wọ́n mú bọ̀bọ́ yẹn lọ ó wà nù cell àyà mi ń já ọkàn mẹ́rin pé ọkàn mi ò stable so wọn ò fẹ́ kí n wà ń bẹ̀ ni o èdè ọjọ́ tá a fẹ́ ṣe kinní yẹn báyìí nígbà tá a ṣàṣe tán mi ṣá mind bàtí bá mi ṣe iye tán máa gbà wọ́n ṣàfi sílẹ̀ létà létà létà ó pẹ́ mo wá lọ síbi tí mo ti fẹ́ lọ gba ní tán máa fi play lórí stage mo ti ṣe kinní yẹn bí a month or a month and a half or two months kan gbà tá a ti plan yẹn ni mo ti lọ gbọ́ hotel hotel lẹ máa kọ́kọ́ reservation lẹ máa kọ́kọ́ ṣe so that kò ní wà booked nígbà tí ẹ bá fẹ́ ṣe n bá dẹ̀ lọ síbi charity dẹ̀rà kí n lọ sí láti lọ gba ìwé tá a fẹ́ fi play torí ẹ máa gba permit kẹ́ tó lè gorí stage gbogbo ẹni tó bá fẹ́ gorí stage àti tèmi o mo máa gba permit fún gbogbo wọn wọ́n bá sọ fún mi pé permit ò sí nílẹ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò ní lè kọrin ẹ pé kò ní lè kọrin pé kọ́kàn jókòó pé wọ́n ò ní kọrin. mo ní pàmìtì ò sílẹ̀ tí mo ti sanwó láti bí oṣù mélòó kan àṣẹ wọn ti débẹ̀ oníróbó ti débẹ̀. Hmm. mo ní ẹ̀rí gbogbo stress ti fún mi kí n ṣáà máa rojọ́ kí n máa rojọ́ kí n máa rojọ́ mo ní no problem mo fẹ́ rí máníjà pátápátá máníjà kan ni mò ń bá sọ̀rọ̀ máníjà tó wà ní ìcháàjì drink àti hall àti gbogbo bẹ̀yẹn ni mo fẹ́ rí overall manager wọ́n ní wọn gbà mo ti pariwo ẹ ti mọ̀ mí nà ẹ̀rọ ọ̀rọ̀ owó dé mo ṣàtúnwò pé nǹkan kan tún ti ṣẹlẹ̀ ń bí àṣẹ wọn ti ẹ̀fẹ́ kẹ́mi wà ń bẹ̀ mọ́ nígbà tí mo ti parí owó díná màlẹ́kà nínú àwẹ̀ yìí kó jáde kó fi ayé ẹ̀ kó gbogbo ọmọ ẹ̀ búra kó fi ayé ẹ̀ búra mo ní wọ́n bẹ̀rẹ̀ sí lọ wọ́n ní kí n padà wá kí n wá tún rí mánéjà pátápátá ó dẹ̀ di ọ̀la tá máa play ìrọ̀lẹ́ ọ̀la mo ní kí wọ́n fún mi ní kíní ẹ̀bùn wá gba gbogbo dọ́kúmẹ̀tì mo wá lọ sí home affairs eh, kíní fúnra mo jókòó mo ṣàṣọ fún wọn pé today is kìíní yẹn ni wọ́n ní wọ́n apply pé wọ́n ò fún wọn wọ́n débẹ̀ wọ́n ní wọ́n ò rí application yẹn wọ́n ò ṣe rárá wọ́n ní kó má ṣe ìyẹn oníròbó ni ó ti kú báyìí o torí ẹlòmíì máa kú kú òjijì ikú ọlọ́jọ́ ikú ikú àìtọ́jọ́ ẹ̀ mọ ohun tó ṣe honestly ẹ̀ mọ ohun tó ṣe. mo wá lọ ṣe kíní yẹn fúnra mi mo wá ṣe é wọ́n á fún mi níjọ́ yẹn mo ṣàrí pé mo wà stress èmi tí mo fẹ́ ṣe play ta fẹ́ ṣe chat níjọ́ yẹn ẹ mọ̀ nísìnyí báyìí <clears throat> ọjọ́ tó ń dé yẹn bó ṣe wá yẹ nìyẹn bí mo ṣe débẹ̀ ní ni wọ́n wá sọ pé ó di ọ̀la kí n tó lè gbà tá a bá ní kinní yẹn à ní lè ṣe ṣé ti yẹ yín bẹ́yẹn èyí ló yẹ ká play èyí yẹn gangan ni mo ṣe wá kó lọ wọn ò kó lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní kó má ṣe pé torí ṣòyìn ò ní hold mo gbàdúrà mo sunkún Ah! ẹ̀sùn ẹ̀jẹ̀ gbogbo ẹni tó ṣèkà fún mi majority of them sunkún hmm. mo gbàdúrà mo sunkún <laughs> pé olúwa no problem wọn wá ló yí ẹ ní ọjọ́ yẹn ṣé gbogbo àwọn tó ní father of the day gbogbo wọn yẹn tó lè orí lówó tiẹ̀ wá ń tiẹ̀ àwọn tó ṣàwá tán ní mádà òdìdé gbogbo wọn tó ti búùkù tíkẹ̀tì yẹn pé tán bá ti parí làárọ̀ yẹn wọ́n ń lọ wọ́n ti wá yẹ̀ ìgbà tán ti wá rí pé wọn ò rí kíní yẹn ṣe pé kémi má síbẹ̀ kì kò sí nǹkan tó ṣẹlẹ̀ wọ́n yẹ kíní yẹn ìyẹn ni ọláwálé andos ìyẹn náà wá ó wá ní pé òun ò ní lè dúró pé bọ̀ kí n má wọrí tán bá ti parí pé òun máa gbogbo àwọn èèyàn yẹn ni màláìka lọ gba gbogbo ṣé ọmọ kó ti sọ pé tán bá dé tí màláìka àìní ò bá wá a máa gba owó yẹn a máa pín owó tá a bá jọ gbà ó wá lọ gbà owó yẹn lẹ́yìn iṣẹ́ gbogbo àwọn tó wá yẹn tí wọ́n lè dúró yẹn òun ni wọ́n fún lówó. wọ́n ní kò sí problem ọjọ́ táwọn fẹ́ tọ́ya wá fẹ́ ṣe táṣà ti lè rí kiri yẹn gbà ó wá di ọjọ́ kejì yẹn àdèdè tí wọ́n ti ṣe gbogbo àwọn èèyàn tó wá tó ṣe pàtàkì wọ́n ti padà torí wọ́n búùkù tíkẹ́ẹ̀tì wọn pé kí wọ́n ṣe tán láàárọ̀ kan máa lọ wọ́n ti padà tó bàtà máa ṣe yẹn wá ku àwọn pàtẹ́pàtẹ́ bí àwọn ṣe ohun ẹ̀gbẹ̀gbẹ́ bí bọ̀bọ̀ kan báyìí kí lórúkọ ẹ̀ àwọn gúrùpù ẹ̀ ṣáà nìyẹn hmm. ó ṣàkó àwọn èèyàn rádàrà mi ò pè wọ́n rádàrà náà náà bó ti nù. mo wá tún sọ nísìnyí mo wá wò pé àwọn tó kù yẹn mo mọ̀ pé gbèsè ti wà ọ̀rẹ́dì a ti jọ ní agreement pé gbogbo èèyàn ló máa san wọlé of course gbogbo èèyàn tó bá wá sí ṣò ló máa san wọlé ó ní bẹ́ẹ̀ ni yàtọ̀ sí àwọn father of the day and mother of the day gbà tó dẹ̀ máa di ní ọjọ́ yẹn bó ṣe wá sọ fún mi nìyẹn pé kì í kò sẹ́nìbọ̀ tó dé láti Èkó tó máa sanwó wọlé o mo wá bẹ̀rẹ̀ sí ń rọ fáńdù mi báyìí oh my god màláìka ò ní ṣoríire ò ní jèrè ọmọ o gbogbo tó fàárọ̀ kójọ tó fẹ́ ẹ̀rín kójọ ó máa dà wọ́n mọ́ ẹ lójú àti tó wó lèrè àti tó lówó rà tó o bá jáde kó o sọ tòótọ́ ọ̀rọ̀ kẹ́ ẹ dá nǹkan mi padà fún mi in fact ó ní jèrè ọmọ gbogbo ọmọ ẹ láyé láti ìrànjú náà ẹ bá máa lọ láti inú ìpọ́jú dẹ́nu ìpọ́jú ni gbogbo tó jáde lára ẹ tí bá kú ọmọ ẹ kẹ́pẹ́ yẹn jẹ́ tèmi ṣùgbọ́n tí bá kú ọmọ ẹ gbogbo ọmọ tó bí láyé ìwọ ló máa sin wọn wọn ò ní sí ẹ. lọ́mọ àwẹ̀ inú àgbo. eléyìí tí mo ti ẹ̀fẹ́ rántí is a very sad one wọ́n wá rọ fáńdù mi gbogbo èèyàn wá ń wọlé mo dẹ̀ kó àwọn boys mo lọ gba àwọn security hefty hefty security to man the gates I will collect the money myself àwọn bí anes náà wọ́n wọlé báyìí kínní ni ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀ níbi tí mo ti náwó bí anes ìwọ náà ò ní jèrè ọmọ ikú burúkú lẹ máa kú àwọn ẹ̀kọ́ ló ń purọ́ ni òfò ọmọ máa ṣe ẹsẹ̀ gbogbo tó fàárọ̀ kójọ tó fèrú kójọ gbogbo ẹ̀ pátá ló ọlọ́run máa bàjẹ́ mọ́ ẹ lójú tó mí àti tí ò mí nínú nǹkan ẹ ló máa bàjẹ́ mọ́ ẹ lójú ó máa sunkún láti ayé ẹ ni tí ẹ bá jáde kẹbẹ̀ mí kẹ ẹ dẹ̀ ṣe ẹ̀tọ́ mi kẹ bẹ́ẹ̀ ni mo sọ fún yín bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tí n bá purọ́ mọ́ yín kí gbogbo èkó tí máa ṣe kó jẹ́ tèmi ṣùgbọ́n tí ìbá kú ọmọ gbogbo yín gbogbo ọmọ tó jáde lára yín ẹ máa sunkún lórí wọn òfò òfò lómi ẹ̀fọ́ máa ṣe ẹ máa ṣòfò sọnù. gbogbo tẹ́ fẹ́ àníkójọ lẹ́ ẹ máa fẹ́ kún ẹ máa fẹ́ kún ta. wọ́n máa rọ fáńdù mi wọ́n fẹ́ kí n rí ìkọ̀kọ̀ ta kí n gba tíkẹ̀ kọ̀ọ̀kan màláìkà màláìkà màláìkà oníwọ màláìkà súrí o. ẹ wojú ẹ dáadáa mo ní mo forgive wọn mo kàn fẹ́ nítorí pé mi ò fẹ́ wàhálà fún Àyìndé Wàsíù nínú orin nínú industry music yẹn because tó bá ti bá sọ̀rọ̀ mí ìgbà mi wọ́n lè rò bóyá òun ló ń òun back it up you understand me and especially tí n bá ń praise yẹ tí n bá ń kọrin yẹ you understand me mi sọ pé òun náà ò ṣẹ̀mí o. Mm. mi lóun náà ṣe mí o. Mm. wọ́n wá rọ fáńdù mi wọ́n wá rọ́ọ̀ṣì wọlé àbúrò ẹ̀ tọ́ọ̀gì kan báyìí tó ń ta bàtà ní madlas yẹn gbogbo wọ́n wá rọ fáńdù mi àwọn tó jẹ́ pé àwọn síkọ́ọ̀tì yẹn kí ló pa ẹ́ lẹ́rìn sìn such is life such is life if he mentions a such his life or nonsense life here yeah, i'll destroy you i mean i block you down ní wọ́n wá rọ fánù mi wọ́n ṣàbùbọ wọ́n wá rọ wọlé mo ṣáàṣì máléjì lẹ́nu ọ̀nà yẹn pé kì í ṣàtẹ̀lé rí nǹkan kan gbà gbogbo àti mo fi ń sọ̀rọ̀ yẹn bí ànẹ́sì ti coordinate gbogbo wọn ti wá coordinate nínú ilé n tí mo ṣe gbogbo kéèkì gbogbo orí stage gbogbo nǹkan yẹn n tèmi ṣe wọn ti bí anet wọn coordinate bí anet ó máa ṣe àìsàn kú ni coronavirus ló máa pa ẹ́ tọmọtọmọ àwọn kan ló purọ́ ọ̀nà ó purọ́ ọ̀nà ó purọ́ ọmọ yín ẹ̀yàn máa rẹ́rìn ẹ máa ṣojú sí kámẹ́rà ó lè bí anet ó lè ó lè ó lè aláṣẹ gbogbo èèyàn ló ti bá sùn èmi mo bá yan yín jẹ́ ni olè ibi ọmọ ìbàdàn ibi tí olè gbé ń jàre oní nǹkan àbúrò òbésèrè àbúrò ọkọ ìyàwó òbésèrè olè olè ta ló ṣoore fún mi nìbàdàn tí máa sọ pé mi ò tiẹ̀ lè wojú ìbàdàn gan àbò lórí burúkú tó ń bú gbogbo ìkà rẹ tó ń bú gbogbo ìlú mi ń kọ́ àwọn ìbàdàn ń jalè gan o olè nìbàdàn ẹ gbọ́ olè nìbàdàn ibi tó lè gbé ń jàre oní nǹkan gbogbo àwọn tí mo ti dárúkọ yín sẹ́ lọ wo ìbàdàn ní gbogbo wọn from a to z <laughs> ìbàdàn ni wọn olè amúrọ̀bà. gbà tó fẹ́ wọlé ló bá bínú lọ òun tiẹ̀ ní kọrin yẹn gan wọn ní kó má kọrin ó ṣàfẹ́ kí n lùsọ òun fẹ́ kí n rówó kankan màláìka wicked gan o bó ṣe rí kutakute yẹn a máa kírun ṣáṣàṣà olódùkú ni o. <laughs> Hmm. Hmm. màlẹ́ àyìndé ni wọ́n á gbogbo wọn á pẹnu sí ni wọ́n kọjú mọ́ ó lè ní ó lè ní gbogbo wọn yẹn ritualist ni wọ́n gbọ́mọgbọ́mọ ni kó búra ṣebí tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ wọ́n ṣe rọ́ọ̀ṣì wọlé nìyẹn gbogbo kéèkì gbogbo nǹkan yẹn wọ́n wá coordinate bí ànẹ́sì wá coordinate nílé bàtí máa ṣe tán wọ́n ti ṣe kéèkì wọ́n ti ṣe gbogbo nǹkan èmi mo ṣe èmi mo náwó <laughs> hmm. sorry before ọjọ́ yẹn ó wá ku ọ̀la báyìí nígbà tí mo ti wá gba stage tí yẹn mi license tó máa fi play mo dẹ̀ ti book appointment pé mo fẹ́ rí manager overall manager wọ́n wá book appointment wọ́n ní kí n wá ní time kan bí mo ṣe lọbẹ̀ nìyẹn ìgbà tọ́lọ́run máa mú wọn ọlọ́run máa ń fi téèyàn bá ṣèkà fún mi ọlọ́run máa ṣàfàṣírí ẹ̀wọ̀n ṣáá ni at the end bọ́n ṣe ń bọ̀ láti bẹ́mi ṣe ń bọ́ lẹ̀ báyìí bẹ́mi ṣe fẹ́ wọlé báyìí mo kàn rí wọn ní oníròbó àti bí ànẹ́sì ní orí stage ní wọ́n kàn jáde láti ibẹ̀ ni mo ní ókè bíkọ́ gbogbo ayé mi ì mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mi ì mọ nǹkan tó ń ṣẹlẹ̀ rárárárárárá nígbà tí mo wá rí wọn mo ní ihe so ẹ̀yin ni ẹ wà nídìí kinní tẹ̀ ń dún excuse me mo ní so ẹ̀yin ni. normally i was now raking onírọ́bó wá wò mí báyìí mo wá wò mo wá wò ó ń wò mí mo wò ó ó wò mí mo wò ó kí kó má rí mi mọ́ ó wò mí mo wò ó mo wá dá lóhùn mo ní ẹ ń wò mí àbí ẹ fẹ́ wo ibi tí ìyá fẹ́ jẹ lára mi ẹ ń wò mí iye ojú tó fi ń wò mí ni ẹ pé òun máa wo ibi tí ìyá máa jẹ lára mi pé lè yóò mọ nǹkan kan mo dẹ̀ wá dá lóhùn mo ní ẹ ń wò mí ẹ ń wò mí ẹ ń wo bí tí ẹ ń wò pé ẹ ń wò ẹ ń sọ lọ́kàn yín pé ẹ ń wo bí tí àfẹ́ jẹ lára mi mo ní ẹ jẹ́ ń sọ fún yín àdàbí tí n bá ṣẹ̀yìn wọn ò dẹ̀ kì í ṣèkà fún mi o bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọn ò ń ṣèkà fún mi o àdàbí tó wáyé pé mo ṣèkà fún kọ̀ọ̀kan nínú yín mo ní wọn ò ń ṣèkà fún mi o wọn ò mọ̀ níjọ́ yẹn lọ́hùn mo sọ torí pé tẹkún tẹkún tèpètèpè ni máa ń gbàdúrà fún àwọn tó bá ṣèkà fún mi torí pé wọ́n ti ṣèkà fún mi láyé ìjìnà jìnà ọpẹ́lọpẹ́ Ọlọ́run Ẹlẹ́dàá mi ló kàn ń gbà mí lẹ̀ ló yọ mí mo ní wọn ń ṣèkà fún mi mo ní wọn ń ṣèkà fún mi. ní bí ànẹ́sì náà ni màdámù ẹni sùúrù èèyàn máa fi sùúrù ṣe nǹkan láyé yìí ni ẹni sùúrù mo ní sùúrù wọn ni ṣẹ́yìn lè gbàrú ẹ̀ ni. àwọn kò ń sọ ní ẹni sùúrù kíníkan kíníkan. wọ́n ṣe tán wọ́n ṣe rádaràdà wọn lọ ọjọ́ kejìlá wa ṣe ṣòye tán àwọn náà wá wá ìgbà tí bí àná fi wọ́ wọlé báyìí wọ́n tì mí báyìí wọ́n rush mi gbogbo èèyàn wá rọ́ wọlé kì í ṣáà máa pọ̀ owó kankan wọ́n ṣe mí bó ṣe wù wọ́n nígbà yẹn lọ́hùn ẹ wá lẹ́ẹ̀ni iṣẹ́ sìn ó wá ń purọ́ yẹn kémi máa sọ olórí burúkú actually dey pay people on this Facebook ẹnìkan ń béèrè Steve Adeolu ó ní how can we how do we verify this story well àwọn èèyàn tí mo ti dárúkọ dárúkọ dárúkọ you can verify pé wọ́n pè ṣé time kan báyìí báyìí ṣé wọ́n pè wọ́n sí Dubai ṣé Auto Bola wọn ni mi ò ṣe mi ṣèbí ó ti sọ Ashanti kẹ́ lè pé irọ́ ni wọ́n ń pa Ashanti ní pé èmi kan mo promote Malaika ẹ bèrè ní Dubai ṣé mi mo promote àbẹ́mi kọ́ lára verification kan nìyẹn kí lẹ tún lè verify àìdí aláàjì Wàsíù Àyìndé náà ṣé ó mọ̀ pé mo promote màláìka àbí bẹ́ẹ̀ kọ́ ẹ bèrè lọ́wọ́ Súlẹ̀ Alamẹ pàṣọ náà ṣé mo promote àbí mi dárúkọ gbogbo ẹ̀ verification oríṣiríṣi bí mo ṣe ń sọ̀rọ̀ ni mò ń dárúkọ sí so láti verify ni gbogbo mo ṣe ń dárúkọ ẹlòmíì gan kò yẹ kí n dárúkọ wọn bọ̀ i measure their name for you to verify ni hmm, ibi tó bá jìnnà ni òkòbó máa ń bímọ sí but èmi bí sítòsí torí mi ń ṣòkòbó torí i'm a reality person i'm a real person òótọ́ ni mo sọ nothing but the truth àìsàn mo sọ̀rọ̀ pẹ̀lú backup ni àtorúkọ mi ò sọ pé mo gborúkọ yẹn pamọ́ ẹ yo mo sọ̀rọ̀ bí ànẹ́sì àwọn máa deny torí pé a sọ̀rọ̀ ń bá wọn pé wọ́n jalè wọn ò ní sọ pé àwọn ò jalè àmì mm. wọn ò ní sọ pé àwọn jalè mm. olè ni wọ́n ṣá. ní Dubai ẹ lọ bèrè pé ó wà ní record ní Dubai if you can verify also another thing go and verify in Dubai ṣé ẹnìkan orúkọ mi àti company name mi ṣé ó ṣe nǹkan báyìí báyìí ní ibẹ̀ rí ní Sheraton dera you can also verify with that. mo gbé ní Dubai mo ta ẹ tún lọ verify ṣé tòótọ́ ni mo ní company sí Dubai bẹ́ẹ̀ ni ẹ tún lọ verify. Mm. so mo sọ̀rọ̀ pẹ̀lú example ni. mo sọ̀rọ̀ pẹ̀lú backup pẹ̀lú gbogbo evidence ni so hmm. ẹ lè bèèrè lọ́wọ́ sílẹ̀ ọ̀làmọ̀lẹ́kà àmì ìlọ́wọ́ pàṣọ ṣé pàṣẹ mo ṣe promotion fún àbí mo ṣe ṣé mo pé àbí mo pé onídìí kan kúrò àbí báwo promotion is not a thing that is easy it's a common it's a popular thing mm-hmm. ṣé rọ ni àbó tán. Mm. àyíndé wà sí wọn wà bọ̀ tẹ́bẹ̀ẹ́ lọ́rùn pé ṣé tòótọ́ ni gbogbo tí mo sọ ṣé sórí ni àbírọ̀ ni tí wọ́n ní kí n sálámọ̀ sí wọn àbí wọn ní kí n sálámọ̀ sí wọn ṣé wọ́n pè wọ́n àbí wọn pè wọ́n ẹ pè lọ́wọ́n bọ̀dá túndé àti ọmọ oko wípé ṣé mo pè wọ́n pé kán wá síbẹ̀ yẹn gbà yẹn táwọn tẹ mi pé kí ló dé tẹ̀ wá nígbà táwa sọ̀rọ̀ létà wọ́n ní à wọ́n ti gbé ṣé àwọn pé wọ́n náà fẹ́ wọ́ọ̀kẹ́ ni ìyẹn náà wọ́n dẹ̀ bẹ́ mi sí kì í ṣe nígbà létà o dàgbọ́n mo ti wá ń lọ nínú mo ti ń rò mí nínú problem yẹn that's it. tíra lámàlàkà ìṣe four one nine àwọn tó máa sọ pé àwọn kan máa lọ sí agbo èèyàn wọ́n máa sọ pé wọ́n rẹ̀ kí wọn ẹ̀yin tẹ́ ń dárúkọ Alhaji Wasiu Ayinde àwọn ọmọ ilé yìí màláìkà wọ́n bẹ́ẹ̀dì ju anything lọ hmm. gbogbo iṣẹ́ burúkú tán bá ṣe wọ́n máa fi kọ́ Wasiu Ayinde lọ́rùn ṣé gbogbo owó tán kọ́kọ́ gbà lọ́wọ́ mi ṣebí iṣẹ́ yẹn náà tán bá ṣe tán tí súlẹ̀ àlámàlàkà mò ń sọ nísìn tó hmm. ti yé bẹ́yẹn but yìí pé ẹ wo gbogbo owó yẹn bó ṣe pọ̀ bó ṣe pọ̀ ẹ mọ gbogbo nǹkan tó bà hmm. kí n tó wá dìde hmm. ẹ wo bó ṣe pọ̀ ẹ wo sí tiẹ̀ bó ṣe gùn súlẹ̀ àlámàlàkà ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ sábọ̀dọ̀ ìbò máa ń gbé sórí ó yá gbé kó o pé màláìkà sórí ṣáàtì kó ní kó fi alikran búra ní nǹkan tí tó bá jẹ́ irọ́ àbí òótọ́ kó fi alikran búra ṣèbó ní èèyàn máa fi alikran búra pé ọmọ ìbàdàn tó bá fẹ́ jẹ́ tó bá jẹ́ two sayer nísìnyí mo fẹ́ kó o treat ẹ̀ ṣó ti yé bẹ́yẹn hmm. ṣe mọ̀ pé nǹkan tí oníkálukú bá ṣe la máa sọ ṣe mọ̀ pé nísìnyí mi ò sọ pé bóyá pàṣọ àmì pàṣọ owó tó wá gbà lọ́wọ́ mi nígbà tó wọ́n obtain ọjọ́ tèmi kọ́kọ́ rí pàṣọ yẹn tí mo wá rí pé ó ń disturb mi wọ́n á ní ṣé kí n ra glasses torí mo pé ó gbégò sójú ní òru gan ó máa ń gbégò sójú bí ẹ sábọ̀dù ó gbégò sójú mọ̀ náà ah, bọ̀bọ́ yìí láìkí sunshade Mohbad ti ó ní àánú ah, òun ò kí ń gba nǹkan lọ́wọ́ bí kò máa ń fóbìnrin lówó but later wá obtain ni torí pé wọ́n sọ pé wọ́n obtain lọ́gbà tiẹ̀ Malaika is a fraudster Malaika ní àjàlè forí mi ò kúrọ̀ ibi tó ń gbé mi lọ yẹn ilé kékeré tó ń ṣe roboto yẹn ẹ lọ máa wò wọ́n tẹ́ bá ti rí wọn tó bá ti ń gbé wọn lọ sílé àfakókò lọ gbàdúrà ilé roboto roboto yẹn bẹ́ẹ̀ ni wọ́n máa ní underground níbẹ̀ tó bá ṣe wè tó bá gbowó lọ́wọ́ tó bá ṣe bí ibi wèrè tí ì ṣe pé bóyá mò ń communicate pẹ̀lú mo many people síbẹ̀ tó tọ́ ni mo sọ fún mọ́sílẹ̀ alámàláka ní àjálẹ̀ fọ̀rí ó ní mo ṣe ìpìlẹ̀ kan pé ṣé tí n bá purọ́ mọ́ pé ibẹ̀ yẹn wọ́n ṣí ibẹ̀ yẹn fún mi o ibi ìsàlẹ̀ wọ́n ṣí fún mi o but bó ṣe gbé mi lọ sínú bó mi ò béèrè fún ó dẹ̀ ní kí n má pèèyàn pé mò ń bọ̀ nàìjíríà. wọ́n ní evidence okay nínú ilé mi in my house in Nigeria I have pictures in the house although people are living in the house mo lè ní kó lọ jánu yàrá yẹn kó gbé picture yẹn yeah mo lè ní kí pass okay mo lè ní kí lọ́ọ̀yà lọ síbẹ̀ Lola. To bá yẹ pé mo bá rí wọn pè kán bá mi ṣe kọ́kàn kán sínú ilé yẹn kán gbé àwọn pictures kán take àwọn pictures yẹn lórí Facebook mi kan wọ́n kàn tí wọ́n hack ẹ̀ tí n bá ti gbé báyìí wọ́n máa block ẹ̀ block ẹ̀ block ẹ̀ ṣó ti yẹ yín mẹ́yẹn wọ́n hàkà àwọn àkáǹtì ẹ̀ ń gbà yẹn mi ò ní access kó tó di pé wọ́n block kó tó di pé wọ́n mo short ẹ̀ dáhùn ṣó ti yé all those pictures are there those pictures ó sì wà nínú ilé mi mo mọ̀ pé wọn ò lè gbàbọ̀dé àwọn àwọn that's gbà tí mò lọ sí Amẹ́ríkà yẹn I don't want to go with it because kọ́ máa lọ wò pé kí ni mo fẹ́ lọ ṣe pẹ̀lú camera eh, album they are there in my house dj c isijaba gbogbo wọn pé àwọn evidence kan náà nìyẹn pé torí àwọn èèyàn béèrè pé kí ni wọ́n fi mọ àwọn those things so uh, mo ti rí pé mo spend time gan láti ibẹ̀ nígbà tó wá parí yẹn mo wá béèrè lọ́wọ́ ẹ̀ níjọ́ yẹn pé but why do you choose to ruin yourself not me hmm. gbàtí mo tún sọ ó lóun wo ibi tí ìyá ṣì máa jẹ lára mi ni sílẹ̀ lámàlàyé kan is a thief. ṣe rí àwọn boys tẹ rí yẹn kò dìgbà tó bá báyàn dé ibì kan kó tó di pé o mọ nǹkan tó lè ṣe fún nǹkan tó ń ṣe fèmí ìtẹ́yìn ò ní èmi sọ fún olórí burúkú tó wà lórí Facebook tó lóun àṣántì yẹn mo ní nǹkan báyìí báyìí ni màlẹ́kà sọ fún mi òun ló sọ pé ẹ àwọn ọmọọṣẹ́ àyìndé sọ fún un pé wọ́n ló lájàlè òun ló sọ torí pé ó ní ọmọ òun ni màláìkà fóun lòún tírẹ̀nì ẹ̀ alá òun gangan yẹn náà iṣẹ́ burúkú wà lọ́wọ́ ẹ̀ ni ò ṣe tẹ̀síwájú. because he can open his mouth to tell me to change things and at that time I was angry and you know what mi ò sọ pé àyìndé dá o because wọ́n ní kí gbogbo wọn máa obtain mi ni let all of them prove themselves all these things mo ti sọ mọ́ wọn kì í ṣe àdéhùn lájàlẹ̀ o but olórí burúkú tó wà lórí facebook tó gbẹ̀rẹ̀ láṣántì yẹn simply because ó hẹ̀tì àyìndé pé àyìndé progress ju àyìndé jùlọ lọ́jọ́ orí àyìndé jáde jùlọ ó sọ gbo story ẹgbà tó wà níbì kan ìlara ní òun ló sọ fún mi pé ẹ àwọn ọmọọṣẹ́ ẹ kémi gbé ti màláìkà sílẹ̀ kémi máa sọ̀rọ̀ àyìndé just imagine mo lè wá rí i pé gbogbo ayé pọwọ́pọ̀ sí orí àyìndé ńgbà yẹn mo wò pé tòótọ́ ló ṣẹ̀ mí but àwọn tó ṣe burúkú jù lọ wọ́n pọ̀ nínú àwọn pípọ̀ ó dẹ̀ nìkan gbé sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló máa sọ̀rọ̀ ló máa jẹ́ pé wọ́n fi ọ̀rọ̀ sílẹ̀ ẹni tó pé kò ní lè kọ́ kọ́ máa to to change whatever nígbà tí mi ò rí at least mi ò gbélé alájì mi ò gbélé alájì pé bóyá àzìn bọ̀ ìgbà tí mo wá sí Dubai àmì tí mo dé Nàìjíríà kéèyàn lọ sí you know because they want downfall of this person mọ̀lẹ́kà bad gan o ṣé mo pé nísìn kò sọ̀rọ̀ aláàjì ju pé kò sọ pé ìjọ́ tó lọ kíyàn òun kàn lọ òun yẹ̀yẹ́ ẹ̀tàn tó wà lọ bẹ́ẹ̀ nǹkan tó kàn sọ nìyẹn ó dẹ̀ sọ̀rọ̀ MC fún mi dáadáa ó sọ̀rọ̀ MC gan ó lóun ló fẹ́ òun ló fẹ́ ó lóun ló pa no ìyẹn ẹni yẹn ò tí kú gbà yẹn kò tí kú ó ní pé ó ló fẹ́ pa síndodo kó dẹ̀ máa ti ń pa àwọn ọmọ ó máa ń fi àwọn ọmọ oní tíátà ṣètùtù wọ́n bèèrè lọ́wọ́ pé ṣèbí òun ló ń fẹ́ ló ń fẹ́ sí dodo pé kí ló dé tó fi tún aláwọ̀ sí dodo ó lóun ló ó lẹ̀ ló taṣẹ́ sí dodo fún MC o ó lẹ́mi tí ń disturb ń pé òun fẹ́ girlfriend òun yẹn pé kó òun fún un ó lóun dẹ̀ fún un ó lóun ló fẹ́ pa ó lóun ló fẹ́ fi ṣètùtù ó lóun ló ń rà padà ó ló ti kú tán ó ló ti lo ọmọ yẹn tán pátápátá mo ní kí ló dé tó lò ó ó ló send ẹ̀ lọ sí Dubai ó ló ó set ẹ̀ up ó fẹ́ filẹ̀ ni o ó wá set ọkùnrin sí ó ti lò ó nígbà tó lò tán ó ló set ọkùnrin sí ó ló wá rán lọ Dubai ó nìyẹn tún lọ ó ló bọ́yá lọ bá síndódó sùn ní Dubai àbí nǹkan kan bó ṣe sọ nìyẹn. ìgbà tó wá dé ó ń filẹ̀ ó nígbà tó ti parí iṣẹ́ sí lára nìyẹn ó ti lò mo sọ fún. MC náà tí n bá purọ́ kí MC náà jáde ní tí MC gbowó lọ́mi ṣé mo sọ pé ní àjálẹ̀ mo ló máa ń pààyàn ní Òṣòdì ẹ̀dẹ̀ mọ́ pé iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ kílà ni mi ò sọ pé bóyá ó pààyàn pàṣánálì lójú mi ẹ̀dẹ̀ ni mo ṣe máa ń pààyàn ní Òṣòdì hmm, iṣẹ́ àmàlùdẹ̀ ni hmm. so ní tí n bá sọ ẹ má twist mi o. Hmm. Eh, kí lorúkọ ẹ̀ hmm. sáríà lẹ́mọ̀ pé mo sọ pé ìyá àbọ̀ sọ fún mi pé ó níbì kan ní ilé babaláwo kan nínú igbó ní ọ̀nà tabakọjá Ṣàgámù tó má ti sọ̀rọ̀ yẹn fún mi ibi gbogbo bẹ̀rẹ̀ gbogbo ọ̀nà ọbẹ̀ àjálẹ̀ wọn ẹ máa ní báwo ṣe mọ̀ torí pé wọ́n ṣe ti gbé ẹ tó bá ti sọ pé wọ́n ń gbé ẹ lọ́nú igbó kan wọ́n láwọn ìyá kan máa sọ níbi àpáta àbí níbi ilẹ̀ kan wọ́n máa ní jáde títítítí ibi gbogbo ibẹ̀ yẹn ìwò wà ń bẹ̀ ìwò yẹn ń kọ́ tó máa ń gbà jáde wọ̀nyẹn tó máa ní àwọn ìyá kan yọ̀mí kan ibẹ̀ ni wọ́n pè ní àjálẹ̀ ibi if many people tó bá gbé lọ síbẹ̀ láti lọ download tó bá ṣe bí wèrè náà máa pa ìmíì tó bá ti tó o bá ti cooperate pẹ̀lú wa a máa gbé síta they are all fraudsters. ẹ ń gbọ́ mo mẹ́sọ̀ ìbàdàn mo ní ìbàdàn ó lè gbogbo àwọn tí mo dárúkọ yẹn ìbàdàn ni wọ́n ó lè mo tún mẹ́sọ̀ ìwọ̀n lẹ́ǹkan olórí burúkú yẹn mẹ́sọ̀ ilé bàbá mi ó mẹ́sọ̀ gbogbo kàlẹ́ mo ní ìbàdàn ó lè. Mm mo dọ́dọ̀ kábíyèsí olúbàdàn ni pé kán bá mi ẹ kábíyèsí o ikú bàbá àmì kábíyèsí mi ṣe ikú bàbá yìí kábíyèsí bàbá mi olúbàdàn èmi dọ́dọ̀ olúbàdàn náà píṣọ̀ yẹn náà wà nulẹ̀ mo ní kán bá mi bẹ àìdémútẹ̀ ní kán bá mi bẹ ńgbà yẹn mo dẹ̀ sọ̀rọ̀ màláìkà náà wọn ò ṣe nǹkan kan sí bá dẹ̀ tí wọ́n ń pè wọ́n wọ́n máa ṣe wọn láwọn ò tí ì rí wọn bá sọ̀rọ̀ wọn ò tí ì rí wọn bá sọ̀rọ̀ hmm, mi sọ pé bọ̀dù wọn mọ̀ pé wọ́n forúkọ wọn náà wọ̀ kí gbogbo àti mo dẹ̀ ń kúlẹ̀ ńgbà yẹn náà tí mò ń bẹ̀ wọ́n wọ́n ní kí n wo gbogbo àwọn tó síwájú àwọn sì tó ń gbógun tì wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n náà padà wá tẹríba níwájú wọn tẹ́yìn bá ti súnmọ́ lọ́hùn wọ́n preach fún mi jẹ́ but wọn fún mi ní anything as in kí wọ́n tún bá mi fọ́dà kéèsì yẹn so mo report fún ọba mo report fún ìjòyè kí n tó bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ mo dúpẹ́ fọlọ́run tó pé olóòtítọ́ ò ní kú sípò kan torí pé mi ò ṣe burúkú fún yàn mò ń ṣiṣẹ́ ni láti ìjọ́ tán ti bí mi. Hmm. ọlọ́run sọ fún mi Mm. Mm. gbogbo ẹ̀ pátá mo sọ fún wàsíù ẹ̀ ní. èmi ìnà má dẹ̀ tún ṣe fún mi má sọ fún ìgbà tí ò bá dẹ̀ ti ṣe nǹkan kan sí kò sẹ́ni tó bá mi sùn nínú wọn rí òun nìkan ni. so tọ́mátì má sọ gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn fún tí ò bá ṣe nǹkan kan sí what is meaning àwọn ọmọ yẹn kẹ̀dẹ̀ dé wọ́n máa pè é ní orí wọn náà ló jọba lé ọba orin ara àwọn ọmọ kéékèèké tó jẹ́ wà nínú fújì kínní ni ṣé ti yé bẹ́ẹ̀ and when you quiet about something yes silence means yes you understand me silence means yes gbogbo ẹ̀ pátá ni mo àní nǹkan tó tún wá jẹ́ kí n tún kó close to àyìndé náà nígbà tó tún disturb me disturb me pé mo kọ̀ wípé it can help me also treat ìgbà but kọ́kọ́ ń bèrè ọ̀rọ̀ yẹn lọ́mìí mo believe pé tó bá fẹ́ bá mi treat ọ̀rọ̀ yẹn ni but he did his own as well. so yìí tí má fi purọ́ kẹsọ́ ẹni tó bá ní mo purọ́ kó jáde síta kó wá fi alukuran búra hmm. silence gbogbo nǹkan tí wọ́n sọ nípa wọn ṣèbí pàṣẹ ni mo ní ó gba one million ó dà padà mo lè sọ sórí bó ṣe gbà á bọ̀ tí màláìka lélẹ̀ owó tí màláìka gbà <laughs> ó tún purọ́ pé mi ò rago kankan fún màláìka àṣírí ẹ̀ ò bò alájàlè hmm. àkàìmọye èèyàn tó ti kú dànù tẹ máa fojú máa wí pé eléyìí màláìka wíkẹ́ẹ̀dì o gbogbo àwọn ọmọ kéékèèké tó wà lọ ó wíkẹ́ẹ̀dì ló wà lábẹ́ Àyìndé yẹn tẹ máa máa fojú wò pé Àyìndé ṣe báyìí Àyìndé ṣe báyìí majority of them wọ́n wicked ju ẹ̀ǹdé lọ wọ́n wicked bàjẹ́ màláìka súlẹ̀ nítorí ṣe ni mo sọ yẹn. Hmm. Hmm. a máa fojú kínní kan wọ̀n wò láwùjọ. màláìka hmm. ṣe frosta gbogbo àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ frosta ni wọ́n ò lè. Mọ̀lẹ́kà is a foster. Àwọn tó ń bá ṣiṣẹ́ foster, ni wọ́n. Àwọn àwọn mm, èèyàn ẹ̀. Ẹni wọ́n sọ fún mi náà ní èbúté mẹ́ta. Wọ́n ní ọlá ṣéwìn yẹn náà ó ti gba gba gba gba ó máa gba mọ́tò mọ́tò tó máa lóun ṣẹ̀ṣẹ̀ rà yẹn. A lọ gba mọ́tò onímọ́tò kò ní fún wọn lówó kò ní fún wọn padà mọ́. Tọ́ba pé a máa lóun wà ní location. Mọ́tò onímọ́tò ni Adé máa sọ fún wọn pé òun ti ra mọ́tò. Mọ̀lẹ́kà súlè ṣé òun nìkan ló wà ní industry ẹ bèèrè lọ́wọ́ bàbá gbọ́n ṣé bàbá gbọ́n yín wá sí ẹni kí lẹ́jẹ̀ àwọn èèyàn tó béèrè pé kí ni àwọn fi lè back up ní ẹ bèèrè pé ṣé mo gbé bàbá láńkó wá sí Dubai àbí mi ò gbé wá ṣé mo gbé bàbá Latin wá àbí mi ò gbé wá kí ni nǹkan tó wà bẹ́ẹ̀ ẹ bèèrè lọ́wọ́ díje sí ṣé ọmọ ẹni tó ń jẹ́ Auto Bola àbí kò sí picture wà àwọn boys eh? Under Nigeria, honestly I wish they would stop them mm. Malaika àwọn tèmi rí yìí o Malaika wicked gan Malaika bad It's a badness. olè gidili olè olè olè mọ̀ra wọn lẹ́kọ̀ọ́ o hmm, ní Nàìjíríà bad people know themselves o tó bá send innocent person láàrin wọn tán lè gbówó wà lọ́wọ́ wọ́n sẹ̀tẹ̀ sínú iṣẹ́ bẹ́ẹ̀ ni. Mm. kò pẹ́ o kò pẹ́ oníróbó wá kú ẹ̀hẹ́ ẹ jẹ́ n sọ̀rọ̀ oníróbó ó tó bíi oṣù mẹ́fà oníró bá kú hmm, kò tó oṣù mẹ́fà o gbàdá parí tibí yẹn kò wá ju bí oṣù méjì oníró bá kú. ìgbà tá a parí iṣẹ́ tibí yẹn eh, promotion last one yẹn mo wá sọ pé wọ́n ṣe ṣe fún mi náà tí gbogbo nǹkan dàrú tó rìn rí bákan bẹ́ẹ̀ náà mi ò stop láti máa ṣe dáadáa fún èèyàn ọ̀rẹ́ oníróbó kan wá ń ṣe ó ṣe ọmọ ẹ̀ bímọ àmì ó bímọ ó sọ ọmọ yẹn ní bush no clinton kí lorúkọ bọ̀bọ̀ yẹn o ọmọ ìpẹ́ báyìí bí ọmọ ọ̀nà. tábà kó lẹ́pẹ̀ẹ́ tábà lọ síjẹ̀bú òde hmm, ìṣíwọ̀ ọmọ ìṣíwọ̀ ni bọ̀bọ̀ yẹn ó wà ní ó bímọ ó wá ní kí n jọ kí n bá ń sọ fún ọ̀rẹ́ mi lady kan báyìí tó ń tó ń jẹ́ ń Dubai bígì olówó pọ̀ lọ́wọ́ òun pé òun nídìí oye oúnjẹ tó pọ̀ bọ̀ tó ní ó two thousand Only two thousand dirham ó dẹ̀ máa nídìí oúnjẹ tó three thousand three five kí n bá ń sọ fún ìyẹn ò dẹ̀ ní gba kò gba kò síbi tó fẹ́ kọ́ sí ó kàn fẹ́ fi system sọ pé kí n bá ń fowó sí n bá ní kò sí problem mo bá gba oúnjẹ yẹn lọ́jọ́ tó ń ṣe némi mo bá bá kó lọ sí ibi tó ti ń ṣe némi èmi fẹ́mi girlfriend fẹ́mi girlfriend hmm, lè fẹ́lẹ̀ kan kẹlẹ̀mọ̀ pé wọ́n máa ń miss bọ́n ṣe bí ó ṣe mọ efele kò yé mi bọ̀tọ́ ló ti ń fẹ́fẹ́lẹ̀ tipẹ́ o létà ni mo mọ̀ ọ́n ó wá sí Dubai wọ́n wá sílé mi wọ́n wá gbé hmm, wọ́n wá sùn sílé mi wọn ò fẹ́ sanwó ní hotel so ilé mi ni wọ́n ti wá tó bá ti wá rajà wọ́n máa wà nínú ilé mi gbogbo wọn sí mọ́tò Fẹ́mi Ṣẹwà ọmọ mi èmi àti àwọn àti overload ǹjọ́ yẹn because we are about six or seven Fẹ́mi èmi. Sarah Shewa that's three àti àwọn mẹ́ta náà Fẹ́mi àti girlfriend that that's six. àwa lọ síbẹ̀ mo lọ kó oúnjẹ yẹn fún àwa lọ sí ató attend naming ceremony ẹ̀ bá a ṣe wá débẹ̀ ní ọjọ́ yẹn lọ́hùn-ún ọlọ́run wá àfàtò wà ń bẹ̀ mo ṣe wọlé mo kàn yọ hundred dollar lápò mi mo kàn fún ni pàtó ní kí n fowó lẹ̀ ọjọ́ yìí mo mọ̀ pé orúkọ mi ń jẹ́ àlùbáríkà wọ́n wá ní kí lè orúkọ yín mo ní bọ́lá wọ́n ní ọtí bọ́lá wọ́n ní àlùbáríkà ló ń jẹ́ bọ́lá wé àlùbáríkà wọ́n wá ní ọlọ́run ò ní yọ àlùbáríkà kó nínú ọ̀rọ̀ yín gbogbo ẹ̀ ọ̀tá yín kọ́lọ́run bá yín yọ àlùbáríkà kó nu ayé wọn kọ́lọ́run bá yín pa wọ́n nípakúpa wọ́n bá ń ṣàdúrà oníròbó dẹ̀ rèé bàbá ọ̀rẹ́ bàbá ọmọ míwàá òun náà ló máa tún sọ fún ọ̀rẹ́ ẹ̀ o pé kó tún download mi kí n tún lè san àfọ̀fọ̀ owó oúnjẹ tán fẹ́ ṣe yẹn o you get me now èmi dẹ̀ ń ṣe wọ́n rò pé wọ́n jù mí lọ wọ́n rò pé wọ́n gbọ́n wọ́n rò pé wọ́n ń cheat mi wọ́n rò pé wọ́n ń gbá mi mo ṣe bí àfa ṣe bẹ̀rẹ̀ sí ń gbàdúrà nígbà tí mo débẹ̀ ni mo tún débẹ̀ mi ò tiẹ̀ tún bínú mo kí gbogbo wọn wọn bá ṣe ń ṣàdúrà yẹn òun ò wá dáhùn láfa àbá kọjú mọ́jú àdúrà àfa ò mọ o àfa àbá kọjú mọ́jú ẹ̀ àwọn kan wọn ò ṣàmì dáadáa àfààní ẹ ṣàmì kí ló dé tẹ ẹ ṣàmì wọn bá kọjú mẹjọ ẹ pé ẹ ṣàmì kí ló dé tẹ ẹ ṣàmì ó bá ṣàmì ló tán. wọ́n bá ṣàmì tán wọ́n bá ṣàdúrà tán la ṣe patí wọ́n ṣe némì tán èmi gbọ̀nà tèmi mo lọ ọjọ́ kejì bí kẹta mo lọ sí Èkó ọjọ́ kejì bí nǹkan kan mo gbéra ọmọ ti wà lọ́lídé mo lọ sí èkó mo fi àwọn fẹ́mi sílẹ̀ sílé àti girlfriend ẹ̀ tán bá débẹ̀ yẹn máa lọ oúnjẹ ń sàlẹ̀ tí bá dé ni máa sanwó ah gbogbo ẹni tí mo ṣoore fún tó fi ibi san fún mi ẹ̀ ní pẹ́ láyé mọ́ gbogbo ẹni tí mo ṣoore fún tó fi ibi san fún mi coronavirus ló máa pa yín kò ní kò ní lọ́ọ̀dù tó bá pa yín ẹ kú wọ́n wíkẹ́ẹ̀dì gan o àwọn èèyàn wíkẹ́ẹ̀dì gan ọ̀rọ̀ tẹ́mi ń sọ yìí wọ́n ti pa àwọn ẹlòmíín sọnù tipẹ́tipẹ́ àkàìmọye iṣẹ́ tó ń sà lójú oorun lójú ayé lójú gbogbo ọ̀nà bẹ́ẹ̀mi ṣe dé nàìjíríà nìyẹn láàárọ̀ kùtùkùtù wọ́n kàn pè mí ni àǹtí bọ́lá mo ní yes ọlọ́run yín lágbára o mo lọ́lọ́run yín lágbára kí ló ṣẹlẹ̀ wọ́n ló ní róbó ti kú mo ní àá tábà ń jàbí jíká kúkọ mo ní màmá sọ bẹ́ẹ̀ yẹn mọ́ girlfriend efele ló kọ́kọ́ sọ fún mi tó jẹ́ ọ̀rẹ́ girlfriend fẹ́mi tó wà nínú ilé mi tí mo lábúrò mi yẹn fẹ́mi mi ò mọ̀ rí òun náà kàn sọ fún mi pé òun ò rí bí ni gbogbo àyẹn kẹ̀dẹ̀ ó ṣèwáyé mi pé wọ́n bẹ̀ wọ́n ni àwọn boys ó bẹ̀ wọ́n bẹ̀ wọ́n sínú ilé fún mi ni by the time they are with you they will be telling you they will be telling giving information about you to them wọ́n ní onírúbó ti kú mo ní àmà sọ bẹ́ẹ̀ náà onírúbó ṣe máa kú ó ló ti kú sẹ́ẹ̀ mo níjọ́ wo la sì lọ sí patí níjọ́ yẹn ah, wọ́n ló kàn dé ní ó kàn dé látọjà níjọ́ wo ni wọ́n ló kàn sọ pé orí ń fọ̀hún orí ń fọ̀hún orí ń fọ̀hún wọn náà bá gbé lọ sí hospital kò lè mí dáadáa wọn ló bá wọ kómà wọn ní bó ṣe wọ kómà láti kómà dé ó ṣe recover mọ́ tó fi give up ni wọn ló wà ń kómà yẹn for some days bó ní àtàtà kó wà ń kómà for some days bó ṣe wà ń kómà for some days ni kó tó wá kú. so bẹ́ẹ̀ mi ṣe gbogbo ìgbà tó ti kúrò ní ok ńgbà tó wá kú tán bí Sùlẹ̀ Àlàmàlẹ́kà ṣe wá bẹ̀rẹ̀ pẹ̀lú mi nìyẹn o another another another sin bí ẹ bí àlẹ ṣe kàn ṣe pè mí nìyẹn ah, Ọ̀túnbọ́lá mìíràn abẹ́ẹ̀rí pé oníròbó ti kú tó bá jẹ́ pé ń sìn ẹ bá jà ń jọ yẹn wọ́n máa ma sọ pé ẹ bá jà ẹ̀yin lè bá jà ẹ̀rí pé ó ti kún sí i ńgbà míì ó máa ń dá kéèyàn má máa báyàn jà. ṣé ti rí pé ó ti kú sí mo ní ó ti kú ó tún pè mí ó ń pè mí mo ní mi ò tiẹ̀ mo ní mo ń pè mí sípa mo ní bọ̀ mi nílé lọ because bó ṣe kú ìmú ló ń ṣe mí bákan ó dàbí àlá ah ẹ gbàgbé ó ti lọ nìyẹn wọ́n pè ń sípa tí ó ń lọ lánàá ó lọ ń jẹta kò ṣe nǹkan kó ti lọ nìyẹn òun àti ẹ̀ wọ́n ṣe ríre o. kò pẹ́ o ló bá tún pè mí padà pé à abó ń gbọ́ èmi kí tiẹ̀ gbọ́ngàn tó ń gbọ́ mo ní kí lẹ gbọ́ àwọn mọ̀ sí pé wọ́n lẹ́yìn lẹ pa oníróbó mo lé mi mo níta ló sọ ẹ máa wo wọn kọ́ tí wá di pé tí n bá ń pè é kó máa kọ́ fóònù mi mo wá jókòó mi ìwà sàn kankan mọ́ ìjẹ́bọ̀dé náà ni mo wà tí wọ́n fi sọ tó fi pè mí yẹn mo wá rí pé níjọ́ kan mo wà ní ọ̀dọ̀ alájí bálájí ṣe gbé city people tó gbé òkú oníròbó pé kinní kan the promoter in Dubai die wọ́n kàn gbé síwájú mi náà ni wọ́n dẹ̀ ní kí n wò ó mo dẹ̀ rí mo ní oníròbó ni I don't know what they feel I feel bad but I don't know nǹkan tẹ̀mí kàn mọ̀ ni pé if you want somebody want me to die he will die for my sake You can still see me now that I'm praying. That anybody that wants evil for me, they torture me. Only God save me. If I'm doing evil, I won't be alive today. Ire ni máa ń ṣe. Àwọn èèyàn kàn rí mi pé kò séèyàn lẹ́yìn mi. Ọkọ nìkan fìyà jẹ mí. Bọ̀ wọ́n ti gbàgbé pé Ọlọ́run wà lẹ́yìn mi. Sí èdè wọn ni mo sọ yẹn wọ́n pọ̀ gan tó bá dáwọ́ lé ẹ wọ́n fẹ́ kó ní nǹkan kan wọ́n máa fẹ́ kó ṣàlẹ̀ jẹ gbogbo ẹni tó bá ń wò mí tó bá fẹ́ kí n ṣàlẹ̀ jẹ ó yá àyípadà sí burúkú ó dé bá ẹ ẹni tó bá fẹ́ pé kí n má jẹ ẹ̀mọ́ mo gbàdúrà fún gbogbo yín àyípadà burúkú ó dé bá gbogbo yín gbogbo ẹni tí mo ṣoore fún láyé tó sọ̀rọ̀ ẹ̀dógún fún mi ó yá kúkú òjijì ilẹ̀ kó jì mọ́ ẹlẹ́sẹ̀ kó dò lójijì tọmọtọmọ kán fi lè gbàgbàdo gbogbo ẹni tó wọlé mi tó lòun ba nǹkan tí ọlọ́run ṣe fún mi jẹ́ gbogbo ẹ̀ pátá gbogbo tó kójọ tó fẹ́rin kójọ kó bẹ̀rẹ̀ sí fẹ́rin kó tà á gbogbo ẹnikẹ́ni tàbí nínú obìnrin tí mo ṣoore fún tó ṣèkà fún mi tó ní pé òun ò fẹ́ rí mi pẹ̀lú rẹ̀ ilẹ̀ kó gbé yín mi láìpẹ́ láì jìnnà kó kéde ikú yín ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ń ba orúkọ mi jẹ́. Ní ọjọ́ kan, gbogbo kíṣẹ̀ tó wà lọ́wọ́ mi gbogbo àwọn ọ́díò yẹn gbà ṣèkà fún bẹ́ẹ̀ mi ò wá rìlíìsì ti lásán yẹn ó dẹ̀ nídìí ẹ̀ gan because gbogbo wọn wọn nídìí ẹ̀ fídíò yẹn wà lọ́wọ́ mi mi ò release ẹ̀ sóṣà tó ń wá ojú mi nísìnyí báyìí ṣe mọ̀ pé màláìka ti wà grounded tẹ́lẹ̀ ọ̀nà ẹ̀ ti wá ṣí padà ẹ̀ mọ́ngbà tó dé yẹn bíi pé kó fẹ́ fògo èèyàn rọ́pò màláìka is a wizard is a wizard ọjọ́ yẹn wá lóun nídìí kíni mo wá lọ sí kò wọ́n ní òkè kó wá gba kí n kó kíní yẹn fún mo wá rí mo wá bèrè lọ mo ní màláìka mo ní mo máa ń gbọ́ nǹkan kan àwọn èèyàn sọ pé wọ́n ní sọ pé mi mo sàṣì oníróbó ń lé mi ẹ ó lóun lòun sọ fún wọn ṣe rí rísì tí mo fi ń jà fún um, tí mo fi ń spíkì fún sọjí tó bẹ̀rẹ̀ tí wọ́n bá fẹ́ pín ìkógun ẹ̀ wọ́n á tún pa irọ́ mọ́ ẹ̀ káwọn èèyàn má bàa sí lẹ́yìn ẹ̀ àwọn ló ń ṣe bí yẹn o wọ́n máa pa ẹ̀jẹ̀ láti fi tú ara wọn ṣe káwọn èèyàn bá lè máa fẹ́ràn àwọn kan bá lè máa kórìíra ìwọ̀n wọ́n á tún máa ṣe oògùn sí i ṣé ẹ̀mọ́ pé ti lọ ṣe oògùn ọ̀rẹ́dì pé káwọn kan sá fún mi kan ṣe kíní kan fún mi kan ṣe kíní kan fún mi. wọ́n ní òkè mo ní kí ni reason tó fi sọ bẹ́ẹ̀ ó lọ́jọ́ tí wọ́n gba tí onírúbó gba owó mi pé mo sọ pé wọ́n ń cheat mi ṣe mọ̀ pé nítorí pé òun ṣì tì mí yẹn kò fẹ́ kú ló ṣe ń sọ tó dèjì ń sọ pé bóyá mò ń ṣàṣeyàn mí ìṣàṣeyàn mo lóògùn oògùn báwo pọ̀ <laughs> mo ní nǹkan tó jògùn lọ ọlọ́run tó dá oògùn ọlọ́run tó dá ewé tó dá egbò tó dá ayé àti ọ̀run ògbèjà kẹrù òbò níjà òwò kẹmbẹ̀rẹ̀ bèjà alágbára gíga mátìkà lẹ́yìn adó gbogbo aṣọ títọ́ òun nìyẹn o that is story ó wá olóòlù òun gbé káàkiri ó wá ní kó máa bà mí jẹ́ káàkiri so that nobody àṣírí òun ò ní tú súlẹ̀ alámàlàkà ó ní àjàlẹ̀ for rich ní ọ̀rá mm. tí ìbá jẹ́ pé bóyá mo gbójú ṣẹ́ṣẹ́ṣẹ́ ó ní ọjọ́ kan náà tí mo wálé báyìí náà òtẹ́ẹ̀ tí mo wà yẹn nígbà tí mi ò ọjọ́ tí mo wálé yẹn mo ń bọ̀ tí wọ́n fẹ́ sìn mí lọ sí Ìjẹ̀bú Òde kọ́ta mi lọ kú síbẹ̀ ni mo ní kàn lọ oúnjẹ wá fún mi níjọ́ yẹn lọ́hùn àbúrò ẹ̀ lóró oúnjẹ àmàlà wá fún mi mo jẹ àmàlà tó ń bá gba Ìjẹ̀bú Òde lọ náà mo lọ sí Ìkẹjà lọ́dọ̀ àbúrò ẹ̀gbọ́n Abdul Fatai from there mo lọ sí Ìjẹ̀bú Òde nígbà tí màá dé Ìjẹ̀bú Òde báyìí mo dákú sí ọ́fíìsì bàálù ni ẹ bèrè lọ́wọ́ bàálù ṣé tòótọ́ ni àbírọ́ ìyẹn ọ̀dọ̀ wọn ni mo ti ń bọ̀ kókó ló tẹ̀ sílẹ̀ ọ̀la màláìka sí ní títí ẹ̀ nìyẹn èyí mo bá gbàgbé tí mi bá sọ nǹkan míì tí mo ti sọ mo gbàgbé ni kì í ṣe pé bí a mo yọ kúrò ṣó ti yé yín báyìí jẹ́ pé bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ pọ̀ níwèé kọ́bọ̀ ọ̀rọ̀ ọdún kì í ṣe ọdún kan náà fi ṣe àkàìmọye iṣẹ́ tí wọ́n ṣe ń gbà míì báyìí tó jẹ́ pé àwọn ló ń ṣe tó máa tún bẹ ọ́dà olórin kéékèèké kó ṣe torí tí màá máa wò pé tí wọ́n máa dẹ̀ máa sọ pé bóyá àìndé ló anyway mi ò tí ì fẹ́ mi ì fẹ́ back anybody ní tó ṣẹlẹ̀ nìyẹn o. bọ́ sọ ah, èmi àtàlájì àròjọ gan ní few time tàbí ìgbà tábà jọjọ wà àròjọ gan. Hmm. Ah. Anyway, ní tó ṣẹlẹ̀ nìyẹn. Ǹjẹ́ bá fẹ́ béèrè lọ́wọ́ mi báyìí? Bá sọ pé káwọn èèyàn pè wọlé lórí fóònù. àwòbẹ̀ṣẹ̀ rẹ̀ wò ó àwòbẹ̀ṣẹ̀ rẹ̀ wò ó kó tó wọlé ògo much love for you thank you my brother àwòbẹ̀ṣẹ̀ rẹ̀ wò ó. Hmm. àwòbẹ̀ṣẹ̀ rẹ̀ wò. ayé ní ìkà. tán bá dẹ̀ múra tán bá jáde tán máa léèyàn ni wọ́n Malaika Sule is a bad person. ó lóun ò mọ ó lóun ó ní mi ṣe promotion fóun kì í ṣe kan <laughs> ní promotion tí dj sí wà ń bẹ̀ ìsìjàmbá wà ń bẹ̀ tí ó jẹ́ pé ó wà glẹ̀ tó all over the world àwọn musicians. Hmm. n tó ṣẹlẹ̀ nìyí. èmi á máa fèé ṣe lọ́ba yìí o èyí tí eléyìí yóò gùn gan èyí tí ìyàwó rẹ̀ sábọ̀dù bá tún fẹ́ gbọ́ èmi ò ní àìdí ní àjàlẹ̀ o bọ̀ nígbà tí màá sọ lórí Facebook kan tí mo kọ́kọ́ sọ mo ní àwọn points ẹ because I believe that even àtọ̀ tó bá jẹ́ ọjọ́ kan lórí mi rí tí n bá dẹ̀ pé màá máa sọ mọ́ láwọn boys ẹ ní o because olórin wẹ́wẹ̀wẹ́ làwọn náà kò sí wọ́n ṣe máa sọ̀rọ̀ tí wọ́n ò ní sọ̀rọ̀ bá ó dẹ̀ ti ní kí n sálámù sírí ok ó ti ní kí n sálámù sírí ẹ lọ́wọ́ Àyìndé ni àbírò òótọ́ ni ẹni kí wọ́n jáde kí wọ́n máa sọ wọ́n sọ sí káwọn Nàìjíríà ẹ gbà yí ẹ gbé yẹ̀wò this is what they did to me all my business in Dubai this is what they collect all my money what have been working for wọ́n dẹ̀ wá dìde àwọn náà ló ń sọ pé kọ́ máa pè mí nílògùn àná o àwọn olè àwọn fraudsters àwọn ayáyá kìlà tí ẹ bá máa wá at least nígbà tó wá sí tó ṣe show àkọ́kọ́ yẹn ni mo fi mọ̀ pé gbogbo àwọn tó bá jẹ́ ó ní bọ̀bọ̀ kan àkàìmọye ẹni tán ti rán sẹ́wọ̀n mo ti sọ́rí ọjọ́ kan tó wá sínú ilé tó nígbà tó ń lọ sí nàìjíríà ó fún Ṣẹ̀wà lówó ọmọ ọ̀dọ́ mi yẹn èèyàn máa ti gbàgbé ó ní kó bá òun ẹnìkan máa wá gbà lọ́wọ́ inú máa lọ fún àbúrò rẹ̀ nǹkan ló wà lẹ́wọ̀n ní Dubai mo ní kí ló ṣe olóògbé drug gbogbo wọn they are all evil boys. ọjọ́ kan ó ń sọ sórí pẹ̀lú Ṣọlá màní ó ń sọ fún màníjà Ṣọlá pé ó ní níjọ́ yẹn tí bóyá ó ń wò pé ṣé mo bẹ́ẹ̀ ṣe náwó tí mo kókó ẹ̀ṣẹ̀ jáde ogun ni bẹ́ẹ̀ ṣe máa ń ṣàánú fáwọn èèyàn nísìnyí mo ní mọ́tò owó tí mo ṣe jẹ́ ọlọ́run bá mi sọ̀rọ̀ pé kì í ṣe nǹkan mo ti wà nínú problem mo ti wà nínú àìnírí tí mo fi ń ṣe dáadáa fáwọn èèyàn nítorí pé mo ti mọ kí ìpọ́njú mo dẹ̀ máa ń fẹ́ pọ́nyàn lé wọ́n gba àwọn tèmi pọ́nlé wọn ni wọ́n yẹ̀yẹ́ mi wọ́n náà ṣèkà fún mi èpè ni mo ṣe yìí o kẹ́yìn náà jáde kẹ́ wá ṣépè olúwa ti bá purọ́ mọ́ màláìka o mi ò lè sọ ni àbí tó bá kú tí bá purọ́ mọ́ màláìka o ọlọ́run gbogbo èpè tí mo ṣiṣẹ́ lónìí kó jẹ́ tèmi tí mi bá kúrò mọ́ wọn o èpè tó wà nínú gbogbo ayé abiyamọ ọ̀run ẹ bá mi gégùn fún wọn tó wọn bá bọ́ ọ̀tá wa sọ̀rọ̀ tí màláìka mo sọ yẹn ẹ bèrè lọ́wọ́ kiri náà ṣé mo lè má kàn máa fọ́ọ̀mù irọ́ bẹ́ẹ̀ máa sọ pé pàṣẹ báyìí má dẹ̀ ya irọ́ báyìí má ya irọ́ báyìí gbogbo nǹkan tó wà ní Dubai ẹrù mi tó wà ní Dubai ní tí màláìka ṣe fún mi gbà tó tó stage kan tí mi ò lè lọ sí Dubai ó wá sọ fún mi pé kí n jẹ́ kó ń lọ kó sófà mi tó wà ní Dubai pé òun ti kọ́lé ẹrù lé mi ni o sílẹ̀ alámàlàkà ò ní jìrì omi tó fẹ́ ẹ̀rín kójọ tó bá jáde kó wá ṣe the right thing mo ń ṣépè fún yín ní kọ̀kọ̀ ní gbangba ìjọba pé kò pẹ́ kó jìnnà ó bẹ̀rẹ̀ ó ní kọ́ ife ó ní àìsàn tí ò gbóògùn you can't do evil to me and go scot free àfi tó bá ṣe right thing lọ́ọ́ máa jáwé sóbì kó máa jáwé sóògùn èmi ò ṣe burúkú fún ẹ ìgbà táyé ẹ grounded yìí ọlọ́run lò mí fún ẹ wọ́n wá dìde ṣé màá dé máa purọ́ náà mo máa dárúkọ bàbá gbọ́n yín mi ṣe dárúkọ ẹlòmíì mi ṣe dárúkọ òṣùpá. mi ṣe dárúkọ àwọn ẹlòmíì tó wà nàìjíríà mi ṣe dárúkọ kọ́rẹ́ǹsì àbí kọ́rẹ́ǹsì yẹ mi ṣe dárúkọ mi ṣe dárúkọ wọn. <laughs> that is it. bẹ́jọ́ bọ́rọ̀ mi ṣe dé Ọ̀ṣọ́dì nìyẹn o bó ṣe lọ sọ́dọ̀ àwọn MC o bó ṣe lọ sọ́dọ̀ màláìka bó ṣe lọ káàkiri wọ́n ṣe di pé wọ́n ń pè mí sọ́wọ́ ara wọn nìyẹn bó ṣe dọ́dọ̀ ṣé ti wọ́n pé mo sọ́ báyìí bí mo ṣe pàdé um, a lot of a lot of things náà ni mo fún Basira now so Basira also is a bad person Basira is a four one nine a lot of things gbogbo àwọn tí mo wá ṣe yẹn fún wá ṣe kàn gbogbo yín tí mo ṣọrẹ fún tẹ́ ṣe bí fún mi ọmọ tẹ́ bí ẹ̀yin lẹ máa sí tẹ́ ẹ̀ bá ṣe right thing kẹ́ ẹ jáde kẹ́ ẹ sọ pé kẹ́ ẹ apologize èyí tí ò bá lè lo owó mi ò máa lẹ́kọ̀ọ́ tí ẹ lè sọ pé wàá máa sọ pé wàá tó wá kówó dání bá a máa ṣe báyìí a máa ṣe báyìí àwọn kan máa sọ kí lẹ́lẹ́ka kí lẹ́lẹ́ka ó lájàlẹ̀ ẹ mú dáadáa apààyàn nìyí anybody that can hold somebody to do that evil to that level kì í ṣe pé mo ti fi parọ́ ọmọ náà ilé yẹn wọn ò ṣí àjàlẹ̀ yẹn fún mi bọ̀ inú ilé kérébété tó ń gbé mi wọ̀ yẹn torí pé mo fi fọn níjọ́ yẹn ni tó bá jẹ́ pé mo lọ ṣe bí kinní bẹ́ẹ̀ ni kí ló dé tó gbé mi kúrò nínú nínú ilé tó gbé mi lọ síbi yàrá roboto yẹn lẹ́yìn tí mo kúrò níbẹ̀ ni mo ní ti efele o. létà ni mo ṣe wá mọ̀ pé òkè yàrá wọn yẹn nǹkan tán fi ń ṣe nìyẹn yàrá yẹn náà efele náà bí ìyẹn náà ní tiẹ̀ báyìí rebete báyìí mo rojọ́ dáadáa fún fún manager ẹ̀ eh, fún ọlọ́pàá alhaji wàsíù ẹ̀ǹdẹ mo gba mo sanwó fún mi tí mi ò rí lọ́wọ́ alhaji mi ò ní sọ alhaji sọ ẹni yẹn sọ mo ní ẹ̀ eh, èmi sọ fún wọn níjọ́ yẹn lọ́hùn lọ́hùn mo ní ṣé bó ṣe ń ṣèkà fún mi tó ń ṣe ń ṣe yìí mo ní ṣé alhaji ò mọ̀ ń pa mo ní torí pé òun gbalẹ̀ mi ọmọọṣẹ́ yẹn jọ ẹ̀ mo ní mo sọ ọ̀kọ̀ sọ sí mo ní ṣé kò mọ̀ nǹkan bó ṣe ń ṣe yàmàyàmà pẹ̀lú mi ó lálàájì ò láìkí ìvù ọ ó ní ẹ̀sán owó yẹn àwọn ọmọ yín mo san owó fún kò ṣe nǹkan kan kírọ ni ẹ lọ kọ fáàmù ẹ̀rìn lórúkọ ẹ̀ olúṣọlá ẹ̀rìn bye bye for now. Mm.